إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته اربحوا الله الله سبحانه وتعالى أتريكيات بقناة محمد صلى الله عليه وسلم يوم الله سبحانه وتعالى كيوبا أو الجسم وكيوبا نيووا إيتي امر في رارا والتي أمو في دارا سرولون nínú àwọn ẹ̀kọ́ tí ó bá sọ̀tò ní fáwọn mùsùlùmí ni tó ní pé ìgbà míì á mọ gbọ́wà sí àbúrò mọ bá wa sọ̀rọ̀ ọlọ́run léyìí tó dá wípé ẹ̀kọ́ náà ni ìmọ̀ náà sì ní òbí sí wa lára ṣùgbọ́n ó lè mọ́ ti wúlò fún wa nígbà tí a bá ń gbọ́ bí àpẹẹrẹ nísìn tí èyí máa bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ zaka a jẹ́ sí pé àwọn táà bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ zaka fún àwọn mọ́síláṣí yìí nínú àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí zaka ni kí láǹfààní zaka táà bá wọn sọ a rí pé kò ṣàǹfààní mọ́tọ́ yẹ pé àwọn táà bá ń bá sọ̀rọ̀ zaka àwọn tí wọ́n lẹ́tọ̀ àti yọ zaka ni bá ṣe ń sọ oníkálùkù ti mọ̀ calculate àparí tán oníkálùkù ó ṣiṣẹ́ pẹ̀lú tó kọ́ ṣùgbọ́n ká bá wọn tálẹ́ká sọ̀rọ̀ zaka ìmọ̀ náà ni ẹ̀kọ́ náà ni wọ́n náà fi sàn tó sọ àfẹ́gbọ́n gbọ́ ló sọ wọ́n lẹ́sàn rẹ̀ ṣùgbọ́n wọn ò ní lè fi ṣiṣẹ́ tó tọ́pìkì tí wọ́n ní kí á sọ̀rọ̀ nípẹ̀ كيف نعامل المشركين والمبتدع báwo ni a ṣe lè ṣe pẹ̀lú amir ma'al mushrikin wal mubtada bá ṣe lè ṣe pẹ̀lú àwọn kèfèrí àti àwọn oní aládàádálẹ̀ a rí pé láìsí méjì ó bá àsìkò mu nígbà mo ṣe wípé tabawọ̀ fún tabawọ̀ sí á rí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí lè tó dá sí pé wọ́n jẹ́ alkufaru alasilijoro àwọn tí wọ́n jẹ́ kékeré ìpìnlẹ̀ lọ́tún lósì minal yahudi wan nasara nínú àwọn tí wọ́n jẹ́ yahudi ìyẹn ni àwọn tí àwọn nasara wá lẹ́yìn wọn ìkíní kejì wọn a mọ̀ rí wọn láwùjọ kódà nínú mọ̀lẹ́bí kódà nínú létà ń gbé kódà níbi iṣẹ́ kódà wọ́n rọrùn gan kẹ́lómi ní wọn níyàwó bákan náà àwọn alìmọ̀tẹ́dà àwọn ní adádàálẹ̀ nínú ẹ̀sìn a mọ̀ rí àwọn ilé náà láwùjọ a mọ̀ rí yóò ní láàrin àwọn mùsùlùmí ó fẹjú kọjá àwùjọ àwa mùsùlùmí nìkan àwọn tá a sọ yìí aliyahud anasara aládàádálẹ̀ náà làwọn náà ó wà láṣíwá báwọn ẹni yìí ṣe bó ní a ṣe bá wọn lò eléyìí ó pàtàkì gan fún oníkálùkù wa kí akẹ́kọ̀ọ́ nípẹ́ torí pé tí a bá fi lè kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ á gbégbésẹ̀ lọ́nà bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ á gbé tá fi bá wọn lò ó ṣe é ṣe ká gbé ká kọjá àlà ó sì ṣe gbé ó ṣe ṣe ká gbé kóyá sí pé àṣe ètò ń bẹ́ẹ̀ ṣùgbọ́n lóògbà tá a bá fi kẹ́kọ̀ọ́ nípa ẹ̀ tá a mọ kí ló fi ọlọ́run kí ló fi ànábì ọlọ́run sallallahu alaihi bákan náà kí ni ìlànà àwọn ẹni ìṣíwájú wa nínú ẹ̀sìn Islam nítorí pé àwọn ẹni wọ̀nyí àwọn náà bá rú àwọn èèyàn bẹ́ẹ̀ gbé wọ́n bá wọn lò wọ́n ní wọn nínú mọ̀lẹ́bí láìsí èméjì tábá lẹ́kọ̀ọ́ yìí yóò bí ìmọ̀ sí wa lára àtẹ̀kọ́ á fi lè báwọn ẹni yìí lò ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ láì ní kọjá là bẹ́ẹ̀ láì ní ṣe àṣe ètò ìlú ìdásípé tọ́pìkì wa tọ́pìkì tí ó wà múnásìbò ni ó ṣe déédé ó bágbà mu ó básìkò mu ó sì ṣe déédé tí abùkátà sí ní àwùjọ tí a wà ìyẹn ọ̀kan ìkejì ó náà ní wípé tí a bá tún wò á rí pé a ti mọ rí nínú àwọn mùsùlùmí nínú àwọn ọ̀yá wa nínú ẹ̀sìn Islam tó dá sí wípé látara àìlẹ́kọ̀ọ́ lórí bá a ṣe máa bá àwọn ẹni yìí lò ó mú wọn kọjá àlà lórí àwọn ẹni wọ̀nyí ẹ̀rí ó mú wọn kọjá àlà kódà ẹni tó dá sí wípé òun gùn sí lórí ọ̀nà òun gan ti yẹgẹrẹ òun náà mọ bá àwọn èèyàn tá kàkalẹ̀ yìí á mọ bá wọn lò gẹ́gẹ́ bí ẹni wípé òun ò sí lára wọn so challenges méjì ló wà níwájú wa alákọ̀ọ́kọ́ ni wípé àwa gan a ní àwọn ẹni wọ̀nyí nínú mọ̀lẹ́bí láwùjọ pé ká kẹ́kọ̀ọ́ bá ṣe bá wọn lò ẹlẹ́kejì àwọn kan ti dìde nínú wa tó dá sí pé wọ́n ti kọjá àlà àbáwọn kan ti dìde nínú wa tó dá sí pé wọ́n ti ṣe àṣẹ ètò tó túmọ̀ sí pé àfikà kẹ́kọ̀ọ́ káà náà mọ́ bá ó dúró ṣinṣin tó jẹ́ ìlànà tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala in tí a kù fí ẹ̀ fún wa bá bára wa sọ ní tá fi bára wa sọ̀rọ̀ nǹkan tó pọ̀ ní ṣùgbọ́n ó rọrùn kó dásí pé yásìkò kí ó má gbà wá àmọ́ ọ̀bẹ̀ ìta bá sí bí a ṣe gbé tọ́pìkì yẹ̀wò tí a ní tú àwọn ọ̀rọ̀ àsopọ̀ níbi tọ́pìkì tá à ní gbéyẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní kayfa nu'amil al-mushrikin wal mubtadi'in báwo ni a sì máa bá lò àwọn mùsùlùkí àti àwọn aládàádálẹ̀ àkọ́kọ́ a gbéyẹ̀wò kí náà pè ní àtàámọ̀lù àlèmọ̀ ìbára ẹni lò kí lágbàlérò pẹ̀lú ẹ̀ bákanáà almushrikin àwọn tán ní almushrikin bákanáà almubtadiya almubtadi'in àwọn aládádálẹ̀ àwọn tán ní sábàtí ma wọn kan mẹ́tẹ̀ta yìí náà ìyẹn ló bí àgbọ́yé bá ṣe bá wọn lò ìyẹn ni kẹ́ ìfọ́ẹ̀ṣẹ̀ wá wọlé almuamala ìtí wọ́n pè ní almuamala àtàámúlú òun ni ká báyàn ṣe pẹ̀lú àwọn ìṣesí kan kájọ ṣe papọ̀ ká ṣe fún wọn kí ìbáṣepọ̀ kó wà láàrin wa sí àwọn ẹni wọ̀nyí ẹ̀rì eléyìí wọ́n pè ní almuamala eléyìí wọ́n pè ní àtàámùlù kí ni ó yẹ kán expect lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí àwa mùsùlùmí ìyà àwọn èèyàn tafẹ́ gbọ́rọ̀ yẹn wò kí ẹ kún wọ́n expect bákan náà kí ni ó yẹ kún wọ́n expect ilé ìlú tán pè ní àtàámù ní ìjọ yẹ kún wọ́n expect bí àpẹẹrẹ ìjọ yẹ kún wọ́n expect káfẹ́ káfẹ́ nínú wọn ìjọ yẹ kún wọ́n expect kákí wọn ìjọ yẹ kún wọ́n retí kí asálámà sí wọn àbíwókè wọ́n tẹ̀ sálámà sí wa ìjọ yẹ kún wọ́n expect rí kíká dáhùn padà ǹjẹ́ a lè rà lọ́wọ́ wọn a lè ta fún wọn ǹjẹ́ a lè jọ gbé ẹ̀rí ǹjẹ́ a lè nínú wọn lóbi ǹjẹ́ a lè nínú wọn lóbi ok ǹjẹ́ lè nínú wọn níyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn relationship tí ó lè wáyé láàrin wọn sí wọn eléyìí náà pè ní àtàámúlù ìbá àwọn èèyàn ṣe ìdáwọn yóò expect lọ́dọ̀ èèyàn tí yóò ṣe àti nǹkan tó dá sí pé wọ́n á fẹ́ kíyàn ṣe táwọn bá ṣe kẹtọ́ ẹlẹ́ẹ̀kejì almushirikun almushirikun gbólóhùn ọ̀pọ̀ ni ẹyọ rẹ̀ òun náà ni almushirik almushirik ó wá láti bí ashraka ashraka òun ni ká gbé nǹkan míì kalẹ̀ pẹ̀lú ẹ̀mí wípé à ń jọ́sìn fún nǹkan yìí lóhun nìkan àbí ká gbé nǹkan míì kalẹ̀ pẹ̀lú ẹ̀mí wípé a ń jọ́sìn fún nǹkan yìí papọ̀ mọ́lọ́run àbí ètò jẹ́ nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́run nìkan min khasa'isilla fi rububiyyatihi wa uluhiyyatihi wa asma'ihi wa sifatihi ètò dá sí pé nínú àwọn ẹ̀tọ́ tó wà fọ́lọ́run ọlọ́run nìkan ló ní níbi ẹ̀tọ́ ta ló dá wa ta ló pa wá ta ló ń rè wá ta ló ń fún wa ní jẹ ìmú ta ló ń rọ òjò ta ló ní kóòrùn náà ta ló mú ruwa ẹ̀tọ́ yẹ tọ́tọ́ lọ́wọ́ bá ní kágbà bẹ́ẹ̀ pé òun nìkan ló lágbára fi lè ni àbí ẹ̀tọ́ ìjọsìn àti ẹ̀fẹ́ sin Ọlọ́run kí la fi sin Ọlọ́run ẹ̀rí nínú àdúà ǹjẹ́ a lè dádú àdúà akọ Ọlọ́run ká tún dádú ẹ̀kọ́ lómi àbí afẹ́ dú ẹran kádù ẹran fọ́lọ́run kásùndù fún nǹkan míì àbí ká ti ẹ̀dù fún nǹkan míì àbí ká mú nínú àwọn nǹkan tọ́lọ́run bá dá ká mọ́ jọ́sìn fún gbogbo àwọn eléyìí láìsí méjì nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́run ọba nìkan ni ẹni bá fi lè kó síbẹ̀ ó ti di mùṣìríkí ṣùgbọ́n kí wá ṣe wípé ordinary bó ṣe kó síbẹ̀ ló ti di mùṣìríkí torí àwọn ọmọdé ẹ̀mú mẹ́ta padà mọ̀ mú wa ṣùgbọ́n lè náà pé ní kí ni al-ishraku billah aw ashirku billah kábọ́lọ̀ ọba wa orogún náà wọ́n máa ń lo ọ̀rọ̀ míì fẹ́lẹ̀ yìí wọ́n máa pè ní al-kufru kúfùrù òun ni kó dá sí wípé ìntọ́lọ́wọ́n bá ti ṣàlàyé wípé báyìí ní ká ṣe ṣe òun ọlọ́wọ́ bá nìkan òfin tiwa táwa gbé kalẹ̀ àwa dábò òfin ọlọ́run mọ́lẹ̀ àwa lòfin ọlọ́run bá mọ́ àkókò sunu kúfùrù ẹ̀rí àbí oore ká gbọ́rọ̀ ká sọ̀rọ̀ ìdẹ̀ra àlàáfíà ìkẹ́ ọrọ̀ ká ló ṣe fún wa ọlọ́run bá ní nígbàkígbà tá a bá ti rí pé ló ṣe àwọn wa ìyá wa àṣàkẹ́ tó ti wa rẹ̀ mú tí ń wa òjò ṣéwù wa ṣéwù alàgbà òun ló ṣe fún wa tá bá ti darí ìdúpẹ́ yìí lọ sọ́dọ̀ àwọn nǹkan wọ̀nyí yàtọ̀ sọ́lọ́run ẹ pé a fi ìdúpẹ́ tá a ṣe yìí tá a ṣe fún wọn yìí a fi bo oore ọlọ́run bá mọ́lẹ̀ eléyìí ni máa ń pè ní kíni alùkófùrù tó wá máa ń lo ìgbà míì wọ́n lo ṣíríkù fún kófùrù kófùrù fún ṣíríkù tí àwọn méjèèjì bá wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ á fún ọ̀tọ̀ọ̀tọ̀ á fún ọ ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó mú nǹkan mẹ́pa pọ̀ ìfijọ́sìn fọlọ́run kúfúrù tó da ìwà kèfèrí ó dàbò ìwà ìgbàgbọ́ ó dàmọ́lẹ̀ nígbà tí yàn lò nìkọ́ tó bójú táàrí ibẹ̀ ni kúfúrù tiwa lédè lárọ́wọ́ kúfúrù lọ́pàá ní kàfàárà káṣe kí ni ìtanràn ẹni tí ó ṣe ìtanràn ìtanràn tí ó ṣe náà kí wá ṣe píyàn bá ti kó sílé ló ti di káfíìrù yẹn ni láàrin àwọn mùsùlùmí ẹ̀rí àbótí di mùṣírìkì ó ní àwọn ọmọdéẹ̀mù ó ní àwọn àlàyé nínú tápàdà máa náà ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun náà ni al ọ̀rọ̀ ọ̀pọ̀ ni ẹyọkan rẹ̀ ni al ó wá láti ibi bada'a bada'a nǹkan tí ò sí tí ò ti ṣẹlẹ̀ nínú ẹ̀sìn kẹ́nìkan wá gbówá nínú ẹ̀sìn ìbárúkọ̀ ní kíni ẹ̀ bada'a àwọn tó bada'a ẹ̀tọ́ tọ́lọ́wọ́ ọba ni ọlọ́run bá lò fún ẹ̀rọ alukùnrin badi'u samawati wal ardi ọlọ́run ló ń pìlẹ̀ sánmà torí pé kò tí ìṣòro sánmà bí fọ́kọ́lọ́ tó dá sánmà tó gbogbo ẹnikẹ́ni tó bá dá sí wípé ó bá fi lè gbé ìjọsìn tó sì kẹ́kẹ́ àwọn èèyàn tó mọ́ tààrẹ ìjọsìn wọ́n a máa pẹ́ ní ní kíni mọ̀bùtẹ́dìrù ìbìtádáà ó gbé kalẹ̀ lànà ìjọsìn ẹ̀rí mọ̀bùtẹ́dìrù lẹ́ni náà ǹjẹ́ sí gbogbo ẹni tó bá ti gbé nǹkan kalẹ̀ lẹ́nu níṣe sí ẹ̀rí òun láàmà pẹ̀ ní mọ̀bùtẹ́dì rárá àwọn àlàyé bẹ lórí ẹ̀ tó ọgọ́rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni tàbá rí pé mọ́jẹ̀mù ti pé lórí ẹ̀ òun láàmà pẹ̀ ní kíni mọ̀tẹ́dìrù sùtàbà gbọ́ àwọn àwọn ọ̀rọ̀ iye nípìnlẹ̀ àwọn àlàyé tafẹ́ ma mú wá ó rọrùn kó má yíwa náà ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ó náà ní wípé àti alkúfùrù àti aṣíríkù àti albidia ìkọ̀ọ̀kan nínú wọn yìí ìran ẹ̀ṣẹ̀ torí pé yàn gbé ńlẹ̀ tọ́nà ọ̀bọ̀ gbé kalẹ̀ nínú ẹ̀sìn ṣíríkù ẹ̀ṣẹ̀ ni torí pé a lo ìlànà tọ́nà ọ̀bọ̀ tí ó yọnú sí fún wa láti lè fi súnmọ́ Ọlọ́run ẹ̀rí ẹ̀ṣẹ̀ náà lòun náà gbogbo ẹ̀ṣẹ̀ ó kún sí méjì ẹ̀ṣẹ̀ kún sí méjì ẹ̀ṣẹ̀ kan wọ́n a òun ni àwọn ẹ̀ṣẹ̀ tá lè pè ní major sin ẹ̀ṣẹ̀ ńlá kí ló fà tó fi jẹ́ṣẹ̀ ńlá kí ó pọ́lọ́mà Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú Kùránì wípé òun dí wọn ìyà báyìí ń bẹ fẹ́nikẹ́ni tó bá ṣe bóyá ìyà ilé ayé tí wọ́n fi jẹ́ àbí ìyà kìyàmọ̀ tọ́lọ́wọ́n fi pàdé rẹ̀ àbí Ọlọ́run bá ṣàlàyé fún wa pé ìbínú wọn Ọlọ́run bẹ lórí ẹni tó bá ṣe ìbínú wọn lọ máa ń bẹ lórí ẹ̀ yálà láyé àbílálẹ̀ kìyàmọ̀ àbí iná ń bẹ fẹ́ nìyẹn lálẹ̀ kìyàmọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní òǹdíwọ̀n ìjìyà òǹdíwọ̀n ẹ̀ṣẹ̀ àdéhùn ìyà a máa ń pè ní kí alkẹ̀bírọ̀ so nínú alkẹ̀bírọ̀ ṣíríkù bẹ́ẹ̀bẹ́ ṣíríkù ó bẹ́ẹ̀bẹ́ nínú ẹ̀ bídíà bẹ́ẹ̀bẹ́ nínú kúfùrù mẹ́mẹ́ bákanáà lókùnbàtà ti bẹ̀ẹ́ pé ẹ̀ṣẹ̀ gangan fún rẹ̀ azamb ẹ̀ṣẹ̀ ó pín sí méjì kò sí bí ṣírípò sí lé pín sí méjì torípa àtọ́ pé ẹ̀ṣẹ̀ rí ẹ̀ṣẹ̀ pín sí méjì na ṣírípò sálẹ̀ kó méjèèjì kó wá kó mọ́ra kó wá dẹyọ kan rárá ṣírípò ó lè jẹ́ alkẹbíran yẹn lọ́wọ́ fún òpin ní àṣírùkú al'akbar sí ẹbọ ńlá méjọ́sìn bí àpẹẹrẹ ẹni tó wọ́sùsù tó fẹ́ dú ẹran ó wá dú sórí òkúta pẹ̀lá ní ẹgbẹ́ òfin bọ òkúta ẹbọ ńlá ni bí àpẹẹrẹ ẹni tó gbà pé àfáà kan lagbọ́dọ̀ máa sìn lagbọ́dọ̀ máa pè lagbọ́dọ̀ gbáralé kìí ṣe ọlọ́run ẹ̀bọ́n ńlá ni ìtìyé bí ẹni tó rí wípé rárá àwọn ẹni tó lọ́wọ́n bá pè ní kèfèrí nínú Al-Qur'ani nánábí pè ní kèfèrí nínú súnnà lọ́dọ̀ tóun wọ́n ṣe kèfèrí ìrẹ̀lẹ̀ iná láìsí méjì ẹ̀rí oná ni kèfèrí ìwà yẹn ìwà kúfùrù ẹ̀rí ẹ̀bọ́n ńlá lélẹ̀ iná àwọn ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹran táwọn afá máa ni ní ashirkul asgar àbí alkufurul asgar ó ní gbogbo ìgbé alárìnà ká gbé alárìnà kalẹ̀ láàrin ẹni wàsítọ̀ wàsáìd láàrin wa níbi ìjọsìn agbùkọ́lọ̀un ni ó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n àbáyé pé a lè rí ṣéhùn jẹ̀bàlì tóóró àfáànlá àfáàtọ̀lá mọ́ kí àbí káàrí pé ó kéré ọlọ́run ni ó ṣe fún wa o ṣùgbọ́n agbọ́dọ̀ wáyọ̀ inú àfáà yìí ná kọ́lọ̀n tó lè ṣe fún wa yẹ́rí kọ́lọ̀n kó tó lè ràn wá lọ́wọ́ kó tó lè fún wa lọ́mọ kó tó lè ẹ̀hẹ́ àbí ká lo sábàbí kan láti fi wá ojú rí ọlọ́run léyìí tó já sí wípé ọlọ́run bí àtàrà ìwòsàn bẹ́ẹ̀ tó wóṣùsùn tó ní omi pure water ká mú wá tàbá ti ń bọ̀ wá sí àsàlátù tàbá ti mú wá àwọn ó kàǹkan sí tàbá ti wá délé omi yóò ẹ má jẹ́kó kanlẹ̀ o kéé kanlẹ̀ o tó bá fi lè kanlẹ̀ ògùn ti bàjẹ́ nìyẹn o tó ti yé bẹ́ẹ̀ sì ni omi yìí kò gbọ́dọ̀ já ẹ máa wo lójú láàárọ̀ ẹ̀rìn tẹ bá ti jí ẹ lọ wò tẹ tó sùn lálẹ́ ẹ lọ wò à láàrin ìgbà tí ẹ fìwẹ̀ láàárọ̀ sí alẹ́ yìí orí mọ̀ wá fún tẹ bá ti báyìí tẹ ti wò báyìí tẹ ti wò báyìí látọ̀dọ̀ ọlọ́run ẹ̀sì láti ọ̀dọ̀ ọlọ́run orí ni sábàbí pé ọ̀tà lára ẹni yìí mùsùlùmí ti òun ni yìí ṣíríkù olókó sí al-akbar aw al-asgar láìsí méjì al-asgar ni torúgbà ìpọ́lọ̀ lé ṣe ṣùgbọ́n tó rúfẹ́ wọ́ta rẹ̀ ọlọ́run wá mú ibi tó gbé wọ́ta sí èkúté ilé rẹ̀ kó tẹ́nàntì ẹ̀ ó bá lọ fẹ́ yí já pẹ́ wọ́ta bá fẹ́ tí ó bá kọ́ ah, ọlọ́run mo ṣoríke ẹ̀hẹ́ agbàpọ̀ ọlọ́run bá ń bẹ ṣùgbọ́n láìsí méjì ó ti kó sínú ṣíríkù àti kúfúrù ǹjẹ́ ni ẹ kí wá ṣe àbí mùsùlùmí ni àlàyé ń bọ̀ wà lórí ẹ̀ sí ẹ̀klẹ̀ náà lábẹ́ ilé yìí bẹ́ẹ̀ náà ni alìtìdá ìdín ìdá ìmúlànà jọsìn wá nínú ẹ̀sì Islam ní ìtọ́lọ́wọ̀n bó òfin rán nàbí kánàbí ló sì fílẹ̀ fún wa sallallahu alaihi wasallam lókùn bàtàbà fi lè gbà pé ẹ̀ṣẹ̀ ni àbí ìṣẹ́bẹ́ṣẹ̀ bídíà àbí kí ẹ̀ṣẹ̀ ni yóò nira ẹ̀ṣẹ̀ tí ó kó sí bóyá ṣe ńlá àbí kékeré èyí ló dá sí wípé gbogbo àdáadáalẹ̀ pátá àwọn náà kú sí ọ̀nà méjì àwọn kan ń bẹ tó dá sí wípé ẹni bá fi lè kó sí tí mọ́jẹ̀ mú sí pé lórí ẹ̀ táàsì rí tí ó kọ̀ fún wa táà fi lè dáríjì táà fi lè fojú wo gbogbo ẹ ẹfílẹ̀ ẹ̀hẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò dí kí ni kèfèrí ó kó sínú àdáadáalẹ̀ ńlá tó sì ọmọ pè ní albidi alkúbùrọ̀ major innovation àdáadáalẹ̀ ńlá àpẹẹrẹ bẹ́ olẹ́ tó wó tó ní ah, ọlọ́run oṣù ní bẹ́ẹ̀ ni kí ni fún ṣùgbọ́n kò náà tó bá so that àdúrà wa alátètè yára gbà kí ló ṣe yẹ àdádálẹ̀ nínú ẹ̀sìn ni abẹ́ tó wọ́n sùsùn inú wákàtí márààrún ilé yóò tó lásìkò tá a wà ẹ̀ṣẹ̀ wá pọ̀ àwẹ̀ láńgbà yìí àrẹ̀ṣẹ́ ká mọ́ rí ìdùkúrì ẹ̀dá sọ́rí inú wákàtí mẹ́jọ ó fi kún àdádálẹ̀ ni ti kúrò àwọn àdádálẹ̀ bẹ́yìí bí àpẹẹrẹ ní o mo ló kó sí ó kó sínú albidi atú alkuburo àdádálẹ̀ àdádálẹ̀ lá torí pé wọ́n ẹni yìí ìpínlẹ̀ ẹ̀sìn ó yí padà ìpínlẹ̀ ẹ̀sìn ó yí padà lórí ti gbàgbọ́ àbí ti ti ṣíṣe yẹni ìgbà àkídà àbí ìbádà tí wọ́n àwọn àpẹẹrẹlé náà òun náà pọ́ ọ̀dántí rẹ̀rẹ̀ abẹ́ni tó wó sùsùn tó dá sí pé àdádálẹ̀ títí ẹ̀ lórí ìwé kùránì ni máa gbàgbọ́ ní ìgbàdísà náà dìgbò ọ̀rọ̀ náà kò sí tókàn mi láì ṣe pé ẹni yìí mùta áwìlù ni pé nǹkankan orújú fún ní tó dúró sí tó fi sínáà lọ́nìí a sì rápẹrẹ níbi ìjọsìn ẹ̀ gbogbo òun wákàtí mara àrùkù kan má tó sínú kùránì bá ṣe ń rùkú tán lọ tán sàṣkà àrùkù kan ẹ̀rí ẹ̀ẹ́ lọ́fẹ́ kí o ṣe tó wà ní kòránì wọ́n sì jùdú ìyẹn náà òkú adẹ́dìdá adẹ́sì sùjúdù ọdọ̀lọ́pọ̀ sálámù kò sálámù ní ẹgbẹ̀rẹ̀ àti ó cooperate pẹ̀lú kòránì gẹ́gẹ́ bó ṣe lérò irú ẹni bẹ́ẹ̀ gbolo kó sí ó kó sí ní kíni albidi atú alkúburọ̀ bẹ́ẹ̀ náà lẹni tí ó bá ń sọ yí pé lọ́dọ̀ tòun òun gbà yí pé ànábì mi máa wá lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbólóhùn yìí gbóníwà ládálẹ̀ ni ẹni tó bá fi lè dó lórí eléyìí láìsí méjì ó ti mú ọnú ẹ̀sìn alìbídì átú alìkúbùrọ̀ àpẹẹrẹ náà pọ̀ jàntìrẹ̀ rẹ̀ kódà ẹni bá mú àwọn sọ̀hábà ní ó ní òun tóun kò sí nǹkan tó kóun pẹ̀lú àwọn sàádé àwọn sàádé kẹ́ àpapọ̀ kódà ìmá ṣépè lé wọn ìmá bú wọn ìmá yẹ̀yẹ́ wọn ó kó sínú alìbídì átú alìkúbùrọ̀ bákan náà àbí tí àwọn onímọ̀ tẹ́nu wọn kò lé lórí nígbàtí ó wó sùsùn láìsí pẹ́ tó ń ṣe ó kó sínú tawil owó sùsùn ó gbá ah! nígbàtí wọn tí ó sọ lẹ́nu lọ́rùn tó ní à ah! ọlọ́run dàbí ohun àpẹẹrẹ fọ́lọ́run ẹ̀rí àbọ́ndà ah! ọlọ́run òsìlókè sánmà òkè sánmà báwò ó wà káàkiri omi ni president ni kò síbi táwà tó sọ́lọ́un lọ́dọ̀ títí o ó sì o ó ti kó sínú albidi atú alikúbùrọ̀ ilé iná wa kò lọ́bẹ̀ náà ẹ̀kejì ẹni tó dá sí wípé ẹni yìí in tí òun kó sí o náà ni wípé bí àpẹẹrẹ irú ọ̀rọ̀ ìjọsìn ọ̀rọ̀ ìjọsìn bóyá òun ní àdúà kan tó pé yìí táà bá ń fà á ẹ̀rí bá ń fà á ó dáa tí àbóyára gbàgbé tánàbí fún wa lọ ìyẹn lè fi kàn tánàbí ó gbàgbé tánàbí fún wa náà dá o ṣùgbọ́n àdúà yìí náà ah, dáadáa bẹ́ẹ̀ sí pé ó tó ń bá ń ó rùn lọ́rùn dáadáa ṣùgbọ́n sọ̀rọ̀ láti fàá tí yẹ ó pìfà rẹ̀ kí ló kó sí albidi atú asúgùrọ̀ tó ti albidi atú asúgùrọ̀ pé tó sọ yìí kò wú ìpìlẹ̀ ẹ̀sìn tó bá sọ pé rárá o lọ́dọ̀ tòun sọ̀rọ̀ láti fàá tí ó lóore iṣẹ́ ó lóore jù dáná bí fún wa lọ ẹ̀hẹ́n rẹ̀ ni ẹ̀ ṣùgbọ́n náà ṣe ni ọmọ tó bá ní sọ̀rọ̀ láti ìbìrìmíyà kẹ ìbìrìmíyà ó kàn mẹ́nu àbùkù ẹnu ẹ̀tẹ́ omùbá ó gbà ó gbígbà tí yàn yàgbẹ́ tó lọ́dàgbẹ́rù bẹ́ẹ̀ ni ṣe tírìtì láti ìbìrìmíyà tó rẹ̀ níbẹ̀ ìpínlẹ̀ ẹ̀sìn ló wú ó wú ìpínlẹ̀ ẹ̀sìn akúsùnmí kí ni albidi atún alkuburo so albidi atún alkuburo albidi atún asuburo òun náà bẹ̀ al-imam az-zahabi rahimahullah nínú tíra rẹ̀ tíra ńlá wọ́n pè ní asíyàrò ọkùnrin síyàrò alámúlùbàlà afáàfin rẹ̀ pé kò sí bá a ṣe ní pín bídíà kò sí bá a ṣe ní pín bídíà tábàgbọ́ pé à ní pín bídíà à ní ṣe tàbá ní bídíà òpin bídíà ojú kan náà ni ebi bídíà ní bẹ́sẹ̀ ni tí bídíà bá fi lè tí bídíà bá fi lè jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ pín àbẹ́ṣẹ̀ òpin ẹ̀ṣẹ̀ pín náà a sì máa fi ẹni tó dájú pé ó báyà rẹ̀ ṣe ṣìná ó báyà rẹ̀ lò pọ̀ tó bá iye oníyà lò wà láìwọ̀n jọra wọn ṣìná méjèèjì o kẹ̀bíra méjèèjì o ẹ̀ṣẹ́lá méjèèjì o ṣùgbọ́n ìkọ́ tún ní dọ́bùdẹ́ka ìyà ẹ tó bá yẹ lò pọ̀ ẹ̀ṣẹ́ rẹ̀ ó gé okùn ẹbí ẹni tó ṣe tó ẹ́pẹ́ láta ló bá bá lò pọ̀ ògbóhun ẹbí tó rẹ́ bí òṣùwọ́n pọ̀ bákan náà ìyá rẹ̀ ló tún bá lò ìyá àti tiẹ̀ ẹwọ àwọn kìíní yẹn kò jọra wọn so ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ pín tẹ́ṣẹ̀ bá fi lè pín àjásí pé gbogbo orúkọ káwulẹ̀ fún àwọn tó ń pè ní ìran ẹ̀ṣẹ̀ wọ́n gbọ́dọ̀ pín onímọ̀mù àdàbí ló fi ṣàlàyé pé bídí àtàrí dọ̀rọ̀bàtánì lóní ó ní ojú pọ̀nà méjì albid'atu alkubra walbid'atu asubra bídíà tó jẹ́ bídíà ńlá bídíà tó jẹ́ bídíà kéékèèké láì sí méjì gbogbo bídíà pátá dọ̀lálà ni anábi sallallahu alaihi wasallam ní iyyakum wa muhdathatul umur ó ní ẹ jìnà sí muhdathatul umur àwọn àdáadáalẹ̀ àdáadáalẹ̀ ìgbà yẹn ni tó wọ́n fílẹ̀ fún wa táwọn sàádé náà táà jogbọ́n lọ́dọ̀ wọn fa inna kulla muhdathatin bid'ah àwọn àdáadáalẹ̀ yìí náà ń pè ní bídíà ọ̀kúnlá lórí àti dọ̀lálà bídíà kọ̀ọ̀kan dọ̀lálà ni ọ̀nàánú ni ọ̀kúnlá dọ̀lálà tẹ́fẹ̀ náà ọ̀nàánú sì ní yóò gbèrò wọ́n náà gbọ́dọ̀ tánà mi sọ yìí dọ̀lálà kúfùrù bẹ́ẹ̀ ṣíríkù bẹ́ẹ̀ bídíà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ dọ̀lálà ni irú bídíà wo nílá bídíà wo kékeré kúfùrù nílá kúfùrù kékeré ṣírkù nílá ṣírkù kékeré ẹni máa ń sọ pé bídíà òpin bídíà kan náà ni bídíà kan náà ni ẹniyẹn ó ń sọ táàrẹ tó sọrú ẹni gbogbo àwọn àfẹ́sì Islam kò sí kò sẹ́n tó sọrú ẹni àwọn àfẹ́sì Islam tó ní bídíò pé kò sí torí pé insha Allah padà gbéyẹ̀wò tásìkò bá gbà wà ń bẹ nínú àwọn àtàbíùn tó dá sí pé wọ́n lẹ̀ wọ́n kó sínú àwọn bídíà kọ̀ọ̀kan kódà ọgọ́rọ̀ àwọn ẹni tí al-imam abu abdullah muhammad bin ismail al-bukhari rahimahullah tó gbà ní síwá lọ́wọ́ wọn sọ ìbùkhari tí wọ́n pọ̀ tó pọ̀ wọ́n lè àwọn tí wọ́n lè lórí bídíà afíkà padà sí ìpìnlẹ̀ kẹ́yìn kan dé kó sọ pé ara bídíà kan náà ló wà ẹ bá sì lè kú sí bídíà kan ẹ̀rí ó ti di kúfúrù ah ok kúfúrù tó kúfúrù ló kọ́ sí tó wáyé kó bá kú sí kúfúrù definitely agbọ́dọ̀ mọ̀ kúkò lójú torí pé kúfúrù gan pín sí méjì ẹ̀rí kúfúrù gan pín sí méjì ìsìdàgbọ́ ẹgbẹ́ kó sí kúfúrù ńlá àbí ẹgbẹ́ ìkanúnu méjèèjì ni ìkanúnu méjèèjì kò lè kó sínú kékeré ká mọ́ fojú nílá wò kò sí lè kó sínú nílá ká mọ́ fojú kékeré wò so gbólóhùn yìí ààrẹ nìkankan nínú àwọn onímọ̀ kò sọ̀rọ̀ ẹ̀ yálà min ulama al-usul nínú àwọn àfá oní àkídà kò sí wà min ulama al-fiqh náà àwọn àfá oní fíkíù ààrin nínú wọn ààrí àìmọ̀ kan nínú àwọn àìmọ̀ wà kó sọ Málìkì ni Ṣáfì ni Ánàfì ni Ámbàlì gbogbo ààrí kan nínú ọkó sọ kámọ́ tí wà sọ nípa ẹ pé ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìpáyà ọ̀rọ̀ ìbẹ̀rù ọ̀rọ̀ iná ọ̀rọ̀ àjẹ́nà wọ́n bá sọ̀rọ̀ kò sí irú ẹ̀ bákan náà nínú àwọn mustalah àwọn ìmọ̀ ẹ̀sìn usulul fíkì ni kò sí kódà àwọn fíkì wọ́n sábà lo bídíà wọ́n sábà lo bídíà àwọn ọmọ lo kí ni mọ̀kúrú mọ̀kúrú mọ̀kúrú nítawọn máa ń pè ní mọ̀kúrú lọ́dọ̀ tuntun wọn ọ̀rọ̀ àfọ́ ní hadith àwọn máa ń bí àpẹẹrẹ nísìn àwọn àfóònù píkìrù wọ́n ní nínú makuruati salat makuruati salat ní tí ẹ̀sìn kọ̀ fún wa ká ṣe lórí ìrun ìtì ẹ̀sìn ẹ̀sìn kọ̀ fún wa anábì sọ eléyìí fún wa ìdákéjì ẹ̀ ẹ̀sìn wa kọ̀ bí kéèyàn dúró ó wá gbé ọwọ́ sí ìbàdí ó sì kírun náà ó nírun wọ́n náà fún òní fíkìrù ìdésì ṣùgbọ́n títà lábìnrin ká gbọ́ sí tọ́ yẹn mo ní ká gbọ́ sí ìgbáyà ká gbọ́ sí gbáyà súnnà tó ti ẹni tó gbọ́ sí ìbàyí kí ló ṣe wọ́n náà fún òní fíkìrù mọ̀kúrú ọ̀rọ̀ fún òní hadith kí ló ṣe bídíà ṣùgbọ́n bídíà wọn tó ni kékeré ọ̀rọ̀ wọn jọra wọn ẹ̀kìtìláfù làbùsí terminology ló yàtọ̀ ṣùgbọ́n nìkan ọ̀rọ̀ ẹ̀sìn dárú ọ̀rọ̀ ẹ̀sìn dárú táwọn afá ní àdísìmá ní àádì ìbídíà bídíà lélẹ̀ wọn àbá ló pẹ́ ẹni bá ti di kèfèrí abadan abadan wọ́n lo bídíà ní túnmọ̀ sí khilafu sunna ìdàkejì sunna wọ́n rọ àwọn afọ́ ní kíkú wọ́n lo mọ̀kúrú wọ́n àwọn tìsíwájúta tìsíwájú yìí yóò ràn wá lọ́wọ́ gan láti lè gbọ́ àwọn kọtafẹ́ mú wáyé láti lè gbọ́ yé alákọ̀ọ́kọ́ alqaidatu almutarda general principle táwọn àfá tí wọ́n máa ń lò lórí gbogbo àlàyé ti ṣe yìí níbàmú sí bá ṣe bá àwọn ẹni tá a kọ́kọ́ ṣàlàyé síwájú bá ṣe bá wọn lò sọ fúnra wa ta ni múṣíríkù ta ni káfíru ta ni mọ̀tẹ́dì a dẹ̀ sọ fún wa pé ṣíríkù ó nípìnlẹ̀ ó kú sọ́nà méjì kúfùrù náà kú méjì bídà náà kú يعامل المبتدع المحكوم بكفره معاملة الكفار في الدنيا ويعامل المبتدع الماكوم بفسقه معاملة عصات الموحدين في الدنيا والآخرة قاعدة قاعدة مهمة والله àwọn àfáà ní a máa على lò alìmọ̀tẹ́dì المحكوم بكفره وانت sí wípé ẹni yóò bídíà tó kó sí bídíà ńlá ni bídíà tó kó sí àdádálẹ̀ tó kó sí àdádálẹ̀ ńlá ni a ma bá lò ẹ̀rí fìdúníyà nílé ayé a ma bá lò mu'amalatal kufar gẹ́gẹ́ bá a ṣe ń bá wọn kèfèrí lò mùsùlùmí tó kó sí àdádálẹ̀ ńlá a ma bá lò nílé ayé gẹ́gẹ́ bá ṣe ń bá àwọn kèfèrí lò bákan náà wa yu'amalu al-mubtadi al-mahkum bi fisqihi al-mubtadi aládàádáálẹ̀ tó dá sí pé wọ́n ti dájọ́ wípé bíbí àtẹ́ni yí tó kó sí kìí ṣe bíbí à bíbí à ni a bá lò ẹ̀rí mu'amalata usatil muwahhidin lórí ìbálò bá ṣe ń bá àwọn ẹlẹ́ṣẹ̀ láàrin àwọn mùsùlùmí lò fi dúnìyà wal akhirah láyé àti lálùkìyàmù yẹ ní pé ìdájọ́ rẹ̀ láyé fáwọn mùsùlùmí àwọn ọmọ ìyá rẹ̀ bá ṣe bá lò lè yí lálùkìyàmù náà bákan náà ni mùsùlùmí náà ni ṣẹ́rí kọ́ ìdá ìta bá ti gbọ́yé kúrò alìmọ́ bùkátà ká sọ̀rọ̀ ọ̀tọ́mọ́ pẹ̀lú àwọn àlàyé ta ṣùgbọ́n kí ẹ̀kọ́ yìí lè bá lè jókòó dáadáa a wà fọ́ sí wẹ́wẹ́ a fọ́ sí wẹ́wẹ́ káde ká tó mọ́ lọ wípé ẹnikẹ́ni tó bá já sí wípé a mọ̀ pé tó má ní èèyàn kò fárù ni àwọn ẹni kèfèrí ni wọ́n a mọ̀ bá ṣe bá wọn lò títí àbíká sọ pé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé bá ṣe bá wọn lò àtàwọn mùsùlùmí ṣùgbọ́n bí tí wà náà wà ní pé láàrin àwa mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ aládàádálẹ̀ nígbọ́dá fẹ́ tó wọ́n sí bákan méjì ni ìsídà kó wà nílé torí pé bídíà rẹ̀ àdádálẹ̀ rẹ̀ ẹ̀rí bídíà kí ni bídíà mọ̀fásẹ́kọ̀ ni bídíà tó sọ di ẹlẹ́ṣẹ̀ ni táàpẹ́ ní bídíà tó ṣogúrọ́ àbí kó wà ń ta torí pé bídíà rẹ̀ bídíà mọ̀káfẹ́rọ̀ ni bídíà tó sọ di kèfèrí ni òun ló kó sí náà irú ẹni yìí sì nìyí ó ti wá wà ń ta àwọn bá lò gẹ́gẹ́ bí àwọn tó wà ń ta àwọn kèfèrí eléyìí ni ìtíkọ́ ìdá ìfẹ́ mú wá fún wa lórí eléyìí a ti ṣàlàyé síwájú bóò láti mọ̀ kúfúrù àwọn àpẹẹrẹ àwọn kúfúrìyàt yẹn ni àwọn mukafirot àwọn nǹkan tó máa ń sọ́yàn di kèfèrí àmáwọn àpẹẹrẹ wá fún wa nínú bákanáà àwọn nǹkan tí ẹ́ pé ó máa ń sọ́yàn di oníbídíà àmáwọn àpẹẹrẹ wá nínú wọn àpẹẹrẹ wá yìí àpẹẹrẹ ṣùgbọ́n àwọn tó lè sọ àwọn èèyàn di kèfèrí tó lè sọ wọ́n di múṣíríkì tó lè sọ wọ́n di oníbídíà wọ́n pọ̀ ju àwọn tá mú àlàyé wá lábẹ́ wọn lọ ṣùgbọ́n àkan mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ náà ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì lórí bá ṣe mọ̀ ipé ẹni yìí ó mú àdádálẹ̀ wá ẹnikẹ́ni tó bá fi lè tako al-ma'lum bìdín àwọn fìdín bìdọ̀rúrọ̀ ẹni máa fi takò tí mímọ̀ rẹ̀ nínú ẹ̀sìn kò bùkátà ìmọ̀ kan kò bùkátà ìmọ̀ bí àpẹẹrẹ tí àwọn òṣùpó ní mùsùlùmí ni wá ní kò sọ́nà orí kò sọ́nà ẹ pé ara àdẹ̀mọ̀ bóyá bóyá bóyá kò mọ̀kọ́lọ̀ bá ń bẹ ní o rárá rárá torí pé káàmọ̀ kọ́lọ́wọ́n bá ń bẹ al-ma'lum fi din bi darura tó fi lásìkò táa wà yìí irun al-ma'lum fi din bi darura irun táa mọ̀ nínú ẹ̀sìn láì ní wàhálà ní kódà pèpèrè gan mọ̀ pé ìjọsìn ni àbí àwẹ̀ Ramadan àmọ́ bẹ́ẹ̀ àsìkò ń bọ̀ wá tí irun ò ní padà sí nínú al fi din bi darura gbàtàwọn ìwà tí wọ́n bá bá wọn mọ́ àwọn kan bọ̀ wàtẹ́kùn wọn ní bàbù láyé wọn bá lá ilaha illallah kí ló sì fa ẹ̀ẹ́rì pé tí báwọn sàbẹ́ sí máa ń kìlọ̀ wá sí ń kìlọ̀ bẹ́ẹ̀ kọ́ torí pé okùn yẹn ti fẹ́ ó ti rọ̀ ẹ̀kọ́ ọ̀run ó ti rọ̀ tó ti yé ọlọ́mọdé kó já lórí wa bó ṣe wá rọ̀ yìí bá ṣe gba tí ẹlé kí kí tọ́mẹ́ àìmọ́ kí náà ló kọmẹ̀ ẹni tí ó pàtàkì irun kí ló kọmẹ̀ àìpàtàkì irun náà ló kọmẹ̀ ṣùgbọ́n ẹni tí ẹni tó kọ ẹni tí ó mọ̀rún kí ló kọ ṣùgbọ́n láwọn ọba ó fi ṣe kò lé oríire tó ti yé òun tún wá tún so ó tún lọ kọ́ dáadáa ó tún mọ̀ ń pẹ́ kí ló kọmẹ̀ ní tí ó yóò padà wá kúrò

mọ̀tàhíùkan alálìmọ̀bítẹ́rì bí annahu kafir bí ainihi ìgbàwó láàsọ̀fẹ́ tó kú sínú àdádálẹ̀ wípé ìwọ tó kú sínú àdádálẹ̀ yóò ó ti di kèfèrí ìgbàwó ni eléyìí pàtàkì dáadáa ẹni tí ó kú sínú àdádálẹ̀ tí ó mú àdádálẹ̀ wá yálà lọ́rọ̀ ẹnu yálà ní ìṣiṣẹ́ ìnáwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan ìjọsìn kódà bó jẹ́ pé lórí ọ̀rọ̀ ìgbàgbọ́ náà ni tó ti yé á já sí pé ẹni tí àwọn ọmọ jẹ́mú ti pé lórí àwọn àfáàmọ́ ń pè ní ashurut ìdàkejì àwọn ọmọ jẹ́mú iná pè ní kíni almawane ó ti pé wọ́n ni iqamatul hujja بانتفاء الشروط أو الموانع àti ṣe àti fún ẹni ilẹ́rì pẹ̀lú pé ẹ̀rí tàà fún gbogbo tó lè mú wa ká mọ́ sọ pé kèfèrí ni kò sí mẹ́ so eléyìí ó jẹ́ ọ̀kan náà eléyìí iṣẹ́ tó wá lè ní o ẹ̀rí ó lè débi wípé ìgbà míì gan ìyàn rèyàn tó kó sínú àdádálẹ̀ àti lánú pàgálà láti sọ pé nìyí a ah, o mọ̀ ti di báyìí ẹ̀rọ sì máa bàyàn kí ló fà òṣèlá Muhammad sallallahu alaihi wasallam sọ Muslim ó fún wa ní àdífì kan àdífì yìí àwọn àfá wọ́n fi ṣe kọ́ ìdá wọ́n fi ṣe òpó nínú àwọn òpó bá a ṣe máa bá mùsùlùmí ẹgbẹ́ wa lò tó bá kó sínú àṣìṣe o náà ní wípé Muhammad sallallahu alaihi wasallam man qala nígbàmí man rọ́mà man qala li akhihi ya kafir man qala èyí ò náà mùsùlùmí yálà ọkùnrin náà bóbìnrin ni qala li akhihi ó wá sọ fún ọmọ ìyá rẹ̀ yálà ọkùnrin àgbóbìnrin lòun náà ya kafir ó ti di kèfèrí lọ́kùnrin ó ti di kèfèrí lóbìnrin anábìnrin fàkọ̀dì bá àbíyá àhàdìmá gbólóhùn tó sọ yìí ìkan nínú àwọn méjèèjì yóò lẹ́tọ̀ sí tí ò bá jẹ́ ẹni tó sọ ọ̀rọ̀ yìí ẹni tó sọ sí ó lẹ́tọ̀ sí adáspẹ́ tó sọ̀rọ̀ yìí yóò kọ́ rẹ̀ jẹ yóò di kèfèrí yẹn àwọn àfá ló dá sí pé àwọn àfó ní ìmọ̀ àkídà àwọn àfó ní ìmọ̀ àkídà ẹ̀rí kìí ṣe náà fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ tawhid nínú tíra wọn àbí nínú àwọn tíra hadith tó gbọ́rọ̀ àkídà wa wọn ò ní ti ọ̀rọ̀ tekfir wọn ní ti síwájú wọn ní ti síwájú kábàtì ìṣọ́ àwọn àfó ní fíkíw last chapter ni last topic last lesson òun là àfáà onífíkì mọ́ fi sí torí pé àfáà tó fẹ́ kọ tíra wẹ́ẹ́ pé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tẹ̀kìrì ẹ̀hẹ́ chapter one bismillah rahman rahim gbogbo ẹnikẹ́ni báyìí lọ́wọ́ délé kẹfẹ́ rí ìgbẹ́kọ̀ wọ́n ti síwájú al-imanu kíyàn tó lè di kèfèrí àṣà yóò á mọ nǹkan tí yóò jẹ sábà bí ìjẹ́ kèfèrí ẹni wọ́n fi síwájú ọ̀rọ̀ fíkí kálọ̀wọ́ dáadáa tó túnmọ̀ sí pé àtẹ̀kfíìn wàtẹ̀bí kápẹ̀yàn ní kèfèrí kápẹ̀yàn ló ní bídíà akhtaru akhtaru ní kulli ulama in tó léwu jù lẹ́ni àwọn àfà máa ń yẹrí wọ́n fẹ́ tẹ́rí sí ó lè fún wọn láti ṣe ṣùgbọ́n ní tọ́nà fi ṣe mùsíbà fún àwa ní tó rọ̀ wá lọ́rùn lẹ́sìn ni ní tó lè fún àwọn àfà ó rọ̀ àwa lọ́rùn kò dẹ̀ sí tó fà ánàbíwá Muhammad sallallahu alaihi wasallam anábì ti fún wa ní tọ́ka sí rẹpẹtẹ ó ti ṣàlàyé àwọn èèyàn kan fún wa ìtàwàfà fi ṣe last chapter last topic ẹlẹ́mí òfin ṣe first topic èyí tó fi ṣe first topic òun ló fi ṣe last topic ó mọ́ tó fi lè pèyàn ní kéfèrí ah ẹ̀ẹ́ kí ló ṣe ah ó kẹfà lọ́pàá sí ah kéfèrí ni last topic ènìyàn àwọn abẹ́rẹ́ anákùnrin ah, jọ ẹni tí ó ṣàlọ́lá tán ó bá rántí wípé ah, òun ò sáńbà anákùnrin ǹjẹ́ ó ní àlọ́lá yóò sì kò lálùwàlá àà ah, ah. kò lálùwàlá ó ṣe àbí ó ṣe àbíkẹ́ bí ìlọ́wọ́ rẹ̀ pé ẹnàkúnlá ẹmọ́bìnú ẹjọ́ ẹni tí ó fẹ́ ra ọjà ó fẹ́ ṣòwò owó tó fẹ́ ṣe yìí ọwọ́ sọ fún wípé ẹ tó fà náà ni pé owó yìí ò yìí báyìí là ń tà kò sí yé tó bá ti dé pẹ̀lú ògbọ́n mọ́ wọ́rí kò ní pẹ́ dé amẹ́ríkà ló ti máa dé ṣùgbọ́n yí báyìí lánàá àti alápẹ́ tó jẹ́ ten thousand màá gbà lọ yín twenty thousand lọ́wọ́ yín jẹ́ alàpọ̀ ìyá lè ṣe àà kí ló ní kí ló fẹ́ rà àṣìjàlá mẹ́rin fẹ́ kọ́ ìyẹn ó gbà bí ó sì ó sì ẹ̀rí àwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ló gbé síwájú àwọn tó jẹ́ ọ̀rọ̀ wájú ògbèsẹ́ yìí alábìfèrè wọn pé àwọn ẹni wọ̀nyí sùfàháùn àhàlámi sẹ̀fíhù àwọn ọ̀dẹ̀ òpònú afọ́fúngbému aláìnírònú àhàlámi ọ̀dọ́ ni wọ́n àhàlámi olùhàlámi wọ́n ẹ̀ṣẹ̀ ń bàlágà ni hulmu ẹwúrọ̀ àwọn boko haram ẹ lè rí àgbàlagbà bí 70 years láàrin rẹ̀ rárá 80 90 ìyá àgbàlá ìyá arúgbó tó ń tọ̀pá ẹ lè bá àwọn dání between láti youthful age láti 15 lọ́bẹ̀ títí tó fi dìpá àsìkò jẹ́ gbogbo gbogbo tàgbàlagbà arábìnrin òyìn wọn sufahawun ahalami àwọn òpònú tó dá sí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ jísáyé ni àwọn lẹ́mọ̀ bá ń bẹ̀ kí ló dé torí pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tó gbẹ̀yìn wọ́n ti síwájú èyí tó gbẹ̀yìn wọ́n ti wọ́n ti sẹ́yìn ilé yìí àpẹẹrẹ ni fún wa tá bá sì wà àwùjọ wa ẹ̀rí àpẹẹrẹ ń ó máa ó máa sọmọ sọ́tì kùránì ní kùránì ó dorí kodò lọ́wọ́ ẹ̀rù ẹ bá tún ní kó kà á ẹgbẹ́ wà máa wà máa wà máa wà máa wà máa kí ló ń wà wọn kò ní rí kà ṣùgbọ́n ẹbí pé ẹlọ́kùnrin jọ kí láwọn tó ní ṣe Ramadan kèfèrí ni ṣé tuntun mọ̀ ká lójúmọ̀ bẹ́ẹ̀ lójúmọ̀ sọ nìyẹn ilé yìí ò gbájúmọ̀ ìdáwọn àfáà tí wọ́n jẹ́ àwọn onímọ̀ tí wọ́n yẹrí sí tí wọ́n yẹrí kúrò mẹ́ òun ni wọ́n ló dàyàdé kálọ̀wò tí ra àwọn àfáà kódà àwọn tí wọ́n kún sínú bídíà bídíà bídíà bídíà bídíà ó nira fáwọn àfáà kan tó máa kò wọ́n ní kéfèrí gbogbo àwọn àwọn fírákútà ń sọ yìí fírákútà ń sọ yìí tàbá ń sọ àṣọ nípa àwọn àṣáyíra àṣọ nípa àwọn múrjíà àṣọ nípa àwọn mọ̀tẹ́sílà àwọn ilé ilé ilé àwọn rọ́fídọ̀ àwọn gbogbo alẹ́ àwọn àfẹ́ẹ̀sì kódà níbi tẹ́rù bá wọn dé wọ́n tó kún wọn sí méjì wọ́n kún wọn sí méjì kí ló dé tí wọ́n fi gbogbo okùn fáàrù kó sì máa lọ ṣùgbẹ́rù ń bá wọn pé ah ó ṣe ṣe kápẹ́ ní ilé kéfèrè kó mọ́ jẹ́ kéfèrè lọ́dọ̀ náà ẹni àwọn tí wọ́n pé ẹnu fẹ́ lè kò lé lórí jù nínú àwọn alifirako alimunharifa ó ní àwọn aljahaniya aljahaniya ẹnu fẹ́ lè kò lé wọn lórí torípa àwọn ẹni wọ̀nyí àwọn ṣe ná fíyù wọ́n ṣe ná fíyù dúdùlá pé kò sọ́lọ̀ ẹni belisan alhal látara sí sí wọn kò sí sálẹ̀ wájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lọ́sì kí náà sìn wọ́n sì tí ò sí tí sìn àǹfààní aljamiya ya'budun al'adama àwọn jamiya wọ́n sì kí ni adama tí ò sí wàlẹ̀ mu'attila àwọn mu'attila kan ní a ah, ọlọ́run lọ́wọ́ ọwọ́ ọlọ́run bí ọwọ́ àwọn sí òṣà àbúṣà kan nígbà tẹ́lẹ̀ olójú wọ́n sì fi wẹ́ra wọn ìwọ́n tó ń fi ara rẹ̀ wọ́lọ́run ọlọ́run ti dòṣà ní tó sí so síbẹ̀síbẹ̀ àwọn apá ẹnu wọn kò lórí àwọn alìmọ̀átìlà ẹnu wọn kò ẹ̀rì torípò ó ṣe rí lásí pé túùtàwí lóní iṣẹ́ ọ̀rọ̀ tún ló mú

fíkúlì mọ̀wọ̀sẹ̀nẹ́t oníkọ́wọ̀ pé ẹni yìí afáà ni ó kọ tíra ó pèyàn sẹ́sìn ẹwọ tó fi ń pè àwọn èèyàn sẹ́sìn ẹwọ tó kọ kalẹ̀ kí ló pọ̀ nínú ẹ̀ tó bá dá sí pé tó ti yapa sílànà ẹ̀sìn ló pọ̀ níbi ọ̀rọ̀ gbàgbọ́ wọ́n á sì mọ́ àwọn aládàdálẹ̀ nínú àwọn mùsùlùmí tó ti yé mo tó bá dá sí pé ibi tí ó ti yapa kéré wọ́n sì máa lùsùnà wọ́n sì máa lùsùnà tó ṣàṣìṣe ṣùgbọ́n yóò gbalada lórí ẹ̀ irú ọmọ ẹ̀dà imam anáwọ̀ ìrìnàlá alimam Qurtubi ibn Hazm al-Andalusi alimam al-Bayhaqi alimam Abu Hanifa rahimahullah inú àwọn àfáà so àwọn àfáà ní ìbẹ̀rù láti kàfàrà èèyàn ẹwọ olùsù Sheikh Yusuf al-Qaradawi nígbàtí àwọn amas tí wọ́n win tí wọ́n win ní lẹ́ṣọ̀ nígbà yẹn kí ló sọ ó ní àà ah, ah, bọ́lá ọ̀gán bá sọ̀kalẹ̀ gan bóòtù tí àwọn Hamas tí wọ́n ní ọlọ́run kò lè ní tó bá context wọ́n bẹ̀ àbáwọ̀ sèmi rahimahullah nípa ẹ̀ àbáwọ̀ sèmi ní ẹni tó sọlé aláìmọ̀kánì aláìmọ̀kánì méjì ṣùkọ̀ ọ̀dọ́ tó sọ ìgbà ilé yàrá sọkúsọ lélẹ́yìn nípa ẹ̀yìn kí ló fà á kí ló fà àwọn àfóòrí tàháwùrù ìkánjú kéèdì máa pa èèyàn ah ẹ̀mẹ́lì mo ti kàfàrà lórí ooo eh! àwọn akọ́wà bẹ̀rẹ̀ pé ebi ẹ̀mọ́ ń pa wọ́n hmm. bẹ́lẹ̀ mi ṣe ń gbọmọ ẹgbẹ́ ni ah! mo ti kàfàrà lórí ni mo ti pẹ̀sẹ̀ náà ni mo ti yẹn lẹ́fẹ́ ara àdúgbò yìí kọ́ ẹjá ìgbé a máa wá ní káàkiri ó lè máa bá yín pé ẹ̀ kílẹ̀ yìí sí kíní kẹ́yẹ́ lẹ́gbẹ́ kò kílẹ̀ yìí sí àkíkọ̀ àtúkọ̀ bá wò wọ́n mọ́ sàtúkọ̀ lọ rẹ̀ ẹran àní pé kí wọ́n pé kán pa ẹran kan níkàwọn ẹ̀kọ́ wá jẹ́ àkúsílẹ̀ fi bẹ̀ lẹ́mìí ẹ̀ ó ti ní báyìí kan náà nìyẹn pé à èlé òbí gbà lélẹ̀ ẹ̀ kí ẹ ṣe wá sí kọ́ kúsílẹ̀ fi bẹ̀ báwọn sọ̀rọ̀ kúsílẹ̀ fi lè ṣe wá sí kódà ilé ìgbẹ̀gbẹ̀ lè ṣe wá sí bẹ̀ tí ájà bá dé oníbídíà ni lọ́dọ̀ tí oníbídíà dẹ̀ ni oníkíni

Abul Fida Ismail ibn Kathir rahimahullah Afa mọ́ sọ yìí pé ó wà nínú al-Bidaya wa Nihaya pé àwọn al-Khawariju àwọn tí wọ́n ń pè bẹ́ ìran kan ní nínú àwọn ìran fẹ́ọ̀kù dọ́ọ́lá tí ẹ kún òsílà náà alùsùnnà tó fi yé ẹ̀ àwọn náà ń bẹ nínú wọn tó kó sínú bídíà ńlá ń bẹ nínú wọn tó kó sínú bídíà kékeré ó ní àwọn ẹni wọ̀nyí wọ́n rí kò sí tó lè tún àwa mùsùlùmí ṣe ìlàlkọ́tù àti kí wọ́n pa wá àti kí wọ́n pa wá ṣe káàlù bá ní ọ̀hìmọ̀lá ẹnìkan bá wọn náà wọn ní tí ó fara balẹ̀ wọ́n bá bàbá ìgbàlúwà ah, wọ́n gbà ní kágbógun ti wọ́n bàbá ní ẹ̀mọ̀ náà oníkúlẹ́tẹ̀ fi ṣe wáàsí fún wọn kódà wọ́n ti ṣe wáàsí fún wọn gbogbo ògbọ́ wọ́n ni tẹ́bà ń gbá amẹ́ríkà tẹ́bà ń gbá amẹ́ríkà ìyẹn kọ́ ó ní àwọn èèyàn máa ṣe wáàsí fún wọn ókè pé àmọ́ táwọn yẹn ṣe wọ́n bèèrè pé ta ló rọrùn láti túnṣe mùsùlùmí lọ láti ṣe túnṣe ni àwùjọ islam lọ àwùjọ kèfèrí tó lọ́rọ̀ láti ṣe ní méjèèjì ó dá ipé lónà tó máa fẹ́ síyàn sí lamẹ́ríkà ó máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ years but àwọn eléyìí àwọn eléyìí wọn tẹ̀ láti àwọn eléyìí àti wọn ò ní pẹ́ but inú wọn bí òun pé kó wọn pa wọn ni subhanallah àwọn ni sùúrù tẹ́ ṣe tẹ́ fi tún àwùjọ kèfèrí ṣe àsìkò tí ó gbà yìí òun kọ́ ni tẹ́ fi tún àwùjọ mùsùlùmí ṣe òun kò lè gbà yín nítorí wọ́n kàwárí jò rírí bẹ́ẹ̀ akan rí báyìí akan wòlú islam ni akan kàfàrà dáwọ́lá ni tẹ̀kìrò dáwọ́lá tẹ̀kìrò alákùnlé muslim ìpé ìlú ní kèfèrí gbogbo ẹ̀ tó wà nínú ìlú náà ti di kèfèrí lọ́rẹ̀ sọ̀rọ̀ ó wà lọ́mọ amẹ́ríkà ìlú islam ìlú yimani ó mọ̀ kó lọ ọ̀rẹ́ àárọ̀ iṣẹ́ ló gbé mi lọ ni ẹ̀mú lọ skún bẹ́ẹ̀ ni ẹ̀rí níjọ friday amẹ́ríkà wọ́n ti legalize gay marriage ẹ̀gbọ́n àwọn yóò sọ̀rọ̀ rárá bẹ́ẹ̀ ni pé àwọn ará nàìjíríà gbọ́n kankan mọ́ tó bá yẹ pé wíyá amẹ́ríkà adopt hijab wọn ó oh, ìlú amẹ́ríkà wọlé léyìí in this modern world kò sí ìran kan nínú ọmọ èdè ènìyàn tó rí bẹ́ẹ̀ nínú àṣà ipé ah, àṣà wa ní kọkùnrin mọ́ fọ́kùnrin kóbìnrin mọ́ fọ́kùnrin kò sí nàkaná wallahi aklan wa shari'an wà ádẹ́tẹ̀m ó tako làákàyè ó takẹsì ó tako ìṣẹ́sí ọmọ èdè ènìyàn àwọn tó ṣe lásìkò anábíwá lótù ìyà tọ́lọ̀ fi jẹ wọ́n ọlọ́run bó tí fi jẹ ẹni kankan ní ṣùgbọ́n ènìyàn kò ní sọ̀rọ̀ nísìn torí pé wọ́n rí pé ọ̀làjú ni ọ̀làjú náà lóbi tó wẹ́ pé ìjáàbù ló bá àdọ́tù tó ó kéwù a sì jáàbù lọ́rọ̀ yàn lórí gbogbo ọmọ amẹ́ríkà àbí òkè àwọn oníjàbù náà á fún wọn ní right bá ṣe mọ́ fún àwọn aráàlú náà wàhálà dé àbí òkè àwọn ọjọ́ ọdún àwọn mùsùlùmí ọjọ́ iléyà ọjọ́ ìtúnú àwẹ̀ òkè àwọn mùsùlùmí lọ́lódé ọ̀tọ̀ ni tí wọ́n ń bẹ̀ àwọn kàwárí wọn ni pé kò sí tó lè tún àwùjọ àwọn mùsùlùmí ṣe àti káwọn sàmà pàwà káwọn sàmà pàwà ni subhanallah bákanáà ẹni tí yóò jẹ́ oníbídíà ajásí pé ká pẹ̀pẹ̀ ní yíò aládàdálẹ̀ ni ajẹ́ tó dá sí pé àwọn mọ́jẹ̀mú ó ti pé lórí ẹ̀ Sheikh Albani ọ̀sán ọlọ́ọ̀mọ́ ń lo kọ́ ìdà wọ́n ní laysa kullu man waqa'a fil kufr waqa'a al kufru alayhi kìí ṣe gbogbo ẹni tó bá kó sínú kúfúrù òun yóò di kèfèrí ní kúfúrù ó kó sí lórí wa laysa kullu man waqa'a fil bid'ah waqa'atil bid'atu alayhi kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó sheikh mubaz rahimahullah àmọ́ tá bá wọn lo khilafu sunna khilafu sunna khilafu sunna a wà níbi ìjókòó kan ẹni àfà ẹ̀fọn aládọ́ abẹ̀rẹ̀ àmọ́ kó lè fi ti sunna anábì sallallahu alaihi wasallam kò fi ìdára gan ló wá níjọ́ náà ẹnìkan wá ṣàdúrà yìí fún un tọ́ ìjókòó wa tábẹ́ ṣe ọlọ́run gbàdúrà wa yẹn nínú à kò ti èyí ó ṣe tó yàtọ̀ sí súnà ìtẹ́sìn tá a bá sọ̀tọ̀ pé ó ṣe bídíà bídíà ó lásọ pé a sọ pé a lọ ṣe bídíà ó bídíà kékeré ṣùgbọ́n kì í ṣe pé ṣe bídíà kékeré tọ́lá ní mìíràn anábì ò sọ fún wa yí pé ẹ iná alhamdulillah ká fún wa bẹ̀rẹ̀ kò sọ fún wa bẹ́ẹ̀ kò sọ fún wa bẹ́ẹ̀ rárá rárá ṣùgbọ́n súnà anábì ni yẹn pé ó máa ń fi bẹ̀rẹ̀ ọgọ́rọ̀ ó bẹ̀rẹ̀ ó ṣe àwọn kútùbà míì tí ó fi bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam tí ó fi bẹ̀rẹ̀ tó ti tó ẹni bá wá mú mi wá kìláàpù súnà ni gbọ́dọ̀ tó bá wá jẹ́ tó dá sí pé òkè gbogbo ìgbà ló náà máa ń sọ fún ìyẹn pé ẹ̀kan ládùá bẹ̀rẹ̀ àbí gbogbo ìgbà tó máa ti ti sí so mùjára ń pè yẹn ṣe ó lè bọ́ sí kìláàpù súnà kìláàpù súnà sì ní ìmájú ní à ń pè pẹ̀sán lórí ẹ̀ tó ti yé lókùnbà tí lórí ṣùgbọ́n lókùnbà tí ẹnàbà tó wá ń ṣe gbogbogbà gbogbogbà ó ti kò sínú bìríà bí àpẹẹrẹ eh, zuri ó ní náfílà méjì lẹ́yìn àbóníwájú àtàkùnrin gbàtà kí zuri ah, kan wọ́nà tókè àtàràwọ̀ ẹ̀kan wọ́n bá yan náfílà yẹn wọ́n yẹn jẹmọ́ kí náà ṣe wọ́n ṣe bìríà wọ́n ṣe kìláàfù súnnà ọmọ sálámù kò sẹ́ni tó sọ fún wọn nínú ẹni tó sọ fún wọn nínú ẹni ẹni ó gbà pé bìdíà ni dídí àkọ́ so khilafu sunna nìyẹn ṣùgbọ́n tó bá di pé àwọn ọmọ wọn tẹ ìbẹ̀lẹ́mọ́ ní gbogbogbà gbogbogbà gbogbogbà gbogbogbà wọn náà ṣe ṣe dídí àná torí pé ó ti di tí wọ́n gbélẹ̀ ìtàn gbélẹ̀ tán dáwọ́ mọ́ lórí mọ́jẹ̀mú bídà sí pé lórí ẹ̀ eléyìí tabalọ òtíra àfáwa pẹ̀lú fàtàwà ṣékù islam ibi tó bá rẹ̀ mọ́lá ẹ̀rí àwọn ọ̀rọ̀ báyìí ó rìnlẹ̀ dáadáa àbáwọ̀ fèmí táwọn fáwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́rọ̀ báyìí rẹ̀ lẹ̀ pé àwọn ọbẹ̀ wọn ọmọṣẹ́kù Islam pé àwọn tó máa ṣàdúrà lẹ́yìn ọ̀rọ̀ yàn ẹgbẹ́ wọ́n ṣe wà láwùjọ wa wọ́n tó bá wáyé lẹ́kọ̀ọ̀kan kò sí láìfẹ́ mẹ́ wọ́n bá ti dín tásí gbogbo gbà bídí àmì náà ká pé èèyàn ní oníbídíà ká pé ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ wọ́n ní alwasfu al'amu a ní alwasfu al'am a sì ní alwasfu al'khas alwasfu al'amu tó ní káwọn ní pé gbogbo gbogbo àwọn gbogbo àwọn kèfèrí gbogbo àwọn kèfèrí ẹ̀pá kó mọ́jọ́ nìyẹn alìsọ́bẹ̀ gbogbo àwọn oníṣírìkù gbogbo àwọn oníbídíà wọ́n sún àmúni then alwasful am òun ni ká mú ìran kan nínú wọn ká fi ilé ìròyìn wọn kada àwọn yahudi àwọn yahudi mùsùlùkì ni wọ́n àwọn nasara ẹ̀rí mùsùlùkì ni wọ́n káfìrí ni wọ́n tó tíye ilé náà pẹ̀lú kí ni eh, alwasfu al'am ìkẹta òun náà ni alwasfu alkhas ká mẹ́yọ̀ kan nínú wọn èèyàn individual ká pè ní kéfèrí ṣẹ́rí méjèèjì tá a sọ lókè yẹn ẹnu àwọn onímọ̀ kò lórí ẹ̀ já ìzáàlì kò síláì fún ẹ̀ ká máa lò lọ bẹ́ẹ̀ tó ti yé ká máa lò lọ wọ́n ní gbogbo àwọn kìfìrí gbogbo àwọn kẹ́ni tó bá fèsì bábábá kìfìrí ni wọ́n ẹ̀ gbogbo ní ó kó sínú awárí àbáwọn náà mùsùlùmí àwọn tí wọ́n ń pe àwọn ní mùsùlùmí ṣùgbọ́n a rí pé àwọn ẹni wọ̀nyí látara bídà tí wọ́n kó sí wọ́n ti kúrò ní ẹ̀sìn Islam kìsì àwọn lè ní àmàkù ní alwasfin am kàrà jamadiyya a jamadiyya kèfèrí ni wọ́n ẹ̀pẹ́ wasfin am ni ẹ̀ẹ̀kan ni wọ́n ẹni tó bá jẹ́ kìrọ́tí pé àwọn bahayya àwọn náà àwọn lè kèfèrí ni wọ́n ẹ̀pẹ́ kan nìyẹn náà ó wá kú individual eléyìí ó lé ó lé ẹni tá a bá rí wípé kúfúrù tó kó sí alkúfúrú al'asìlì ni wọ́n bí sínú kúfúrù ni wọ́n bí sínú ẹ̀ bí ẹni tó bí sínú yahudi wọ́n bí sínú nasọ́rá láìsí méjì ààrin dènà pẹ̀lú káfíù ni torí

anábì sallallahu alayhi wa sallam ìgbà mi tẹ̀kfìrì àm àmú wa ẹ̀rí a ní bí àpẹẹrẹ ó lè ní tó mú irú hadisi ti àwọn tí bẹ́ẹ̀rọ ti irú àwọn tí anábìlá ànáà kìí ṣe tó làánà pé àbí nínú alkùrhánì ọlọ́ni falanatullahi alalikẹ̀dìbí falanatullahi alalikẹ̀dìbí general alikẹ̀dìbí tó ti wà tàbáwà rẹ̀ tó wá parọ́ ìyẹ̀fán wá parọ́ nísìn ǹjẹ́ ṣá lè gbé lórí ẹ̀ pé ah wọ́n náà fi sọ pé irú yí báyìí <laughs> arásìmá ní láàánàtùlá ó ní láàánàlá olùwá síláwà alìmùsùlùsílà àdísà fẹ́ràn sí nìyẹn ó ní ìgbéjìnà síkẹ ọlọ́run kó mọ bá àlùwá sílà gbogbo ẹni tí bá ń bá yàn fi rún ní òtúmọ̀ bẹ́ẹ̀ kò sí sórí láti pé tẹ̀kírò ìmọ̀ ayẹn tẹ̀bí ìlmọ̀ ayẹn ká lanu ká pẹ́ ní ní oníbídà ká pẹ́ ní kékeré tó sì jẹ́ pé ìsìláàmù nípínlẹ̀ rẹ̀ ó bùkátà sí ìfarabalẹ̀ gan ó bùkátà sí àmúdẹ̀mú tó pọ̀ alábẹ́lẹ́ yìí nínú àlàyé nínú àwọn ọmọdé ẹmu kò náà ní wípé ẹnikẹ́ni táwọn ó ti di kèfèrí abẹ́ni yìí ó ti di oní ó ti di oní àdádálẹ̀ ó ti di oníbídíà àwọn ọmọdé ẹ̀mù ìyà gbọ́dọ̀ mọ́ lára alákọ̀ọ́kọ́ oní ẹni al-ilmu ìmọ̀ yóò jẹni tí ìmọ̀ ó nímọ̀ nípa ẹ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ máa nírùn rẹ̀ òun náà ni àìmọ̀kan ìdásí pé a kì ń pè ní kéfèrí mùsùlùmí tó kó sínú nǹkan tí ò mọ ìdájọ́ rẹ̀ ká sì mọ̀ pé nínú tó lè múyàn kó sínú kèfèrí ni àní pèlú kèfèrí torí kò mọ̀ kò ti ìfèrí wà kò símọ̀ lọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni albulub albulub òun ni kíyàn ti bàlágà ara àwọn kérékèré sí wọ́n ń forúkọ ọlọ́mbá sí yẹyẹ wọ́n fi kùránì sí yẹyẹ a ní pọ́mọ ẹni kékeré torí pé kò sí gíní fún kò sí làákàyè fún làákàyè pàtàkì ẹ̀rì àwọn afáà ní alákìlú manatu tẹ̀bí wa tẹ̀kì làákàyè tààrí yìí okùnfà ìjẹ́kèfèrí ìjẹ́rúbídíà rẹ̀ so ẹnikẹ́ni tó bá kú sí ìkan nínú àwọn in tó lè mú oníbídíà àti láìsí méjì tàwà rí pé kò sí bàlágà kò sí làkáyì fún irú ẹni bẹ́ẹ̀ rárá à ní kì bẹ́ẹ̀ ìrànlá àwọn ní ọmọ kéèkèé wà nísìn àwọn ọmọ kéèkèé àwọn ọdún mẹ́rẹ̀ ẹni wọ́n ti wá do ní bídíà lọ rárá èyàn gan ló ń sọ̀rọ̀ bídíà lẹ́nu ni al-ikhtiyar al-ikhtiyar kíyàn máa máa ṣẹ̀ṣàtún rẹ̀ ó mọ̀ pé kò dá ó sì mọ́ mọ́ ṣẹ̀ṣà yẹ ní pé wọn ò jẹ́ nípa ìkírọ́ wọn ò fọ́ọ̀sì ẹ̀ ṣe ó mọ́ mọ́ ṣe ni torí pé ẹni fọ́ọ̀sì wá ṣe ẹ̀rí àní ẹni tó fọ́ọ̀sì ẹ̀ ṣe kúfúrù àní pè ní káfí bẹ́ẹ̀ lẹ́ni tó fọ́ọ̀sì ẹ̀ ṣe bídíà àní pè ní mọ̀tẹ́dì pẹ̀lẹ̀ pé àwọn àfáà ní yàpẹ̀ ẹnu lórí ẹni tí wọ́n jẹ nípa níbi ọ̀rọ̀ ẹnu àbí ṣíṣe níbi ọ̀rọ̀ ẹnu àbí ṣíṣe àwọn kan wá ní ọ̀rọ̀ ẹnu ẹ̀rí òun ni o ṣíṣe kò símbẹ̀ ṣíṣe kò símbẹ̀ jùmúrò àwọn àfáà gbà pé àti tẹnu àti ṣíṣe méjèèjì ló wà ńbẹ̀ àwọn tán ní ọ̀rọ̀ ẹnu nìkan ni wọ́n lo hadith sí Amr bin Yasir radiyallahu ta'ala àná wípé ah nígbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n mú àwọn tí wọ́n pàyà àti bàbá rẹ̀ wọ́n mú wọ́n ní kóhùn náà sọ pé kò sí láyé láyé lọ́la kó tapà náàbì ìgbà tíjà yìí pọ́ ó sọ wọ́n lọ bá nàbí yá Rasulullah fọdúnlẹ́fọ́ mo ti di mọ̀náfìkì torí pé mo sọ nǹkan tí mi nígbàgbọ́ sí ànábì ni ṣé mọ́nì ìbẹ̀ lára rẹ̀ ó ní bẹ́ẹ̀ ni tọ́ bá tún mú ẹ tún sọ bẹ́ẹ̀ ẹ̀pọ̀rọ̀ ẹnu nìyẹn ọ̀fẹ́ ní òkè ẹni tí ó bá wà nínú irú stéètì bẹ́ẹ̀ wọ́n á lẹ́nu yìí ó lè ṣe ṣùgbọ́n ká má fara ṣe bí àpẹẹrẹ wọn ya fúnibàlẹ̀ fóṣàwà fúnibàlẹ̀ fóṣàwà àìjẹ́bẹ̀ àbẹ̀ orí ẹ̀ fúnibàlẹ̀ ẹ pé iṣẹ́ ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ṣe rí àwọn àfáà yóò sọ pé tó bá fi lè fúnibàlẹ̀ ó ti di kèfèrí ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò lékè ọ̀rọ̀ wọn kò tà dáadáa kò wà kọ̀m̀bẹ́sìn ọ̀rọ̀ jùmúrù ló tàyẹ pé ìjẹni nípa lè wáyé látara ọ̀rọ̀ látara ìṣe látara ọ̀rọ̀ látara ìṣe ọlọ́ni illa man istukri'u wa qalbu mutma'innun bil iman ẹni tó dá sí pé wọ́n jẹ nípa bẹ́ẹ̀ ni ọkàn rẹ̀ sí nìyí ó dúró lórí iman lórí ìgbàgbọ́ tó ti tí wọ́n lè fọ́ọ̀sì yàn kíyàn ṣe kúfúrù wọ́n lè fọ́ọ̀sì yàn kíyàn ṣe kúfúrù tó má fọ́ọ̀sì yàn kíyàn ṣe kúfúrù lórí ẹni yìí a nípe ní káfíìrì ẹ̀rẹ́ a nípe ní kéfèrí fẹ́ọ́fọ́sì yẹn ni ẹ kó sọ̀rọ̀ kúfúrú àbí kó sọ̀rọ̀ bídíà ẹlẹ́lòmí wọ́n ṣe ń gbọ́ súnà yé ni ṣùgbọ́n bàbá rẹ̀ ò gbá pẹ̀lú súnà rárára wọn gbá pẹ̀lú súnà bẹ́yà ajájí jọ́lásàrátù jọ́lásàrátù láàrín ẹ̀sẹ̀ láti lè ṣọ́ra rẹ̀ o tí máa mú ẹ̀wọ̀n ní ìfẹ́ sí ó bá wọn jókòó àsàlátù náà sí aláàmọ́sọ́lẹ́ àlà mọ́bàdífà tí ìmọ̀ ọ̀gbọ̀n rẹ̀ sí ẹ̀rì pé lórí ọkàn rẹ̀ kò síbẹ̀ tó ti ṣùgbọ́n ó jẹ́ nípa nì ìyẹn ni tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìmọ̀lá nígbà tí wọ́n bi pé ọmọ tí àwọn òbí rẹ̀ ń jẹ nípa pé rárá máa kúnlẹ̀ fún wa máa dọ̀bálẹ̀ fún wa tó lè ṣe é tó sì jẹ́ sí pé eléyìí ti fẹ́ dépò ìnira fún ó ti fẹ́ affect ìjọmọlúàbí ẹ̀ ẹ̀sìn ẹ̀ àbí ara rẹ̀ gangan tó lè ṣe nínú fatawa al-kubra al-fatawa al-kubra tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìmọ̀lá ó ṣàlàyé pé ó lè ṣe ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn àwọn òbí ẹ̀ṣẹ̀ òsì lórí ọ̀rọ̀ ọ̀nà yẹn làwọn kan sọ pé ara ẹ bá ti kúnlẹ̀ fún yàn bá dọ̀lá ìfún yàn ọ̀dọ̀ ti tàwọn báyìí pé ìkúnlẹ̀ dọ̀bálẹ̀ ṣíríkù ẹni tó bá jẹ́ ṣíríkù ṣíríkù wo yóò ṣe abúkan nínú ọmọ ṣíríkù bó sì jẹ́ kúfúrù yóò mú kan nínú akùnmọ́ asìgán bó sì jẹ́ pídíà kúkùrọ ṣúgbùrọ mufásitọ mukafirọ yóò mú kan wọ́n ni ara ẹni ẹ̀dùkú rẹ̀ islam na abadan abadan abadan torí wípé ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kò ní ẹbà ṣe ní ẹ̀tọ́ kò tí ẹ̀ ṣe lẹ́tọ̀ rí ni in tó jẹ́ ṣíríkù kó ṣe lẹ́tọ̀ fún wa àbí in tó jẹ́ kúfúrù kó ṣe ní halali fún wa kó wá ṣe ní haramu fáwọn kan abadan ìdájọ́ nígbà ọ̀rọ̀ ṣíríkù kúfúrù ó bá jẹ́ asúlù ẹ̀ bá jẹ́ ṣíríkù àbójẹ́ kúfúrù ọlọ́run bò nílé ṣerétọ̀ fún àwọn màláíkà kọ́ foríbalẹ̀ fún anábíwa adam kò ní ṣerétọ̀ fún bàbá anábíwa yusuf anábíwa yakub alẹ́mọ́sánátù wasalam àti àwọn ẹ̀gbọ́n àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbúrò rẹ̀ fún wọn foríbalẹ̀ fún wọn foríbalẹ̀ fún wọn foríbalẹ̀ fún anábí yusuf tó bá yẹ pé bẹ́ẹ̀ ni pé ìpínlẹ̀ ìmọ̀ foríbalẹ̀ fún ni ìmọ̀ tẹ̀ ìmọ̀ kúnlẹ̀ fún ni ṣíríkù kúfúrù ni ọlọ́bùn ìṣílẹ̀tọ̀ ni ló sì yé ẹ̀ṣẹ̀ ni àbíta máa sọ gbà pé kúfúrù tẹ́ni yẹn kó sí o kúfúrù kí ni kúfúrù mufasíkọ̀ ẹ̀hẹ́n kúfúrù mufasíkọ̀ kí ni máa síyà máa síyà ẹni ẹ̀ṣẹ̀ káfíìrù ìtìyẹ so àwọn kan wọ̀nyí nínú àwọn kan tó ń bí láwùjọ kò sí ẹkú gbé wàhálà tá a bá padà lọ sọ́dọ̀ àwọn onímọ̀ kí ni táwọn apá sọ ìmọ́ká ìlú nìkan mú hadisi kan ṣangiriti aya kan wọ́n ti onáàlì wọ́n ní iná ṣamsa wàlùkọ́mọ́rù látàṣù jùlù ṣamsi wájú láyé lẹ́bí kàlápà òun náà torí sí ẹ̀rì ní kó tún yáò tábùdú gbogbo ẹni ẹ̀sìn ó ti ṣe no aláàṣù fi ìrìnà kátẹ̀ káforí kanlẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ìjẹ́sìn kìí ṣe ìbádà ìpìlẹ̀ rẹ̀ kìí ṣe ìjọsìn ìjọsìn kọ́ alásùlùfì iná kìí ṣe ìjọsìn ìjọsìn kọ́ kátẹ̀ kádọ̀bálẹ̀ fún kìí ṣe ìjọsìn torí pé ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fáwọn èèyàn kan náà ṣùgbọ́n ní tó bá ń ṣe tó ń ṣe bìlí ìyẹ́ ti ta ábùdì pẹ̀lá nìyẹn pé àà ah, ẹni tí ó ti kó sínú bídíà o bídíà bídíà mùkáfírọ̀ ṣírùkù o akíbárù kúfùrù o akíbárù ẹni ẹ̀ ti kó síbẹ̀ nìyẹn so ordinary ni kìnnà ń tá pèwé náà ní pé ẹ̀sìn Islam ó kọ́ ẹ̀rí ó kọ̀ fún wa haramu ni haramu ni ká tẹ̀ fún ni ká dọ̀bálẹ̀ fún ni ká rọ tẹríbẹ̀ fún ni haramu ni ká jókòó fún ni ká dìde fún ni haramu ni náà ẹgẹ́ bá ń ṣàlàyé àwọn lè nínú àwọn ashurut walmawani fi takfir wa tabdil àwọn mọ́jẹ̀mú àti àwọn ikọ̀ mọ́jẹ̀mú ta gbọ́dọ̀ rí lẹ̀ àti ibi tó dá sí pé a gbọ́dọ̀ rí lẹ̀ ká tó ní kéfèrí ó tún kan òun náà ni ẹgbẹ́ ẹgbẹ́ ilé náà àwọn àfá ọ̀dà mí wọ́n fi sí abẹ́ aljahalu ṣùgbọ́n kèsè jahalu títí wọ́n fi sí abẹ́ algafula ìgbàgbé ìgbàgbé yàtọ̀ wà láàrin algafula àti aljahalu ó wọ́n ara wọn in tá mọ̀ rárá náà kò ní jahalu in tá mọ̀ tá gbàgbé ò ní gafula kíyàn wọ́n sùsù nísìn àbí hátọ́ ó sàṣìṣe ní tó gbà lérò òǹkan ló sọ ní tó fẹ́ sọ òǹkan ló sọ àpẹẹrẹ rẹ̀ onílẹ̀ tó wó sùsù dúdá sí pé ó fẹ́ yin ọlọ́run ni ọlọ́run ló fẹ́ yin o kò mọ̀ yí pé òun tún bú ọlọ́run ṣùgbọ́n níyàn rẹ̀ ó fẹ́ yin ọlọ́run ni ẹ̀rí dúdá sí pé àníyàn àníyàn èèyàn níbi ọ̀rọ̀ ìjọsìn àníyàn wa níbi ọ̀rọ̀ yẹn ni àdìsọ́kàn wa lọ́lọ́run máa wò kìí ṣe àṣìṣe tó wáyé níbi ọ̀rọ̀ ẹnu wa yẹn làwọn àyá wa wọ́n fi wà nínú ìgbádùn àwọn bàbá wa wọ́n wà nínú ìgbádùn àwọn tó mọ́ ń dà níyàn pé bá àti ń dà níyàn lọ́lọ́run bá wò ní ó yẹ kọ́lọ̀ mọ́ fèèlì irun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ẹgbẹ́ dà níyàn nàwẹ́tù sọ̀látà náà fìlátà tàràwíyátà mẹ́tàdíyàtà ìmọ̀míyàtà lillahi ta'ala ṣe àníyàn ilé ìtọ́sàn yìí ó jọra wọn ẹ̀tọ́nà bá wọlé yìí ni kò nígbà ń lọ wọn ṣùgbọ́n ara tọ́lá pé èròǹgbà wọn dà so àìdá ọ̀rọ̀ ẹnu wọn ọlọ́run kò fi bá ìjọsìn wọn jẹ́ àpẹẹrẹ ilé ìṣẹ̀lẹ̀ àrùn sallallahu alaihi wasallam ṣẹlá muhammad sallallahu alaihi pẹ̀lú ràkúnmí rẹ̀ oúnjẹ rẹ̀ múmu rẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ tó fi lè rí okùn sórí ràkúnmí ó wá ń lọ ó wá ní kóhun sinmi ó bá sinmi orú bá gbé lọ nígbà tó tají kò rí ràkúnmí mọ́ táàmà sí ràkúnmí sí nìyí omi ti lọ oúnjẹ ti lọ tó ti ń tà ń sọ yóò lè mọ́ yíwa dáadáa ti torí pé àgbé dẹ́sàtì rí àgbé dẹ́sàtì rí yẹn lè rìn ìrìn 1000 miles tí ò ní romi ní desert bárakùnrin ṣe pé tají báyìí ló wá bẹ̀rẹ̀ sí ní banújẹ́ pé àà òrèlè ó wá banújẹ́ ló wá ń ronú ó dàmú dàmú dàmú ó wá ọgbà tó wá rẹ̀ tó bá sinmi tó bá tún gbé lọ nígbà tó tají báyìí ó bá rírà fún mi rẹ̀ àti <laughs> oúnjẹ rẹ̀ àti múmu kódà bí yóò bá bá omi lórí ẹ̀rùn jẹ́lẹ̀ ẹ̀gbọ́n ọkọ̀ má balẹ̀ torí pé ràkúnmí ilé rẹ̀ ní dẹ́ta ti wà ó mọ ibi tó mi wà wọ́n mọ́ ní àjò dẹ́ta ti dáadáa yẹn ní Sahara bárakùnrin sí tàbí wọ́n ní àà ọpẹ́ fọ́lọ́run anta wọ́lọ́run àbùdí wọ́lẹ́rú ana rabbuka ìbìnà ọlọ́run bá rẹ̀ anábìnrin àkútà ní ṣídà ilẹ̀ fara anábìnrin ó ṣàṣìṣe látara ìdùnnú ìdùnnú pọ̀ ẹkúgbà mi níta expect máa ṣe jókòó yìí sí akọ̀gbọ́ pé gómìnà ambode ó sẹ́ndì tẹ́tẹ́ mílíọ̀n sákàtí wa alábùkọ́ ló ní gbangban gbangban gbangban ó lélẹ̀ tẹ́ mílíọ̀n ambode àgbọ́wà sí wọn kódà ẹlòmílì mọ́ sunkún inú ẹ̀ ń dùn ní ó rẹ́rìn ní olóṣù mọ́ sunkún ìgbọ́n pẹ̀lú yẹn sunkún ìtòrésì ìdùnnú ni tí ó expect a máa wáyé nígbà mẹ́kọ̀ dá sí wípé àṣìṣe ẹnu ẹ̀rí ẹnu máa ń ṣìṣe tọ́kùn sí ní ṣìṣe so irú ẹni bá kó sílẹ̀ àmì kìíní kéfèé náà lókùngbà tá a ti rí wípé ìpè ní ní kéfèé rí àbí kúfùrù gangan fún ẹ kó sọ́nà méjì nílá kékeré bídíà nílá kékeré ṣíríkù nílá kékeré kékeré tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fi wá lè kú sínú àwọn ọ̀tọ̀ wọ̀nyí tó ti yé bákan méjì ni tí ó bá jẹ́ ẹni tí wọ́n ti pè ní kèfèrí látàrí wípé kèfèrí tó kú sí kèfèrí ńlá ni irú ẹni bẹ́ẹ̀ á gẹ́gẹ́ bí kọ́ídà wa á gẹ́gẹ́ bí àwọn kèfèrí ńlá á gẹ́gẹ́ bí àwọn olóòṣà ẹni tó bá kú sínú bídíà ńlá ààbàlù gẹ́gẹ́ bí àwọn olóòṣà ẹ tó bá kó sínú kúfùrùlá ààbàlù gẹ́gẹ́ bí àwọn olóòṣà gbogbo ẹgbẹ́ bá kó sí bídà kékeré àbí kúfùrù kékeré àbí ṣìrù kékeré ààbàlù gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ẹ̀ tó wá rí bẹ́ẹ̀ bó wá ní èèyàn tó ń pè ló ní bídíà àbẹ́yàn tó ń pè ní mùṣírikù àbẹ́yàn tó ń pè ní káfírù ìjà lè sálámà sí chálẹ̀ sálámà sí káfírù kèfèrí chálẹ̀ sálámà sí mùṣírikù mùṣírikí chálẹ̀ sálámà sí mùtẹ́dì oníbídíà àwà wò irú ṣírùkù olókún sí tó bá yẹ pé ẹni tí ó kó sínú ṣírùkù ńlá àlè ìsálámọ̀ sí pé àbálò gẹ́gẹ́ bí àwọn olóòṣà òbùkátà sí àbí bídíà ńlá àbí kúfùrù ńlá mọ́tí bá yẹ pé bídíà kékeré ṣe kékeré òun ló kó sí irú ẹni bẹ́ẹ̀ á sálámọ̀ sí ṣàgbọ́yé anábíwá Muhammad sassana látẹ́bdẹ̀wú aliyahud bisalam ẹ má bẹ̀rẹ̀ sí sálámọ̀ sí àwọn ẹlẹ́bọ̀ọ́ àwọn kèfèrí pọ́nbélé فإذا لقيهم في الطريق أو فإذا لقيتم فإذا لقيتموهم في الطريق tẹ́ bá pàdé wọn lójú ọ̀nà fàtòróhùn ilá àdìyàkìyì ẹ̀fúnlẹ̀ mọ́ wọn pẹ̀tẹ̀ ẹni tàbá rí pé in tó kó sí nílá ni àní sálámọ̀sí bí tàbá rí pé in tó kó sí kékeré ni kúfúrù tó ṣe kò gbé kúrò ní ẹ̀sìn bídíà tó ṣe kò gbé kúrò ní ẹ̀sìn bákan ṣírìkù tó kò gbé fóònù ẹ̀sìn rẹ̀ níbẹ̀ á sàlámà sí tó pàtàkì bá lò ní bá lò mùsùlùmí bẹ́yà nínú mọ̀lẹ́bí wa ní nínú àwọn ará ilé wa ní àbẹ́bẹ́bẹ́ lọ ní bá ṣe bá wọn lò nìyí bákanà ìjẹ́ a lè fẹ́ lóbìnrin a lè fẹ́ lóbìnrin àtùnlọ́kọ́ ìjà yẹn pé ìjẹ́ ènìyàn ṣírìkù tó kó sí akíbárù ni kúfúrú ẹ̀ akíbárù ni bídíà rẹ̀ kúbúrọ́ ni tó bá yẹ pé kúbúrọ́ wá kó sí ní ńláńlá ló kó sí ààlè ìfẹ́ torí pé ẹni ti di kíni ó ti di murtada murtada rídà ó yàtọ̀ sí kúfúrú níbàmú sí níbàmú sí ìbálò àwọn mùsùlùmí pẹ̀lú ẹ̀ mọ̀hámọ́lá wọn pẹ̀lú ẹ̀ bó ti ẹ̀já sí pé hukumu ẹ̀ àti hukumu àwọn yẹ̀wúrí náà sọ́rọ̀ bákanẹ̀ ni ọlọ́wọ̀n ní ṣàdọ́wọ̀ fún wáwọ̀ tí mùsùlùmí tó bá fi fẹ̀sìn Islam sílẹ̀ tó lóun Christianity àfẹ́kẹ̀ ní Christian lára ìṣẹ̀sìn gbọ́yé mu ìṣẹ́ Christian ah, obìnrin ẹ̀ tí wá ah, lè ìdájọ́ àwọn olóòṣà láàfin àwọn olóòṣà ẹ̀fà àwọn olóòṣà tó máa pẹran àìjẹ́ kódà kó mọ́ pẹran tà àríjẹ́ a sì lè fẹ́ ọmọ wọn lóbìnrin tó ti ṣùgbọ́n àwọn Yẹhudi náà sọ́ra a lè fẹ́ ọmọ wọn lóbìnrin tó máa pẹran a lè jẹ́ halali ní ká jẹ́ àfi tó máa fi pa fún ọdún obìnrin mùsùlùmí tó wá padà jí kó fi ẹ̀sìn islam sílẹ̀ rẹ̀ nìyẹn kìí ṣe kìí ṣe nasaraniya àníkìrí yahudi ní nasara ara alẹ́ máa wọn ló ṣàrí tó wá gómìnrin ní àlèfẹ́ ṣagbọ́yé àlèfẹ́ náà tó bá já sí pé nínú àwọn eh, yahudi nasara ni àlèfẹ́ a lè fẹ́ Yahudi lóbìnrin àbí Nasara lóbìnrin a lè fẹ́ eléwà náà Al-Qur'an kẹrì kúrẹ̀ dásí pé àwọn àfáà ma ń léwa sáàkú ọmọ encourage wa ká má ṣe kìí ṣàrámù pàápàá jùlọ láwùjọ tàà wà yìí tó dásí pé imani wa ó strong gan sí gan àmójútó mọ́ wá sí ní yìí òun náà pọ̀ gan ìyẹ́ ìbẹ̀ náà ṣùgbọ́n tó wá dásí pé ẹni yìí bíbíà tó kó sí ṣíríkù tó kó sí kúfù tó kó sí kìí ṣe ní ńlá kékeré ni a lè fẹ́ torí pé ọmọ ìyàwó nẹ́sì islamu ni tó tíye a lè fẹ́ musulmi náà sì ni ó kó sí kúfùrù kúfùrù orí asgam ṣíríkù asgam bídíà o bídíà ṣúgbùrọ̀ a lè fẹ́ bá ṣe báyọ̀ ẹgbẹ́ lòrì tó tíye torí pé a lè ta tá a lè ta fún mùṣírìkí àbí mọ̀tẹ́dì àbí káàkiri tá a lè tajà fún tó fi yé eléyìí alal ìtìlá a lè ta fún tó fi káta ọjà fún a lè ta fún torí pé ọjà títà ọjà rírà ẹ̀rí ọlọ́run ọba òfin ṣe láàrin mùsùlùmí sí mùsùlùmí láàrin mùsùlùmí sí kéfèrí ìpìlẹ̀ láàrin mùsùlùmí sí murtadu ọlọ́wọ́ bó fi ṣe bẹ́ẹ̀ ẹ̀yà náà muhammad sallallahu alaihi wasallam a máa rajà lọ́dọ̀ yahudi ló sì máa rajà lọ́dọ̀ àti ìṣe yahudi náà tó yẹ pé àwọn kékeré má kà ní ìdíye ṣeré yìí kò sí láì níbi eléyìí á bá wọn lò bẹ́ẹ̀ ló ti bákan hajiru hajiru ní boycott tó ṣe ṣá lè boycott múṣíríkì káàkiri àbí mọ̀tẹ́rì a wò ó níwò pé kúfùrù wo lẹ́nu yìí kó sí ṣíríkù wo ló kó sí bídíà wo ló kó sí tó bá yẹ pé ní tó kó sí bá jẹ́ bídíà ńlá ṣíríkù ńlá kúfùrù ńlá irú ẹni bẹ́ẹ̀ èsì ájírù rẹ̀ a ṣe ní tán fọ́mọ́ pè ní alhajiru almutlaq alhajiru almutlaq a boycott it ààbọ̀ ikọ́ tẹ̀ torí pé kèfèrí kèfèrí ìṣẹ̀dá àmọ́múlọ rẹ̀ tó ti yé ààbọ̀ ikọ́ tẹ̀ mọ́ tó bá pín tẹ́ni kó sí ní tí ó gbé kúrò nẹ́sì islamu ni tó ti yé ẹ̀ẹ́ àní bọ̀ ikọ́ tù rẹ̀ ààbà gẹ́gẹ́ bí mùsùlùmí àyàfi illa li maslahatin shar'iyyatin diniyya àǹfààní tẹ̀sí wà ń bẹ́ táà sì mọ̀ wípé ó dáwà lójú kára àǹfààní ẹ̀ bí àpẹẹrẹ nísìn adé mùsùlùmí tó dá sí pé bídíà tó tó sí onáà bídíà kó mọ dàníyàn nàwàítù bídíà ni irú bídíà wo ni bídíà náà tó kékeré kékeré tó sì tó túnmọ̀ sí pé ẹni ẹkí ṣe kéferí náà ẹgbẹ́ ká mọ sálámà sí ni ẹgbẹ́ ká mọ ká bá ṣe dáadáa ni ṣùgbọ́n ẹni ìyàwó àdúgbò àti bá sọ kò fi kìíní yìí lẹ̀ ókè jẹ́ kí n boycott ẹ̀ jẹ́ kí n má sálámà sí tó bá sálámà sí ni kí n má dáhùn kí n lè kíkọ lẹ́kọ̀ọ́ ẹ̀ ìrẹ̀lẹ̀ yẹn ká bá yóò dín torí ẹ̀sìn ìbáyọ̀ dín torí ẹ̀sìn yìí awalamọ táìmì tó lè gbà wá pẹ́sẹ̀ kan oṣù kan ọdún kan tàbá rí pé yes tàbá ma ṣe bẹ́ẹ̀ fún drop bídíà tó ń ṣe yìí ẹ̀sìn fẹ́ ká ṣe yẹ fáfà ní tẹ̀sìn a ṣe ṣùgbọ́n tàbá rí wípé rárá o ìbá ní ẹ̀lú ń dà yóò tún fi àsàlátù tún ká má jìnà sí torí pé ó rí wa ní ìfẹ́ kàsàlátù ìyẹn sàlátù sàlátù fati fati rẹ̀ báyà ó padà kàsàlátù fati sílẹ̀ torí pé àkínfin lọ́rùn lẹ̀ tó rẹ̀ níbẹ̀ àwọn apá àgbà ti máa ní kí boycott ẹ̀ ní tí mo ti gbà lọ́wọ́ ẹ̀ ó lè padà tún lọ kó sínú ẹ̀ ọ̀nà yẹn ní ká má boycott ẹ̀ ìyẹn náà àwọn kọ̀tà àtúngẹ́sì Kan káni ẹni ya oní bídíà ní ó ṣe bídíà ẹmọ́bà sọ̀rọ̀ ó ṣe bídíà hmm, ìmọ́bà sọ̀rọ̀ mọ́ tàbà sọ̀rọ̀ mọ́ sí à ń títẹ̀ gẹ́gẹ́ bí kèfèrí tàbà bá sọ̀rọ̀ mọ́ rárárárárá à ń títẹ̀ gẹ́gẹ́ bí kèfèrí ni ṣùgbọ́n tàbà ń bá sọ̀rọ̀ tó sí tàbá rí pé mùsùlùmí sì ni a mọ́ bá sọ̀rọ̀ àtàbá rí pé àǹfààní ẹ̀sìn a lè rí ilé ìnínú ẹ̀kọ́ ni so ordinary alhajjuru yẹn ni alhajjuru almutlaq ó wà fẹ́ tó bá kó sí àwọn nǹkan yẹn ni ẹ̀ṣẹ̀ ńlá kúfúrú ńlá bídíà ńlá sírkù ńlá ó wà fún ṣùgbọ́n tó bá dá sí pé n tó kó sí bídíà kékeré ni irú ẹni bẹ́ẹ̀ ẹ̀rí mutlaqul hajiru láṣẹ fún yẹni pé a ṣe hajiru fún lórí òǹdí tó ń ṣe tàbá wípé masláà tẹ̀síwà ń bẹ̀ afánitẹ̀síwà ń bẹ̀ bákanáà ǹjẹ́ a lè mú lọ́rẹ̀ ká mú ní ọ̀rẹ́ ayò oníṣírífù oníbídíà àti oníkúfúrù yẹni alìmọ́ṣírí alìkáráfíìn alìmọ̀tẹ́dì ǹjẹ́ a lè mú ní ọ̀rẹ́ ayò a tún wo gẹ́gẹ́ bí kọ́rídà wa wípé a mọ̀ bá ẹni tá a bá rí pé tó kó sí ó sọ ní kèfèrí a bá gẹ́gẹ́ bí àwọn kèfèrí ìgbẹ́ni tá a bá kó sí ẹ̀rí kò sọ́ di kèfèrí kéèkéé ló kó sí ábàlù ẹgẹ́ bí àwọn ẹlẹ́ṣẹ̀ náà wà mùsùlùmí rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ pé èyí tó kó sí nílá tó di kèfèrí ànímúlọ́ rẹ̀ o àní nífẹ̀ẹ́ rẹ̀ o ìfẹ́ tọ́kàn ìfẹ́ tọ́kàn ànímú ọlọ́rìnlẹ̀ àtẹ́jì qawman yu'minuna billahi wal yawmil akhir yuwaduna man hadda Allah walau kana aba'ahum aw aw abna'ahum aw ikhwanahum aw ashiratuhum Ọlọ́run ní ẹ̀lẹ́ rẹ̀ nìkẹ̀kan tó nígbàgbọ́ nínú Ọlọ́run tó dán kìyàmà kó wá dá sí wípé àwọn tí ó mú ní ọ̀rẹ́ ayò òun làwọn tẹ́sí wọ́n gbógun ti Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ tó fi kódà mẹ́kún náà mọ̀lẹ́bí rẹ̀ ní bàbá bí ọmọ àbí mọ̀lẹ́bí ọlọ́lá lè rí tó rà wọ́n pín tí wọ́n ti kó sí bídíà tí wọ́n kó sí ètò ìyọ́kò lẹ́sì islam ni ṣírùkù tó kó sí ọyọ́kò lẹ́sì islam kúbù tó ọyọ́kò lẹ́sì islam tó rà wọ́n yẹ bẹ́ẹ̀ bá ṣe bá wọn lò nìyí áyà yìí á lò lé wọn lórí tó ti yé yẹ ni pé ẹ̀tọ́ tẹ̀sìn kò ní sí láàrin wa sí wọn ẹ̀tọ́ tẹ̀sìn kò ní sí láàrin wa sí wọn tó ti yé náà tó bá yẹ pé ajọ́ ń gbélé ni ẹ̀tọ́ ìgbélé ẹ̀tọ́ neighborhood á fún wọn ṣùgbọ́n tẹ̀sìn àní fún wọn mo tọ́ pín tẹ́yìn yìí kó síṣẹ́ bídíà rẹ̀ kìí ṣe nílá bídíà kékeré sí kékeré kúfùrù kékeré ló kó sí irú ẹni bẹ́ẹ̀ á bá lò gẹ́gẹ́ bí mùsùlùmí á nífẹ̀ẹ́ rẹ̀ á nífẹ̀ẹ́ rẹ̀ tó ti yé á nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ àwọn mùsùlùmí yòókù ṣùgbọ́n á wà kórìíra in tó ń bá lò nìyí bákan ẹni tí a bá ìjẹ́ a lè kírun lẹ́yìn oníbídíà lẹ́yìn káfíìn lẹ́yìn mọ́ṣírík ẹni tá a bá rí wípé ẹni yìí kúfùrù tó kó sí ṣíríkù tó kó sí bídíà tó kó sí bídíà ńlá tí máa ń gbéyàn kúrò lẹ́sìn islam ni a lè kírun ìgbà títí àyàfi àyàfi tó bá sí pé ibi tá wà ìjọba ló gbẹ́niyẹn kalẹ̀ táà bá sì kírun lẹ́yìn ẹ̀ ájẹ ájẹ pàbàmbaríyà ádèrò ẹ̀wọ̀n tó bá wá rí bẹ̀ tọ́ ẹ̀dá kí lẹ́yìn ẹ̀ Allahu Akbar Allahu Akbar tọba ti sálámọ̀ tán á sì lọ lé wa á lọ dá ti wa kí àwọn sáláfù lè dáadáa torí pé ká dáàbò bo ẹ̀jẹ̀ ara wa ó pàtàkì ká dáàbò dúkìá wa ká dáàbò mọ́kí lẹ́yìn ẹ̀ ọ̀gbọ́n ẹ̀ ẹ̀yẹ mú wọn ẹ kó wọn agbọ́nà yìí mọ́ tó wáyé sí pé ẹni yìí kò ní agbára ìjọba lọ nínú àníkún lẹ́yìn àníkún lẹ́yìn rárá náà ẹni tó bá já sí wípé ẹni tí bíjà tó kó sí àbíkùkù tó kó sí àbíkùkù tó kó sí kékeré ni lúrọ̀ ẹ̀ bẹ́ẹ̀

àwọn sọ̀hábà wọ́n kínu lẹ́yìn àwọn aládàádálẹ̀ nínú àwọn tábì yìí tí wọ́n bá láyé wọ́n kínu lẹ́yìn wọn fún kíni kí wá láàmọ́ bá ṣẹlẹ̀ ẹ̀rí bákanáà wọn ò sì ní àǹfààní láti kínu lẹ́yìn ẹlòmí tó táàbà láǹfààní láti kínu lẹ́yìn ẹlòmí afẹ́ níyẹ tó dá sí pé ìjọba lóyìn stọ́ lẹ́níyẹ á kínu lẹ́yìn mọ́ta bá láfà lẹ́gbẹ́ bí nàìjíríà wà nílẹ̀ yorùbá wà ìyẹ́ pé a fírí dáadáa mọ́tíláṣí pọ́ bílíwà ní nàwẹ́tù jáde kálọ̀ kí oníbò mi kò sílẹ̀ níbẹ̀ kò sí kankan lẹ́sù ìjọba kan ní sọ pé bóòlẹ̀ jẹ́ súnrẹ̀ lẹ́yìn káàkiri ìbẹ̀rún dáadáa náà ẹwà rẹ̀ lò mí ní àwọn tó farabalẹ̀ a ní àmọ́ mọ́sílásí yẹn lóde mọ́mù mẹ́mọ́tún lórí pépélé pépélé ẹ̀pẹ́ àwọn mọ́sílásí wa wọ́n ti pépélé sílẹ̀ ẹ̀rọ́tún bẹ́ẹ̀ wọ́n ma bàdá pépélé yẹn wọ́n ti wá bàdá pépélé wọ́n ti bàdá ẹ̀ tó wà lórí pépélé bẹ́ẹ̀ náà ń pàdé ẹjẹ́ ní ẹjẹ́ lórí pépélé ẹ̀rì sí sílátò tẹ̀bìdì ìyà tẹ́yìn ọ̀gbù bídíà ó máa lọ ọ̀dá kí n pépélé ẹ̀ bídíà ni ó bá ti níbẹ̀ mọ́mù tó wà lórí ẹ̀kọ́ bùkẹ́dì ìlú tí mọ́mù náà kíkọ́ ìlú bídíà rárá o àwọn àfóòtò bẹ́ẹ̀ o àwọn onímọ̀ gbìkalẹ̀ bẹ́ẹ̀ o lóòótọ́ àdìsí tó wáyé lórí pé tán kí pépélé kí mọ́mù já ju jàmáà bẹ́ẹ̀ àwọn àfá olífíkíù àwọn ọ̀nà ìṣúwò ìpé ìmáàmù tó bá yẹ́ pé tó fi gájú tó fi gájú èrò ẹ̀yìn lọ kò jú dédé bí síbúrù lọ an inch lọ eléyìí ò kó nìra bá rárá tó ti yé ọ̀pọ̀lọpọ̀ mọ́síláṣí a máa ń sábà sí kàkàrẹ́ pé a fi rọ́gì sáyì mọ́mù àwọn olólo rọ́gì mọ́mù láì rọ́gì rọ́gì ní a máa tíkì dáadáa irú mọ́mù yẹ kò síkì ẹ̀rí rọ́gì ẹ̀ rí ìsẹ̀ sókè jù lẹ́bù dáwọn jẹmọ́ wà lọ tó ti yé búrẹ̀ rẹ̀ pé eléyìí náà ìdí ẹ̀ká tó ṣe ni kìí ṣe tó dáa kìí ṣe tó dáa títí pé ó tọ́ka lórí pé àyè mọ́ọ̀mù ó mọ́jú àyè jẹmọ́ lọ ká máa lo rọ́gì fún mọ́ọ̀mù ká máa lo rọ́gì tẹ́kù tábà sí lórí ẹ̀pẹ̀ àjọ kí lórí ẹ̀pẹ̀ náà ni ìbọ́ta wá tẹ́ kìníkan fáì bọ́ọ̀mù nìkan pẹ̀lẹ́ yóò bójúmu ìbójúmu àwọn àdádálẹ̀ nínú mọ́síláṣí ọ̀pọ̀lọpọ̀ wa la mọ́ sábà ṣe ká tún àárín yẹn ṣe náà tó ní ṣókí a lè kírun lẹ́yìn irú èèyàn bẹ́ẹ̀ lókùnbà tó bá dá sí pé ààrẹ lò míì tó dá sí pé twelve kìí ṣe pépele kálọ̀ kí ni bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá rí pé oṣù tá a ti lè kírun àti mọ́ṣáláṣí tí mọ́mù ló ti dó lórí kinní kan rárá mi ò rí àfa òní fíkìwù kan tó lẹ́nu bá fi lè kírun bẹ́ẹ̀ ni ò nínú kódà ṣíkàlù bá dọ̀ṣùn mọ̀lá gbà tí wọ́n ṣàlàyé tí wọ́n tún fíkìwù súnà ṣe lórí sí àwọn tí wọ́n kọ́ tán pè ní tàbí ọmọ ìlú náà fi takara fíkì súnà tí wọ́n mẹ́nu gbà mẹ́nu bọ́rọ̀ yìí wọ́n dọ̀ àfa àdé sí yìí wọ́n sì mú àdíṣò orílẹ̀ wáyé pé arábìnrin ìmáàmù yìí wà lórí ìkan kó ga ju àwọn jàmáà lọ tí wọ́n tán wá pè dájọ́ lé ìmáàmù tó kí lórí pépélé pé ìmáàmù yìí ò nínú àbáta kí lẹ́yìn ànínú ni ò máa fà kan ní àwọn àfà wa kò sọ pé ìrẹ́niyẹ bàjẹ́ bákan náà nínú àwọn oní aládàdálẹ̀ ká gba ìmọ̀ lọ́dọ̀ wọn oníbídíà àbóníkúfúrù àbóníṣírí ká gba ìmọ̀ lọ́dọ̀ wọn átúwò átúwò tó bá yẹ pé ìmọ̀lé ayé ni ìmọ̀lé ayé kò sí kan nínú àwọn ṣíríkù nílá ṣíríkù kékeré táà lè gba ìmọ̀lé ayé lọ́wẹ̀ kò sí kan nínú wọn mo tó bá yẹ pé ìmọ̀ tẹ̀sí ní orí àlègbà náà nínú wọn ẹ̀ẹ́ láì sí èméjì ẹnikẹ́ni tí bídíà rẹ̀ bá ti gbé jáde kúrò mẹ́sì islam tó kó sí bídíà ńlá ẹgbẹ́ bá sí máa pẹ̀rẹ́ wá níbẹ̀rẹ̀ àbó kúfùrù tó kó sí kúfùrù láni àbí ṣírùkù láni irú ẹni bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfá ọ̀gọ̀rọ̀ wọn lọ a lè ní 99.9% wọn lọ lórí wípé a lè gba ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹni yẹn ní èdè lọ́rọ̀ tó nílẹ̀ lọ́rọ̀ àwọn onímọ̀ a lè gbá torípẹ́ ẹni yẹn kìí ṣe fẹ́kọ̀ọ́ kìí ṣe dáa lè gbára lé kìí ṣe alámọ̀ọ́nà tó ti yé bẹ́ẹ̀ sì ni a lè rí nínú àwọn tí àwọn ẹni ìṣíwájú tí wọ́n gba ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn tí wọ́n gba ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn táàrí ẹni tó dá sí pé alkafir alkhalisu ni ìfìdí pọ́nmẹ́lé àbí ṣá lè gbá àbá lè gbá àwọn àpá àtún ní àpẹẹrẹ ṣùgbọ́n 99.9% wọ́n gbà ipá lè gbá àwọn òǹkà kan náà ló ń gbà lè gbá òun náà ni máa mọ́lé kúrò ṣùgbọ́n òun náà òun gbà pé òun ò fẹ́ kó òǹkà gbà jù sọ lọ́dọ̀ ìbílẹ̀ àdára òun ò fẹ́ mọ́ mọ́lé kúrò àmọ́ bọ̀rọ̀ àwọn afáyókù ní àgbà ò ẹ̀rì àwọn tán ní àwọ̀ àgbà àwọn náà kú sọ́nà méjì àwọn kan ní àgbà láì ní mọ́jẹ̀mú láì ní mọ́jẹ̀mú àwọn kan rárá àrọ́ta bá wo ìlànà àwọn ẹni ìṣíwájú tó gbà pẹ̀lú mọ́jẹ̀mú ni wọ́n fi gbà tó bá ti ẹ̀já sí pé wọ́n dàwánà mọ́jẹ̀mú ìkalẹ̀ inú wọn ni àfáwọn àgbà ní hajjára ìsìpẹ̀lámi ọ̀túnmọ̀lá ìdíyé àti mọ́m náà rí jùsẹ́sì in tó sì jóó lórí ìdẹ́ ní ohun ní tó padà nílẹ̀ a mọ́ ń gba àdínkù a mọ́ ń gba ìmọ̀ rírí oṣù gbogbo àwọn tàbí sọ ìkáníká gba ìmọ̀ ká gba ìjẹ́rì ẹ̀rí ká gba ẹ̀sìn lọ́wọ́ ẹni yìí gbogbo pàtí gọ́ọ̀mẹ́sì pátá rírí oṣù ẹ̀rí àti gbogbo ẹ̀bẹ́ lọ tó tún ṣe pọ̀ lọ́rẹ̀ sí wa a lè gbà pé rẹ̀ rẹ̀ kékeré pẹ̀lú àkọ́kọ́ pé kẹ́ni yìí kó mọ́jà sí pé ń ó kó sí in tóhun náà ń ṣe ló fẹ́ fún wa fẹ́ fún aládìs lórí ẹ̀ ẹ̀kan ní ah àdìs kan wà nípa jáde 40 days ó sì fún alótọ́ pé adábì ní ẹni bá lọ jáde 40 days yóò wà jẹ́nà ṣágbà bá nígbà àdìsẹ́ lọ́wọ́ ẹ̀ tó rà mọ́ pé òun náà mọ́ lọ jáde 40 days a máa dùn áfà àdìsẹ́ lè dọ́ ìfún torí pé ó fẹ́ pè wá sí tó ń ṣe ṣágbọ́yé mẹ́pàṣẹ tó ń ṣe tó yẹ pé nìyẹn bá fi lè dásí pé ó ní tó fẹ́ fún wa ó fẹ́ fi ran bídíà rẹ̀ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ à nígbà ní ìṣìlọ́wọ́ ẹ̀ ẹlẹ́kejì kó má jẹ́ ní tó dásí wípé wọ́n mọ̀ pẹ̀lú irọ́ wọ́n mọ̀ pẹ̀lú rọ́ tá a bá ti mọ̀ pẹ̀lú rọ́ à nígbà lọ́wọ́ ẹ̀ tó ti yé ó súnmọ́ gbọ́dá tó kó ń parọ́ fún wa náà ni bí ó bá ti fi ran àdísẹ̀ lọ́wọ́ ẹ̀rí bákan náà kó má jẹ́ sí ẹni tó dá sí pé bídíà rẹ̀ ó fi hàn ní gbangba ẹni ẹgbàgbọ́n pẹ̀lú bídíà dáadáa bídíà tó kó sí ó máa ń fi hàn dáadáa ó sì mọ́ ṣe fáàrí lórí ẹ̀ irú ẹ̀ bẹ́ẹ̀ à lọ́dọ̀ ẹni yìí nínú àwọn ọmọdé tí àwọn onímọ̀ tí wọ́n fi kalẹ̀ èyí lè tó dá sí pé tábà fara sórí Sahih Bukhari alimam Bukhari imam Bukhari ó gba àrísì wa rẹpẹtẹ lọ́dọ̀ àwọn oníbídíà but àwọn oníbídíà wo ni ẹ̀ẹ́ bídíà kéèkéèké ni o náà tó dá sí wípé bídíà wọn ilẹ̀ nínú ẹ̀ tó gbà yí pé ẹ̀ẹ́ pé Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu òun ló yẹ kó jẹ khalifa lẹ́yìn anábíwá Muhammad sọ́nà kìí ṣe Abubakar léta ẹ́sì pé ìjìmọ̀ wà àwọn onímọ̀ bẹ lórí ẹ̀ pé Abubakar gbọ́nà alùsúnà òun náà lẹ́yẹ kó jẹ́ khalifa kò sáṣìṣe mẹ́ pẹ̀lú òun gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ sí ẹ̀ ìrẹ̀ ni ìtọ́bá fún ọfẹ́ fún aládìsí pé adẹ́sìkọ́dẹ̀ àwọ́ o tánàbí sọ o nígbà ẹgbẹ́ alì wọ́n ní kò jẹ́ kàlífà lẹ́yìn yóò adọ́ afádẹ́sì yẹn lóòrèfé látọ̀rọ̀ alẹ́ mọ́lá ó fún aládìsì tó ní ṣe nípa irun nípa àwẹ̀ nípa nǹkan míì tá a sì nípa àdìsì níjẹ́ àwòsánádò lálàáfíà àgbà bẹ́ẹ̀ náà ni ìmọ̀ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ tí túrò àwọn èèyàn yìí a lè gba ìmọ̀ a lè gba ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn ẹ̀rì a lè gba ìmọ̀ a lè gba ẹ̀kọ́ ẹ̀sìn a lè gba lọ́wọ́ wọn so àwọn lè onínú àwọn àlàyé na àkótán èyí tá a bá wá ní nínú ilé generally gbogbo àwọn oníbídíà gbogbo àwọn oníṣúlùkù àwọn oníkúfúrù ìsì ẹ̀tọ́ mẹ́ta ń bẹ tó dá sí pé ẹ̀tọ́ mẹ́ta yìí á wò níbàmú sí ipò tó ní kálùkù tó wà sí wa tó bá dá sí pé oníbídíà yìí àjọ ń gbélé ni oníṣúlùkù yìí àjọ ń gbélé ni bákan náà eh, oníkúfúrù yìí àjọ ń gbélé ni tó bá sì jẹ́ mọ̀lẹ́bí wa á kọ́kọ́ gbé ni lórí ọ lórí ẹ̀tọ́ ẹ̀sìn ẹ̀tọ́ ẹ̀sìn yẹn ní pẹ́ẹ́lí yìí á wò ó ṣé ẹni yìí ṣé bídà tó kó sí bídà ńlá ni tẹ́tí bídà ńlá ni á lẹ̀ mọ́ àwọn àwọn kèfèrí so kò ní ẹ̀tọ́ ẹ̀sìn gbà lọ́wọ́ wa ó kù ẹ̀tọ́ mọ̀lẹ́bí tó wá kí mọ̀lẹ́bí ni ẹ̀ á fún ní ẹ̀tọ́ mọ̀lẹ́bí tó wá kí ni á fún ní ẹ̀tọ́ adọ́ngbélé ṣùgbọ́n tó bá dá sí pé ẹni yìí bídà tó kó sí kìí ṣe bídà ńlá bídà kékèké ni a kùn lẹ́tọ̀ ẹ̀sìn àyàfi fún torí àǹfààní tẹ̀sìn tó sì tó dá sí pé tí a bá wà ní àwọn táàjọ ń gbélé àwọn táàjọ wà níbi iṣẹ́ àwọn táàjọ wà ládùúgbò nínú mọ̀lẹ́bí àwò àìkò nínú mọ̀lẹ́bí wa a lè ní christian al-christian al-christian asli christian tó jẹ́ pé wọ́n born christian irú ẹni bẹ́ẹ̀ bó láti bá lò tó sì jẹ́wọ́ lẹ́bí wa ó dẹ̀ tún jẹ́ neighbor wa ó ní ẹ̀tọ́ méjì gbà lọ́wọ́ wa right of neighborhood ẹ̀tọ́ àbágbé àti ẹ̀tọ́ ẹbí ṣùgbọ́n ẹ̀tọ́ tẹ̀sìn àníkù bí sálámà kásálámà sí kúsẹ́sìn zaka jaka chale fún àbá lè fún tí è bá tako ẹ̀sìn wa tí è bá tako àmì ẹ̀sìn wa a lè fún káàkiri fojú kòkòrò káàkiri fasúnlẹ̀sì Islam tó yẹ ojú kòkòrò sí ẹ̀gọ́ yẹn ojú sandin nìyẹn torí tó dáa ni a pèsè tó dáa nìyẹn tó ti yé káìbàsílẹ̀ islam tó tọ́yẹ́ pẹ̀lú mọ́n pẹ̀sì wa ní ànífún kódà kó jẹ́ bàbá wa gan pẹ̀lú tó ti ànífún ní zakat tó ti ànífún ní ẹ̀rọ́dún pé zakat owó tó àwò nígbà mùsùlùmí tí a sọ yìí ah, tó bá dá sí pé òbí wa òbí wa ló ní bíbíà òbí wa olóríkúfúrú olóríṣiríkù agbọ́dọ̀ kùsùn méjì àìjẹ́bẹ̀ á ṣìlẹ̀tẹ̀ á ṣì ọ̀rọ̀ sọ bákan náà á sì àmì ah, sí ọlọ́run lórí tọ́ àti bó ṣe yẹ kí wọ́n kó sí irú bídíà wọn ṣé bídíà tó yọ kó lẹ́sì islam ni tí ó bá ti yọ kó lẹ́sì islam ẹ̀hẹ́ alùsùnà ni wọ́n a kò wọ́n náà alùsùnà títí àwa bá wọn lò pẹ̀lú súnà títí ṣùgbọ́n ibi tí wọ́n ti ṣe bídíà yìí àmì yọnu sí títí sì a sì nígbà bídíà yẹn gangan lọ́wọ́ wọn títí sì bẹ́ẹ̀ náà ni yàwá náà ṣùgbọ́n èyí tó bá já sí wípé ẹni yìí ó ti gbé kó lẹ́sì islam irú bẹ́ẹ̀ àbáṣe abánibaṣe àbáṣe àfún wọn lẹ́tọ̀ tuntun wọn ṣùgbọ́n àní fún wọn lẹ́tọ̀ tẹ̀sí títí àfún lẹ́tọ̀ ìjẹ́ fún ni ṣùgbọ́n àní fún wọn lẹ́tọ̀ àní yíyà rẹ̀ kálọ sálámà sí wọn títí àmọ́ àwọn ẹ̀tọ́ yòókù bí ẹ̀tọ́ òbí sọmọ ọmọ sóbí agbọ́dọ̀ mọ̀ pé eléyìí nínú nínú àwọn àlàyé Allah subhanahu wa ta'ala ó fún wa ní àgbọ́ ìwọ̀nba tí a ṣe ọlọ́lá ilaha illallah tó sì fún wa ní àlékún imani àti àlékún ìjọsìn wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wasallam assalamu alaikum wa rahmatullah alhamdulillah alhamdulillah wa shaidawa lórí ìwájú ìdára lókun wa ọlọ́run bàbá àkúmọ́ṣà ọ̀rọ̀ tí ó bá ìrẹ̀lẹ́ àwọn ìjọba àti ìjọba ilé ìdíje pé àwọn náà sọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́rẹ̀ àti ìlú ìfún ní pọ́lẹ́mù àwọn ọmọ ní sàlàyé yìí ó fẹ́ sá ìmọ̀ bí ó ṣe náà lè jẹ́ kí ìlú ọ̀pọ̀lọpọ̀ sínú àṣìṣe ẹlẹ́sẹ̀ máa bí ìdìbò bí ẹ lò mọ ló ti bá ọ ẹ lò ọgbẹ́ máa láwọn ìdìbò láwùjọ lẹ́yìn tó á lọ ṣe sọ̀rọ̀ àpèrè kí àwọn obìnrin tí wọ́n wọlé wọ́n lọ ṣe àlọ́lá àwọn ọkùnrin kí a ṣe àlọ́lá tí wọ́n ní ìta oníwà níta tí àwọn bá ní kí wọn náà àgbà ìbéèrè lọ́dọ̀ láti wọ́n ṣe àjọba ìjọba ṣáwa lórí bọ́ọ̀lù sí àlàfà àti wọ́n ṣe àlọ́wà lórí bí àti wọ́n bá wọn tí wọ́n jẹ́ àbí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ̀sìn ọba wọn lò àwọn ọba ìbéèrè lórí ẹ̀ lọ́jọ́ àti kí akọ́kọ́ ọba ìbéèrè àwọn tí wọ́n béèrè lọ fún wa ní ìgbà ìgbà wa ní ìgbẹ́jà tí wọ́n fẹ́ ṣe ìdáǹdẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn lórí ọ̀rọ̀ láyé ìgbà pẹ̀lú bí ó jẹ́ ìgbà ń bẹ̀ ọ̀rọ̀ bàbá àti ẹ̀ náà. bákan náà sẹ́ríkà tí a wọ́n gbà ní nígbà wọn àti àṣẹ jẹ́ kí a yàgbà ìdájọ́ ọmọ wa náà tó sì bá ọmọ bàbá mọ́ṣá ọmọ náà lọ́wọ́ wọn náà làwọn olóko sí bàbá tí yàrá ẹ̀ṣẹ̀ tí ó yọ owó sẹ́yìn tó bá ti tó lẹ̀ lọ́nà mi lọ ọlọ́run bàbá mọ́ṣá ní wà fún wa náà àwọn oníbèrè eight four five ọlẹ́ àwọn ẹ̀yà wa ọlẹ́ àkùn ọgbà akọ ìbéèrè yẹn six seven bí ọba ṣe kọ àǹfààní wà láti kọ́ bẹ́ẹ̀ náà ṣàbá gbọ́ sí àbẹ̀sẹ̀ náà náà béèrè sí eight thirty. إلى الموانئ ìbéèrè tèmi ò fọ́ pọ̀ nínú àwọn iṣẹ́ lọ́wọ́ ọba ìrìn náà dáadáa. ìbéèrè ẹ̀ òkúlẹ̀. ìbéèrè tó fẹ́ẹ́ náà ni pé wọ́n sọ̀rọ̀ ló nípa bíbíà fáwọn ọmọ akó sínú bíbíà àwọn ọmọdé ti máa ń kó sínú kókó àwọn ọmọdé ti máa ń kó sínú ṣírìkù wọ́n fẹ́ kó ba ìrìn náà pé àwọn ọlọ́run kó sínú ẹ̀ kí mùsùlùmí ni àbí kéèké yìí. Ọ̀rọ̀ àwọn béèrè yẹn gbogbo ẹ̀ wọ́n ti ṣàlàyé ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ìwádìí pé ìjọba tó ní ṣe àlàyé ẹ̀kọ́ pípẹ́ náà ló bá kù. ìbéèrè mi ni fẹ́fẹ́ sí ilẹ̀ bá gbà láyé àkọ́kọ́ ni ìbára tí wọ́n lò nínú wà sọ́dún fún wa pé ìbá ṣe mistake pé àdìmọ́ àwọn àgbà ṣèkàtà فإذا كنتم ووقع في الكفر وقع الكفر عليه وإذا وإذا كنتم ووقع في الدنيا وقع الدنيا عليه طبعا شيء طبعا والله إذا أنا أنا ẹlẹ́kìtì bẹ́ẹ̀ pé nínú sọ́ọ̀tì táwà àwọn sọ̀rọ̀ àlọ́lù ibrahim alẹ́sọ̀rọ̀ àgbàsára wípé ó tọrọ àforíjì fáwọn nígbà bẹ́ẹ̀ kò sì fi kúlẹ̀ sí ìgbèrè tó dára rẹ̀ tọ́lọ̀ wá lọ́rọ̀ nígbà àforíjì rẹ̀ báwo ni ẹ ti jẹ mo ní pé báwo ló ti jẹ bí àbí. àti pé àwọn bàbá àlọ́bí àti ìyá àlọ́bí ṣé wọ́n ní pé àárín ẹ̀fẹ́ jẹ́ sàwárò bá kọ̀ọ̀kan pé owó ní àwọn bàbá àlọ́bí àti ìyá àlọ́bí náà wà wọ́n. Number three. Bẹ́ẹ̀ni, lórí tẹ̀sí sí ya ku saba da zuwa da shi salam ba mu da shi ba dalewa ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì bíbẹ fámílì ẹni tó bá kú wò tó bá jẹ́ pé ìwọ́n jẹ́ bí láti ó pàtàkì ó lè kó tó wà nílẹ̀ tó yọ ọ̀rẹ́ ìwọ̀ ó lẹ́nu ẹgbẹ́ bí màmá ṣé a lè bẹ̀rọ̀ wò ní àdúgbò àwọn láti máa ṣe torí wọ́n máa fẹ́ ṣe òkú ìrìnlẹ̀ lọ́kọ́ sí àwọn ọ̀pọ̀ ẹ̀ báwo la àwọn ọ̀pọ̀ ẹ̀ lọ́kọ̀ àwọn àyè bẹ́ẹ̀ ni àbúrò ìdàbẹ́ pé èèyàn ó fẹ́ ṣe àfikọ́ ní sẹ́rímọ́nì ní church ṣé ìyẹn lè padì sí ìdíjẹ́ tó ti mọ̀ nílé yàn fún àrọ̀ yọ ẹ̀yìn lọ́wọ́. òwò sáré sọ ní ẹgbẹ́ tó yẹ fún ẹ̀dìdè number five ẹ o tó sílẹ̀ six. ìdí lórí pé ẹ ká ló wá sí ẹ bá sọ àwọn báwo ni ìgbàgbọ́ ìgbọ́ ní àwọn àgbo àgbo ní àdìgbà bí àwọn ìgbìmọ̀ orí wọ́n lè fún adájọ́ pé ilé òfin ìjọba rẹ̀ òfin àgbẹ̀ pé ó ní. ẹwà lánàá ẹwà ẹwà sẹ́yìn ẹ ayáfẹ́ sí iná lẹ́wọ̀n sí níwọ̀n Sáàmù, bí ìnáwó kọ̀ọ̀kan ní pé, ìgbà tí wọ́n ga sí báyìí àwọn kìnìún ní ṣe àkókò wọn wá ṣàlàyé pé èmi wà tó la ọdún wa fẹ́ kẹ́kọ̀ọ́ ṣàlàyé rẹ̀ pé wọ́n ní ọ̀hún ti àṣọra sí àti kékeré àti ládùúgbò ní ọ̀nà àmì àbáwọn kékeré yẹn ó ṣe ní àwọn ìtọ́kùn rẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé bí máa wá ìwòrán wá bí ṣé kí ẹ̀ máa dá wá ní àti kí ẹ̀ máa yàn ní àpapọ̀ àwọn ẹ̀yà obìnrin àwọn ìtúbéèrè yìí ó lè fẹ́ máa dàbí ìgbà tó ṣe pé ẹ̀yìn obìnrin kan wá ń rojọ́ ń bí látàrí wá ń ṣeré lánàá táwọn dókítà wá ṣe lẹ́fẹ̀ọ́ tó ṣe pé lẹ́fẹ̀ọ́ tó ṣe àǹfààní pọ̀ ẹ̀ǹkan kò ní béèrè lórí last week ká ìgbẹ́sẹ̀ àbáàkan náà wá wọ́n fi lọ ẹ̀ ní béèrè gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní àbá kọ́ lẹ́kọ̀ọ́ tó ṣe wà ní béèrè ó túnbọ̀ tó kọ́ wọ́n máa ń wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn lójú ọmọ rẹ̀ sẹ́yìn náà sì ń kó bẹ́ẹ̀ àwọn àmì ìbéèrè ẹnì kan ò ní lọ́kùn lè fẹ́rù túmọ̀ ẹ̀ ló gbọ́ ọ̀tọ́ sọ lákòókò ẹ̀ ti ẹ̀tẹ́ sílọ̀ oyin àwọn ẹ̀ka tó lè ṣe o náà àmì ìbéèrè tó tó àmì ìwò ni pé ẹni tó jẹ́ mọ́sibílù ó máa ń wọ́n sòkò tó lẹ̀ tó ẹ̀kọ́ akókó sẹ̀ a sì fi ṣe wá àti ìfún àti bá a sọ̀rọ̀ báwo la ṣe sáà gbé a ṣe hájú bákan náà àwọn obìnrin ó ṣe pé ọmọ ilé gbọ́dọ̀ bọ́ sí obìnrin ilé ìyàwó ilé kìíní kan láàárín ọ̀dẹ̀dẹ̀ bí ẹni ìdẹ́gbẹ́lẹ́ bá ti pọ̀ ẹ̀ àwọn fúláàtì nàìjíríà yà àwọn ilé pọ̀ àwọn obìnrin máa ń bá bàbá ara wọn tó bá wá jẹ́ àwọn kèfèrí náà àwọn obìnrin máa ń débi pé wọ́n ilé kọ̀ nígbà míì ẹ̀rẹ́ bí wọ́n á lẹ́kọ̀ọ́ kò ní mọ̀ ọ̀nà tí ó fi ìmọ̀ràn wọ́n lè fún àwọn ìyàwó ní orí eléyìí na àwọn obìnrin máa bára wọn sínú olé pé ìyá yìí fọ́nà wá yàn kèbèrè ní kò sí tó kàn pẹ̀lú kèbèrè ó jọ bára wọn dáná ó jọ bára wọn lọ òde ó jọ bára wọn níbi tó wá jẹ́ pé kèbèrè jẹ́ni tó ń ṣe nǹkan yẹn àwọn obìnrin yẹn kí yí ikọ̀ bí pẹ̀lú ní ìgbójókòó sí àárín ìgbọ́n ti ṣe ní ìṣẹ́jú wọn ni wọ́n bá ti máa pàtẹ́wọ́ ó lè mọ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì onítorí pé àgbàdo ní wọn ti tẹ̀lé òun náà wá èyí náà gbọdọ̀ lọ tiẹ̀ báwo làwọn obìnrin ti fẹ́ arámálà ara wọn láàrin ẹ̀kejì ìmọ̀ràn rẹ fẹ́ bá fún àwọn ọ̀dọ́ tí ó ṣe kí wọ́n ní mọ̀sán ábà tó wà màtínà sí àwọn kèbèrè olùgbábọ́ọ̀lù tó yẹ pé ó nífẹ̀ẹ́ mẹ́sì àbí sẹ́yìn ju tọ́ládàpọ̀ àgbákì ìdánlọ́ wọ́n bá bú àwọn akéwà aláyọ̀ lè máa jà ó lè máa tààlà tó lè máa bá nàbì ó lè máa tààlà àwọn tó máa sọ òótọ́ kan pa Ronaldo agbègbè rí dẹ́mọ̀ ojú lágbájá ń pọ́n ẹ ṣé kìí ṣe bá ti ń sọ ábà àwọn òṣùwọ̀n yẹ kí n mọ ọlẹ́fẹ́ fún wọn àbí eré yẹn wọlé nínú ẹ̀sìn ẹ̀kejì ẹ̀kẹta ń bẹ̀ kí ni abẹ́rẹ́ ṣe fún wa láàrin ẹni tó ń wọṣẹ́ ó lo ṣèyítọ́ọ̀nù ó lo dín àtẹni tí ò wọṣẹ́ ẹni tó ń wọṣẹ́ tí ò lo dín tá a fẹ́ gbé ipò ẹni tó ń wọṣẹ́ tó lo dín yẹn sípò pé gbígbé àti ẹ̀ kò bọ̀ ọ̀nà táwa gbé ipò ẹni tó ń wọṣẹ́ tí ò lóye sí pé bídíà àti ẹ̀ ṣùgbọ́n nípa ti kọ́ táwọn àpapọ̀ sọ̀rọ̀ ẹ̀ pé ayẹ́sìkẹ́ tó ń wọṣẹ́ tó lo dín yẹn láàrin kí wọn ní ẹ̀yìn ẹ̀ ẹni tó wọṣẹ́ tí ò lọ jíìmù ẹ ìjẹ́kó kan jẹ́ kó báwọn èèyàn fi parọ́ jẹ fún ẹni eléyìí á máa tó ní ẹ̀yìn ẹ̀ ìjẹ́ bẹ́ẹ̀ lórí bákan náà ẹ sọ pé nígbà tí mẹ́ra sí wà sí orí kíni mímbà bẹ̀rọ̀ tí ọmọ ẹ̀ mọ́tòrẹ́ kí wọn ó gbọ́dọ̀ jẹ́ ṣírò àwọn afẹ́fẹ́ ìṣẹ̀lá ṣírò yìí fún àwọn àtàkùn tó wá jẹ́ ṣírò tó kò sí yìí ba da kake tara shi ne kuwa ẹ̀kẹ́ ìsáwà fi ilẹ̀ nígbà tó wà lẹ̀ àdúgbò ṣùgbọ́n ní náà padà wo bàtàbá ní àǹfààní. ẹ̀hìn ẹ̀kọ́ yìí náà nílé gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ ẹ̀hìn ìgbà fún mọ pé ìbéèrè yẹn sọ ẹ̀ nígbà táwọn. Gracias.

ẹjọ́ máa ní sọ̀rọ̀dù wàníyà náà fún náà ní ṣùgbọ́n sọ̀rọ̀dù ìbàdàn òde òde wà wọ ẹgbẹ́ ẹ̀rú bílẹ̀ àwọn ilé rẹ̀ ti dìbò pé ẹ̀ka àwọn májèlá tó wọ̀ pé sí tẹ̀kìtì kálẹ̀ pèlékèké tẹ̀kìtì wàníyà ṣe májèlá yìí náà ti bá tó dáre ní ogun tó wà wọn náà lórí ìgbẹ́ orí àgbáńdẹ̀ àwọn tẹ̀kìtì kálẹ̀ tí ó ń yára ìgbẹ́ àbí akókò padà sí àbùkátà tí kí máa rí ìdájọ́ tó wá lọ́tọ̀ọ̀ àkọlé náà bẹ́ẹ̀ ìbéèrè ẹlẹ́kẹta ní pé kí ni àwọn bídíà síwọ́ àti ìkówọ́ àtàwọn ìlú láwọn èyí tí kò ní ni àwọn bídíà àwọn obìnrin bèrè pé tó kó dandan kí wọn fi irun nígbà tí wọn bá fẹ́ wẹ̀ nígbà tí wọn parí àyẹ̀lọ. ẹ̀kejì nígbà tí wọn bá ń gbà wẹ̀ lọ́wọ́ tí wọn lè gba abẹ́rẹ́. náà wọ́n ní níbo ni ní sùsáàkì dandan gbọdọ̀ bí gẹ́gẹ́ bí isbal fọ́ọ̀pọ̀ àmẹ́yìn wà ní èsù sáà níbo ní èsù sáà yẹ gẹ́gẹ́ níbo ní hajj ẹ kú jọba ní. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi wa tabi'a bi ihsan ila yawm al-din àìbéèrè tí ó wọ́n ní àwọn ta ni ó kó sínú ṣíríkù kúfúrú bídíà eléyìí ó ti wáyé nínú àlàyé ọ̀rọ̀ wa wípé àti mùsùlùmí àti kírísítẹ́nì tó fi yé ọmọ ẹ̀dẹ́ ènìyàn jẹ́nàálẹ̀ ló kó sínú ṣíríkù bídíà kúfúrú aṣílálà èdè wípé a ní àwọn yẹ̀rúdí wọ́n kó sínú bídíà bídíà tí wọ́n kó sí ó tóbi lọ́wọ́ fi yọ wọ́n kúrò wọ́n fi di kékeré tó ti yẹ bídíà wo ni wọ́n lọ́wọ́ bá ní ọmọ ọlọ́run òsù lọ́mọ so ìtí wọ́n náà bídíà ni yẹn ni àwọn afáàfin mọ́ pé tíra wọn ní tíra tíra bídíà torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó wà ń bẹ̀ ó ti yí padà sí tọ́rọ àbá aláàsùnmọ́ta tó sọ̀kalẹ̀ fún àwọn ànábì rẹ̀ sòtíra àbídí àìlẹ́ ànábì fi lejú mọ́ Umar nígbàtí ó kọ́pì apá kan nínú tọ́rọ tó lóun fẹ́ kà ní ànábì lejú náà so oníbídíà ni wọ́n àwọn gẹ́gẹ́ oníbídíà ni wọ́n bákan náà oníkúfùrù ni wọ́n oníṣíríkù ni wọ́n bọ̀ ìwọ́n ni wọ́n kó sí bídíà ńlá kúfùrù ńlá ṣíríkù ńlá náà kó sí tó ti ná àwọn sọ fún wa yí pé ṣùgbọ́n ìta fẹ́ gbéyàwó gangan láàrin wa báyìí ó ní àwa mùsùlùmí tẹ́yẹ pé ẹ̀sìn islam ti wà lára wa so mùsùlùmí náà lè kó sí kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè kó sínú bídíà ṣíríkù kúfúrú ṣùgbọ́n èyí tó kó sí tó padà sí pé àwọn kìíní yìí ẹ̀ṣẹ̀ ni wọ́n ẹ̀ṣẹ̀ sì ni yìí ó kú sí méjì nílá kékeré tó ti yé then tó wá rí bẹ́ẹ̀ bídíà pín kúfúrú pín ṣíkù náà pín níbàmú sí kékeré ní ńlá èyí tó gbé ní dúró lẹ́sì islam àti tó ti yọ ní kúrò ní lẹ́sì islam yẹ la fi mú àwọn àlàyé tí a mú wá àti àwọn ìbálò tó lè wáyé láàrin wa àtẹni tó bá kó sírú àwọn nǹkan wọ̀nyí la fi mú wá àbákanáà ìbéèrè ẹlẹ́kejì nípa kọ́ídà tí al-imam albani rahimahullah mú wá òní pé laysa kullu man waqa'a fil kufr waqa'a al kufru alayhi kìí ṣe gbogbo ẹni tó bá kú sínú kúfúrù ìwà kèfèrí àbí ìṣe kèfèrí òun ni yóò di kèfèrí tẹbá wo àwọn mọ́jẹ̀mú tí a mú wá tó dá sí pé a gbọ́rọ̀ rí lára èèyàn ká tó pè ní kèfèrí àti àwọn ikọ̀ ọmọ wa ní ìfẹ́ pé a gbọ́rọ̀ rí rí à ń pè ní ẹni kèfèrí a rí pé ó ṣàlàyé kọ́ ìdá yìí na ọmọ kékeré abẹ́nìkan ẹlẹ́nìkan ẹnìkan ní kò sọ́lọ̀ gbàtà ọgbà ní wèrè ẹ̀nà wèrè kó sí kúfúrù ṣe kúfúrù kó sí lórí rárá tí ó gbẹ́ tó bá kó sí kúfúrù òun náà ni kúfúrù yóò kó sí lórí ẹgbẹ́ yóò di káàfírì ìyẹn ṣe kúfúrù kò túnmọ̀ tó ti di kékeré tó wá ń bẹ nínú ẹ̀ tó ní di istihilal islam ní pé tí ó sọ kúfúrù yẹn di ẹ̀tọ́ kó tó lè di kèfèrí ó sì mẹ́rẹ̀ dára pé kò nídìí pé yóò sọ́dẹ̀ tọ́ tó wá fi lè kó sí báyìí ó ti di kúfúrú ní ẹ̀rí ṣùgbọ́n àwọ̀ ẹni ẹ̀ náà ṣe ọmọdé ni wèrè ni jésù abẹ́ntírásí pé ẹ̀sìn ní láàárọ̀ yìí ni abẹ́ntírásí gbàtàwò sí ọmọ ìkéré ni ẹni yẹn pẹ́sẹ̀ gẹ̀ẹ́sì ni ìdésì ó wọ́n pàwà mùsùlùmí ní àwùjọ tó ń gbé orí ẹni tó sọ fúnpọ̀ tí haramu ni so ikó sínú kúfúrù kò túmọ̀ sí pé yẹn ti di káfírù yẹn làwọn fi gbọ́dọ̀ ṣe sùúrù láti bá lò tó ti yé tí ó bá kó síbẹ̀ á pín sí mùsùlùmí mùsùlùmí náà sì ni Islam ẹ̀ṣin ó sì rìmẹ́ẹ̀nì ṣùgbọ́n tó bá padà áwò tó bá padà áwò tó bá kó sí ẹ̀hẹ́ kí a rí pó kó sí ìyá pè ní ẹjọ́ ti kúrò nínú nínú ẹ̀sìn náà then apá kejì kọ́ídà yìí wà lè ìsàkúlù mọ́ wákọ̀wá tìlìbídìá wákọ̀wá tìlìbídìá tó àlẹ́ yìí kì í ṣe gbẹ́ni tó wá kó sínú bídìá dádálẹ̀ lásọ̀kó ti ṣe ó ti di aládàádálẹ̀ bẹ́ẹ̀ kọ́ tó dọ́pọ̀ láwọn kan àwọn bàbá wa ìyá wa ẹ̀gbọ́n wa àbúrò wa fámílì wa tó dá pé bọ́ ṣe gbélé wọn lọ́nà ni wọ́n gbà súnà ẹ̀ṣẹ̀ ń dìde láwùjọ wa ni ìdíyẹ́sìn ẹlẹ́mìnú ni wọn sọ̀láti fàtí òun náà ló mọ̀ tó sì ń ká òmà míì kódà ó ti àmọ́ méjèèjì ṣùgbọ́n sọ̀láti fàtí yìí ah, ó yà lẹ́nu ẹ̀dù ìbìrẹ̀míyà lọ ọkọ̀ sí bídíà tó sì ṣe bídíà kó sí wọn lórí ni be student nísìn ẹ̀kọ́ pé yorùbá ti ẹ̀kọ́ lọ sí school àìkò student ẹ̀hẹ́ ǹjẹ́ a lè lé ìròyìn yẹ mẹ́rin yẹ torí pé ó ti kó sí bídíà rárá pèsè ó àwọn ká wo àwọn mọ́jẹ̀mú tá sọ yìí tàbá wò nígbà náà láti tí a lẹ̀ mọ́ nínú méjèèjì a sì rí pé kọ́ídà méjèèjì yìí ó nínú kọ́ídà nípa ilẹ̀ bákan náà ìṣọ́ra gangan fún ó ṣe dédé àdís tí a mú wá nígbà ẹ̀ tó wà ní sọ ibi súpánábi ní ẹni bá ń fi lè pé mùsùlùmí ní kéfèrí ẹni yẹn ní tó pé ẹni yìí tẹ́ni bá lẹ́tọ̀ sí yóò jẹ́ bẹ́ẹ̀ tó bá lẹ́tọ̀ sí ìpẹ́ ni ẹni kéfèrí ó ti bọ́ sórí ẹ̀ padà ẹlẹ́kẹta ànábì wa Ibrahim alayhi salatu wassalam àwọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ pé ó fẹ́ ṣe ó fẹ́ tọrọ àforíjì fún wọn bẹ́ẹ̀ ìjẹ́ ọmọ ló gbá nàbí Ibrahim ìjẹ́ ọmọ ẹ̀jẹ̀ òbí sọmọ ọmọ sóbi ló gbà náà bí wà ìfọ̀rẹ́ ló fẹ́ ṣe bẹ́ẹ̀ sì ni kò tí clear sí pé kò dáa ìjẹ́ ọmọ bọ̀ yẹ kó wé dé level yẹn nínú sọ́tò Mumtahana ọlọ́ṣàlàyé pé ará Ibrahim ìkọlù àwọn àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ ní iná búrọ̀ áhùn منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا بينكم العداوة والبغضاء حتى so kò yá nàbí Ibrahim tẹ́lẹ̀ ó padà wáyé ìpé ayé tọrọ àforíjì fún kéfèrí tó ti ẹ́sìn ṣùgbọ́n ti nígbà yẹn yá àti wọ́n wáyé kò tí yá nàbí wá ṣe Ibrahim ṣùgbọ́n tí ma kílẹ̀ sí padà rí pé kò yẹ kó tọrọ àforíjì fún kéfèrí lọ́lọ́fin ní pé intestectory lahun sab'ina marra tó bá tọrọ àforíjì fún wọn ní seventy times lẹ́yìn ẹ̀fẹ́ ọlọ́hùn lahun ọlọ́wọ̀n bò nígbà àforíjì wọn so àforíjì yẹn ká ṣàdúrà fáwọn òbí wa tí wọ́n ti kú lára tó yẹ ká gbé ẹ̀wò nítorí àsìkò ni ẹni tó bá ti lè kú jẹ́ pé bídíà tó kó sí kúfùrù tó kó sí ṣírùkù tó kó sí nílá ni wọn ò ní kan tá a fẹ́ ṣe wọ́n nígbà tó ti kú wọn ò láǹfààní kẹ́kẹ́ tàbí ṣe wọn tí àwọn tó bá kó sí kéékèèké àwọn ẹni wọ́n láǹfààní láti ṣe wọn bó rẹ̀ pé ẹ̀rẹ̀ lómi náà orí ẹkú sí wọ́n láǹfààní o oná tí mo béèrè àǹfààní lọ́wọ́ wọn ẹ̀yà mẹ́mọ́sùn lọ́rùn àbáàrí mọ́sùn lọ́rùn tó má wà láyé gan òní tí wọ́n ṣe ti ìran ẹ̀bọ̀ náà òun náà ní ìyẹ́ ẹ̀nà àwọn òbí ànábì wa Ibrahim báwo ni ànábì Muhammad sassanar àwọn onímọ̀ níyà pẹ̀lú láàrin wọn láàrin ẹ̀ torí wípé ọlọ́run bó tí gbé ànábì kan dìde rí láàrin àwọn lárúbáwá tó túnmọ̀ sí pé àwọn lárúbáwá wọn ò kọ ànábì kan wọn ò kọ sílẹ̀ ní àti ọlọ́run sì fún wọn tírà rí ẹni ọlọ́run ni yasin wal-Qur'ānil-'azim innaka lamina al-mursalin ala lìtúndìrà kọ́ọ̀mà bí mo lọ́dẹ̀ lìtúndìrà kọ́ọ̀mà ó lè bá lè máa ṣe ìkìlọ̀ fún àwọn nǹkan máa ń dúró àbáwọn ọmọ bàtẹ̀lẹ̀ tẹ́ pé àti ìran òjíṣẹ́ kan wá kó wá ṣèkìlọ̀ fún wọn nípa ọ̀rọ̀ Ọlọ́run àwọn ni gáfẹ́lú aláìmọ̀kan lọ tó túnmọ̀ sí pé òjíṣẹ́ ò wá ṣíwájú ànábì bẹ́ẹ̀ sì ni tí ó wá ṣíwájú ànábì lára ọlọ́tí lárúbáwá nínú ìyẹn òjíṣẹ́ ò wá ṣíwájú ànábì bẹ́ẹ̀ ni òjíṣẹ́ wà lẹ́yìn ànábì fáwọn lárúbáwá yàtọ̀ sí àwọn àwọn bani Israila náà àwọn afáà náà wò pé àwọn òbí ànábì méjèèjì wọ́n á ní kádákẹ́ lórí ọ̀rọ̀ wọn tó ti tó bá sọ pé kèfèrí ni wọ́n kí ni nǹkan tí wọ́n aṣàlàyé ìpínlẹ̀ kúfúrú fún wa yẹn ni pé òdodo nìyí òdodo nìyí àwa mú irọ́ àwa dábù dọ́pù ní kúfúrú nìyí ìjọsìn nìyí àwa mú ẹbọ adábù dọ́pù ní kúfúrú nìyí náà òdodo olóhàn sí wọn tí wọ́n da ìrọ́bù ìmánu olú àṣù wọn tí wọ́n da ṣíríkùbù kò sí tó ti yé àwọn tó sọ lè nínú àwọn àfá ẹgẹ́ bí alìmọ́mà sùúrí tí rẹ̀ ọ̀lá àwọn tó lórí pé àwọn ènìyàn tó bá dọjá kìyàmọ̀ ìfún mùsùlùmí ni wọ́n kódà wọ́n tún mọ́ ń lo àdísì pé anábìsẹ̀sílám ọlọ́run fánábí ní ẹ̀dà kó lọ bá àwọn òbí rẹ̀ kó lọ jíun bá mi Abdullahi délẹ̀ ìyá mi amílẹ̀ délẹ̀ yá ẹkù ṣàhádà wọ́n sì pè ṣàádà wọ́n sì sùn padà so àdísì yìí ó lẹ ó lẹ sànsàn kò lẹ díẹ̀ ó lẹ sànsàn kò ṣe é lò rárá ti so ìdọ́dẹ̀ tó wé lórí ìdẹ́ ni ó ní ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn tó ti yé náà àwọn mí wo náà àfá yìí pé òbí ànábì méjèèjì ìdájọ́ tá fún wọn láyé á fún wọn nídàjọ́ múṣíríkù torí pé zọ́hírù wọn yẹni tán fi lé ayé ṣe ṣíríkù wà mẹ́ bó dẹ̀dá sí wípé kìí ṣe wípé àwọn ẹni wọ̀nyí wọ́n rí imani ṣùgbọ́n zọ́hírù wọn ṣíríkù so a fún wọn nídájọ́ àwọn mùṣìríkí tó takò fi ọlọ́run ṣùgbọ́n tó bá dájá kìyàmọ̀ wọ́n wà ní àwọn tó ń pè ní alùlẹ̀ fìtìrà alùlẹ̀ fìtìrà ọlọ́run tó dá sí wípé ọlọ́run máa dán wọn wò wọ́n ní special exam tí wọ́n á ṣe kọ́ tó lè wà jẹ́ náà kọ́ tó lè wọ́ná àwọn ọlọ́wọ́ sọ pé ó yá ẹmọ́ wọ́ná lọ wọ́n mọ́ lọ àwọn kan ní ah wọ́n náà gúnlé dédé bí ní ká ma wọ́ná lọ àbánu àbá imọ́ ni àbẹ́lẹ̀ àbẹ́lẹ̀ àbẹ́lẹ̀ wọ́n bá dáa ah, kò yẹ ká lè wọ́ná àṣẹ wọ́lọ́run ẹ̀ẹ́ ọlọ́mọ kí lẹ́sẹ̀ yìí tẹ́ ń bèèrè tẹ́ nípẹ̀ lọ́yìn ẹ mọ́ wọná lọ àṣẹ yẹn àìtẹ̀lé àṣẹ yẹn ló sọ wọ́n dẹni ná gẹ́gẹ́ bí àìtẹ̀lé àṣẹ ká sílọ̀ láyé ṣe sàwọn ẹ ara ayé náà tí ò sílọ̀ pẹ̀láṣẹ ìsìnlọ̀ ọ̀fìdára náà so wọ́n wà nínú alùpùpùtẹ́ra tìyẹn ni tí ọgọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n dúró lórí wọ́n gbà pé a ṣùgbọ́n mọ́ àwọn kèfèrí láyé yẹn ni pé a nímọ̀ tọrọ àdúrà fún wọn tó tó bá dọjá kìyàmọ̀ wọ́n wà nínú àwọn alùfitara àwọn alùfitara nínú wọn bẹ́gbẹ́ pé ó di kò gbọ́ kò rí bẹ́ẹ̀ ni kò lè sọ bẹ́ẹ̀ làwọn kéèkéé tí ó bàlágà ẹ̀rí wọ́n kà àwọn alùfitara tó dá sí pé àwọn ohun tí Islam ti ẹ̀dọ́dọ̀ wọn abẹ́yìn tẹ́ Islam ti ẹ̀dọ́dọ̀ ẹ̀ á wà nínú alùfitara nàmì ìbéèrè padà tí kèfèrí yẹlẹ̀ tí ẹ pé kèfèrí rẹ ti gbé kúrò ní ẹ̀sìn Islam bídí àìgbé kúrò ní ẹ̀sìn Islam tó bá sálámù sí wa á dáhùn àbá ní dáhùn àwọn onímọ̀ ní yàpọ̀ ẹnu lórí ẹ̀ àwọn kan ní tọ́bá sálámù sí wa sálámù alaikum wọ́n ní ká dá padà pẹ̀lú wa alaikumus salam bẹ́ẹ̀ sá wa ká dá padà àwọn kan ní rárá ká má dá padà ká má wòrán àwọn kan ní ká sọ pé àwọn kan ní ká má fèsì lé lórí ọ̀nà mẹ́ta làwọn onímọ̀ ni wọ́n kún sí lórí ẹ̀ tó ti yé lórí àti pé ọ̀nà tí wọ́n kún sí ìkọ̀ọ̀kan ní wọ́n ló lẹ́rìí àwọn kan ní àwọn ẹlẹ́kẹta ní ká dá padà bá nàbí ṣe dá padà wa tó sì yé so wọ́n fà lọ wọ́n fà bọ̀ àwọn tó ní ká dápadà bá nàbí ṣe dápadà gbà tí ànábì sallallahu alaihi wasallam tí yahudi kan sálámù sí asáàmù àrẹ ikú kó jẹ́ ti wọ ànábì ànábì wà àrẹ nítò tọrọ fún kó jẹ́ ti yẹ náà inú bí aláwọ̀ aisha ó ní ah, wà àrẹ kìlá àná wal-ghadab min Allah ànábì na ah, ya aish ya aish ya ànábì wà aisha pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwẹ́ ló fi sọ̀rọ̀ pé عليكم بالرفق بلكم لو دوي فإن الرفق ولا يكون في شيء إلا زانا ولا يكون في شيء إلا شانا pẹ̀lẹ́pẹ̀ lẹ́wò ní wà níbi nǹkan yóò ṣe kan náà lẹ́ṣọ̀ dáadáa á pàfẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ní ká yọ kúrò ọmọ bàǹkan jẹ́ ni nítorí máa sọ fún yín ẹ̀dá padà wáyé sálámà sí tó ti yé náà àwọn tó wọ́n dúró lórí léyìí àwọn gbà pé tó má sálámà sí wa á dáhùn pẹ̀lú kí ni wa alaykum àwọn tán ní ká dá padà pẹ̀lú ìdákẹ́jẹ́ ká má sọ̀rọ̀ tó ti àwọn òpé sálámà ẹ̀tọ́ ni ìdésìn ẹ̀tọ́ ni bákan náà ìtọrọ àdúà ni àwọn ẹni yìí ohun lẹ́tọ̀ ìdásálà padà fún bákan náà ohun níbi ká ṣàdúà fún wọn yẹn ni àdúà àlàáfíà bíbá ṣe àdúà tọ́lọ̀kú fún wọn mọ́nà nílẹ̀ fi rí inú so lára wọn tí wọ́n wò nìyẹn náà àwọn tí wọ́n ní kádà padà gẹ́gẹ́ bí kádà padà ju tó sá fún wa lọ àwọn lo ọ̀rọ̀ alukur'an ọlọ́run Allah subhanahu wa ta'ala ní wa idha huyyitum bi tahiyyatin ọlọ́run tó máa kí yín pẹ̀lú kíkí ẹ́ gbogbo àwọn àfá wa náà ni wọ́n lẹ́nu nínú àwọn sálàfún sọ wípé tọ́mọ́ sálámà táa bá dá padà ní sí àríyàn fíjọ bá a dá padà táa dákẹ́ àríyàn fíjọ bá a tún dá padà ju dọ́sá fún wa lọ àríyàn fíjọ so al'amru wà á sí ètò bá wà ní kámú níbi ṣùgbọ́n àwọn tá ń gbé wọn pé àwọn tí kéfèrí wọn ti gbé wọn kúrò ní tó wáyé pé tí kéfèrí ò ti gbé kúrò ní àbí bídò ti gbé kúrò ní ẹ̀ mùsùlùmí nìyẹn àtìtì ẹ̀rẹ́ bí àwọn ẹlẹ́ṣẹ̀ náà mùsùlùmí wájib oníkádá sálámà ìpadà bákanáà ìbẹ́ kèfèrí wò nínú àwọn mọ̀lẹ́bí lára tafẹ́ mẹ́nu bà tásìkò gbàwálì kèfèrí tàbárí kó ti gbé kúrò nínú ẹ̀sìn islamu tó ti yé irú ẹni bẹ́ẹ̀ ṣàlẹ̀ bẹ́wà àbálẹ̀ bẹ́wò àkíńbẹ̀ wọn wó ilá lè mọ̀síláhà tí ń ṣe ìyá tí dìníyà àfi fún àǹfààní tẹ̀sìn ó rẹ̀ kábẹ̀ ó torí àǹfààní tẹ̀sìn yẹn ni ká tí ẹsẹ̀ islamu sí àpẹẹrẹ ilé ìwà anábì sallallahu alaihi Abu Talib fẹ́ kú anábì náà wà ń bẹ̀ ibẹ̀ kọ́ anábì ń gbé ṣùgbọ́n ibẹ̀ anábì eh, wà ń bẹ̀ anábì ń gbé anábìnrin tẹ́sì islamu sí àwọn gbádànù ó ti sí ó gbìyànjú kó lè bá gbèsè islam ọlọ́wọ̀ kára tó fi kú bákanáà ìkọ́nà ọmọ àwọn yahudi ọmọ ẹ̀ náà sí anábì lọ bẹ̀wò lé bàbá rẹ̀ ló sikh bàbá ẹ̀ sikh anábì wà lọ bẹ bàbá rẹ̀ wò nílé fún mọ́síláhà ọmọ yìí fún mọ́síláhà ọmọ yìí hmm, ó dẹ̀ kọ́ ọmọ ẹ̀gan ló sikh so anábì wa lọ bẹ̀wò so anábì wa ń tẹ́sì islam sí pé tẹ́sì islam àwọn wo ojú bàbá rẹ̀ bàbá ní ápè muhammad sọ́tà anábì sọ so fáǹfà ní ẹ̀sìn ẹ̀ẹ́dẹ́ gbàgbọ́n lọ́gbà ah, ẹ̀pẹ̀lẹ́ o ọjà yín ọlọ́run jójó náà àbàdàn ọlọ́run fún lálàáfíà fún tábà tọrọ àlàáfíà fún ẹ̀sìn àkọ́kọ́ wájú ọlọ́run ẹ̀sìn islam lọ́wọ́ yìí o àlèsọ́ ah, náà lè kára àkẹ́ pẹ́lú ìyìn gínú lọ́nà bá lè dùn kíkọ́ o àǹfààní ẹ̀sìn ló lè gbé wa lọ ká lọ bẹ ẹgbẹ́ pé bídíà kúfúrú ṣirúkú ẹ̀ ti gbé kúrò mẹ́sì Islam ìgbẹ́ tó bá dájú pé kò gbé kúrò ó sì wà láàrin wa tó sì ká lọ bẹ wò súnà tó ń mú akada súnà tí ẹ̀sìn Islam tí ó kọ̀pá mọ́ ni ṣùgbọ́n súnà ara wa táwọn kan bá ti lọ àwọn àyókù táà lọ kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ títí bákan náà ìkómọ kèfèrí lọ́ṣùkú mọ́ ní ní church ṣàlélọ́ àbálélọ́ àlélọ́ inú ní àlàyé ọ̀rọ̀ kan àlélọ́ tòmọ́tọ́ wọ́n fẹ́ ṣe níbò míì ẹ̀ jẹ́ pé alkristian ẹni tó jẹ́ christian nípìnlẹ̀ là ń sọ o nípìnlẹ̀ ní o kìí ṣe mùsùlùmí tó dá sí pé àrùn ojú náà ló gbé lọ sínú nasaraniya tó ti yé irú ẹni yẹn bígbà tí olóòṣà bá bímọ ni jésù ààrin lọ́bí yẹn kagbó yí dada àbáwọn tó bára wọn ṣe ṣìná ti ààrin lọ yẹn bọ́tọ́ pé ẹni yìí ìpínlẹ̀ ọ̀nà nìyẹn irú ẹ̀nà alè lọ tí ó bá ṣe ní ilé ìjọsìn wọn so oúnjẹ náà láfẹ́lẹ́ jẹ́ mẹ́kù sí ìrìnàtọ́mẹ́ alè lọ ìtìyẹ́sì kò sí láìpẹ́ níbi yẹn a lè ṣe yẹ lámẹ́ tó bá dá sí pé títí ẹ̀ báyìí ti gbé kúrò nẹ́sìn Islam a títí ẹ̀ bá ṣe máa títí musulmi àyàfi tàbá rí pé mọ́síláyẹ̀sì wà fún wa kámọ́ lọ ẹ̀dá rí pé oníbídíà ni ṣùgbọ́n bídíà rẹ̀ náà kò gbé kúrò ṣùgbọ́n àwọn pẹ́ta bá ń àwọn àfáà lágbájá tó wà ládùúgbò àwọn àfáà ẹni rí wọn ti àríyàn gírí pẹ̀lú mi bẹ́ẹ̀ àwọn agbèrò àwọn amúgbó àwọn wèrè náà wà bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ lè jẹ ojútì fún tó ń ah gẹ́gẹ́ bí change lànà mi kan lè bẹ́ẹ̀ àwọn mùsùlùmí kan lè wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìsìnkú náà ìdésì ẹni bá rí pé tiẹ̀ kò tí gbé kúrò ó sì wà lára àwọn mùsùlùmí tá a rí pé ah pálapàla rédèrè bẹ́ẹ̀ ló bá nínú Islam mùsùlùmí náà sì ni ètò dáa fún wa náà ni pé kìí pàwọn alùsùn lámọ̀ bẹ́ lọ ara ká fi bọ́n ṣe bọ́n ṣe okú Gaddafi nígbà tó kú àwọn ẹlẹ́wọ̀n bí mẹ́dógún lókùn sí lára ẹ̀wọ̀n rẹ̀ paru irú yẹn náà yẹn ló dá so irú ọmọ takò ní kú nísìn ẹ pé ọmọ ẹgbẹ́sẹ̀ ọmọ takò láìsí méjì bídẹ̀ náà ni ó wà nínú tó ṣe ṣùgbọ́n bídẹ̀ lókùnbà tó bá ti gbékún lẹ́sì Islam a mọ̀ jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ mùsùlùmí so àfá àpọ́jú wọn á sẹ́rẹ̀ gbangba lọ tó jáfẹ́ oníṣúná tó gbayì rárá torí pé ìlọ yóò jẹ́ àpọ́nlé fún òkú yìí á sì jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn èèyàn bí títí ẹ̀ láti tẹ̀síwájú lórí iṣẹ́ ẹbí ṣùgbọ́n tàbá lọ wọ́n ni ah afáwọn olówá aráfàwọn kan àwọn amúgbó ọ̀rẹ́ náà náà náà tó sí àwọn amúgbó òun náà lè jẹ́ kòkòrò olúpẹ́ tí tèmi náà bá ti ẹ̀kú ṣé àwọn labansin àwọn orúkọ lọ́mọ́ pẹ̀lú àwọn olówà níbi gíní mi ṣe lè yóò jẹ́ ẹ̀kọ́ fún irú àwọn ẹ̀dọ́ náà àgbo lílò tá lè lo àgbo àbá lè lo àgbo tó sì yé àkọ́kọ́ ìpìnlẹ̀ níbi ìwòsàn al-aslu fil-adwiya at-tajriba ìpìnlẹ̀ níbi ìwòsàn experience ni tó sì yé al-aslu fil-adwiya at-tajriba ìpìnlẹ̀ níbi ìwòsàn kí lá lè lò tó jẹ́ ìwòsàn experience ni títí kíní kan doctor kíní irọ́ ni experience ni kìí kó bẹ́yà wà yìí kan nájòkó tí ara yàtọ̀ sí àwọn ìtànàbí recommend fún abárisọ̀dá oyin ìyẹn wà yìí ló gbé yẹn wá ṣùgbọ́n lílò wọn tẹ́jìrìbà ni títí tẹ́jìrìbà ni èmi lè lo ṣíbí kan abárisọ̀dá tó bẹ̀mì lára mú kẹ́tì tán lo ṣíbí mẹ́wàá kó mọ̀ bá lára mú tó sí abadu sada jẹ́ ìwòsàn kò túnmọ̀ sí pé yóò ṣe fún gbogbo wa kò túnmọ̀ bẹ́ẹ̀ tó ti ṣùgbọ́n ìwòsàn ni so bẹ́ẹ̀ làwọn ògùn tó kú bẹ́ẹ̀ lè wé bẹ́ẹ̀ lè gbò so tẹ́gbìrìbà ni experience kakọ́dé yẹn náà ewé egbò ta fẹ́ já naturally èyí ta bá rí pé a ti ní experience pé ó jẹ́ sábà bí ìwòsàn fẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ fẹ́lẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀ ká lò wọ́n mọ́ ṣe wà láì ní fi kankan kún ẹmọ́jọ kanlẹ̀ ẹ ṣe ha ha ha mẹ́ta ẹ̀ẹ́kìníkan tó bá ti níyẹn nínú ó ti di kí nìyẹn a ti ń lo wàsílà tọ́lọ́wọ́ bò yọnú sí nìyẹn yẹn sábà bí tọ́lọ́wọ́ bò yọnú sí ní ọ̀dá so ó lè gbọ́wà sínú ṣíríkù ó lè gbọ́wà sínú bídíà ó lè gbọ́wà sínú kúfùrù bákan náà lábẹ́ ìpìlẹ̀ níbi ìwòsàn jésì ó náà ni pé alimuharrim alimuharrim òun ni tọ́lọ́ ti ṣe léwọ̀ fún wa nísìn al'aslu annal muharrim la yakunu shifa'an in tó jẹ́ muharrim kò lè jẹ́ ìwòsàn gbogbo tó jẹ́ ìwòsàn eh, haram parata kò lè ẹbà jẹ́ ìwòsàn fún wa so nígbà mi sí ọ̀rọ̀ oògùn gbélé àmà lò so agbó ta fẹ́ lò ẹlòmí wà dájú pé bóyá tí ó bá kí agbó bá tó bá fi 7 up kí agbó jẹ̀dí yóò ṣiṣẹ́ fún ẹlòmí láti máa mú gan mo tún mọ́ ní jẹ̀dí ẹ̀dí sí ẹ fómi kí títí ẹ fi pepsi fi eléyìí kì í fi omi ìgbélé kò sí láì fi níbẹ̀ torí pé haram níbẹ̀ bákan náà àwọn nǹkan tó jẹ́ ní tá a máa jẹ jésì tá a máa mu asùlù wọn ni pé kán jẹ́ ìwòsàn fún wa jésì ní a máa jẹ tá a máa mu asùlù ni kán jẹ́ ìwòsàn fún wa náà oríṣiṣẹ́ láwọn lè pìpì ẹ̀ nísìn màálù aládìnàbí haram tá a ti pa ní o èyí tá a ti pa kí ni ìdá òkè ká ní màálù tó ti kú màálù tó kú halal àbí haram okú màálù haram ìdá àwọn apá fúnra wọn kọ́ halal tàbá tẹ̀lé mọ́ díẹ̀mù náà ṣe dandan ní ká sí ni dandan ní ká bọ̀ ni dandan ní ká dín ni a lè gbé agbada kaná ká sún ká sún màálù ká jó màálù halali ni ọ̀dá ni ẹbọ ní ọ̀gbọ́n akókóró jésù ìwòsàn láńsọ náà èyàn wá ń wá ọmọ ọmọ mẹ́ta ó ti kọ́ fi ṣe àṣejẹ́ fún ara ìyẹn ti ní nǹkan àjọ nínú ó jẹ́ sí pé ọyẹ màálù àfitẹ́ni ẹ bá lè ṣàlàyé fún wa tó lè ṣàlàyé fún wa ìtì torípé ọyẹ màálù jíjẹ ni tó ti yé náà ọmọ níní sí nìyí àwọn pọ́lọ̀ bá ní mọ́ ṣọmọ fún ni akókóró ìwòsàn ni ṣùgbọ́n màálù oúnjẹ jíjẹ ni now ok tó bá yẹ pé wọ́n dín màálù fún wa wọ́n ní ká jẹ ń gọ́ wọ́n ní ok lọ́rọ̀ màálù ẹ̀ dín kẹ́ jẹ alága bí haram wọ́n ní ẹ̀hẹ́ wọ́n ní tọ́wọ́ ti jẹ́ ìṣògùn àkókòrò kò sí ẹ̀kẹ́ mẹ́ so wọ́n sun eléyìí wọ́n dín eléyìí wọ́n yìn eléyìí wọ́n bo eléyìí halal náà ni tó ti yé bọ́tí mùsùlùmí tí nǹkan yé yóò sá fún in tó lè bí ìrújú bá lọ́dọ̀ àwọn ẹ̀ tí wọ́n jìnà sí tí wọ́n láǹfà láti súnmọ́ afá yìí kìí sì kìí sì ní agbada ńlẹ̀ o tó ní agbada agbada bá dín dẹ́gbẹ̀ẹ́ sí in tó ń sun ẹlẹ́sìn kò wú kó bọ́ ni kò wú kó dí ni sunsun lóò bígbà tí mọ́lá sun súyà tó ti yé so àwọn eléyìí kò ní múṣkílà nínú rárá pàápàá kaṣọ dáadáa na wọ́n wá fẹ́ sun ejò fún yàn wọ́n ní ejò yìí ó ṣiṣẹ́ fún akókóró halal àbí haram wọ́n sun haram torí pé ejò torí pé ejò gíní eh. so wọ́n sún yẹn kọ́ ní tó ní problem ẹ̀ṣẹ̀ asìlú ẹ̀ gẹ́gẹ́ so asìlú ẹ̀ yẹn ẹni àwọ̀kọ́ prepare tó bá lè jẹ́ haram ẹni àwọ̀kọ́ wá kò lè ṣiṣẹ́ fún wòsàn torí pé an asìlú filimuharim la yakun shifa'a ní jẹ́ muharim kò lè jẹ́ wòsàn abadan bẹ́ẹ̀ náà ni Ogogoro, wọ́n náà ogógóró ni wọ́n lò fún tó ń ṣe ẹ́ yìí haram tó ti haram ogógó yẹn kọ́ntẹ̀tì ẹ kéré gan 1% ní haram báyẹ̀ pọ̀ Ogogoro nínú joshua sọ fún wa ní haram agẹ́ ti àwọn òṣùlì so àwọn léyìí àwọn ìpìnlẹ̀ níbi ọ̀rọ̀ ìwòsàn òun lélẹ̀ ṣùgbọ́n tó jẹ́ tá a bá jẹ wọ́n rẹ̀ nínú wọn ṣe lára wa a wá fẹ́ lò wọ́n fún ìwòsàn ara wa tó sì tẹ́jì ríbà ní tí express bá lọ bẹ́ẹ̀ kò sí láìfi tí express bá lọ bẹ́ẹ̀ kò sí láìfi jíjẹ wọ́n rẹ̀ ní kò ṣe haram gbogbo bá ti já nǹkan haram ká express àwọn èèyàn kó lọ bẹ́ẹ̀ kó ṣiṣẹ́ fún wọn àwọn onígbà wọlé torí pé kìí ṣe ìwòsàn abàdàn kò dẹ̀lẹ̀ jẹ́ ìwòsàn so ewé egbò islam ò ṣe léwọ̀ fún wa o kílẹ́sì pé àwọn kan mọ̀ ní wọ́n ló ní mọ́mọ̀ jẹ́wé ọlọ́run òṣèré fún wa ọlọ́run ní a mọ́ jẹ́ ká mọ́ jẹ́gbó ẹ̀fọ́ ẹ̀fọ́ ṣọ́kọ́ ewé ni e, ebolo ewé ni oòdún ni ewédú e, e, ewédú táwọn jáyẹn ibò míwọn kí ń já ezie àwọn onímọ̀ oúnjẹ lọ pé bẹ́ẹ̀ ṣe mọ́ sẹ̀fún yẹn gan gbogbo tó ṣàǹfà níwẹ̀ gan ẹ̀dìbàjẹ́ ẹ máa jẹ ewé yẹn bẹ́ẹ̀ náà ni tó níbò mi wọ́n jẹ léwé ni ókè àwa à ń já à ń bọ́ títí wa níbò mi wọ́n á sún ni nílùú òkè ẹ̀fọ́ rírò wà ẹ̀fọ́ súnsún wà máa ń sun ẹ̀fọ́ so wọ́n rú pẹ́lẹ̀ yìí ẹ̀sìláàmù takù tó ní pé oúnjẹ náà ni ókè àwọn ni ẹni yóò ìgbàròkó ẹ̀yìn egun ẹ̀yìn ó ń ro wọ́n ní kọ́nà wá ẹ̀fọ́ gúre fún wọ́n fi ẹ̀gúsí sí pé ó ṣiṣẹ́ fún iní ṣe haram ní àbí halal torí pé tẹ́tẹ́lẹ́ a lè jẹ́ tó tọ́wá ṣe tọ́wá ti gẹ̀ẹ́sì àwọn òṣùlù tá mú wá fún wa yìí kò sí ibi tá a lè gbé bákan náà kò sí ìwòsàn tá a lè ṣe fúnra bákan náà a mọ̀ mọ̀ ń tọ́lọ̀ wọn ọba tí ò fẹ́ ká ṣe níbi ìwòsàn ẹlòmí ò ni ó sì ń jẹ oúnjẹ bàtẹ̀ méjì wọ́n ni ah èmi tèmi èmi èjẹ wé mi èjẹ gbò kí wá ní eléyìí tó ń jẹ yìí so àìní ẹ̀kọ́ ẹ̀sìn tó ní àìní tó ní torí pé agbọ́nrin ìwòsàn ó fẹ́ ó fẹ́ gan ó fẹ́ gan láfáàfimọ́ ní al-aslu fil adwiya at experience ni ètí experience ni ẹni tó ní pé ah, ẹbà mẹ́ta tó bá ti mú ẹbà ìṣòbà mẹ́ta tó bá ti lè jẹ́ yóò ṣiṣẹ́ fún ẹ wáyé tẹ́tọ́ yóò ṣẹ̀bà mẹ́ta nǹkan wà bẹ́ẹ̀ nìyẹn tó ti ẹni tó bá jẹ́bà yóò ṣiṣẹ́ fún ẹ̀hẹ́ kò sí láìfún níbẹ̀ ṣùgbọ́n ẹ̀bà mẹ́ta wáyé ẹ̀bà mẹ́ta tó bá jẹ mẹ́rin so mẹ́ta yẹn ó níbi tó ti wá ṣàgbọ́yé ẹ̀ hmm, pé mú fún rẹ̀ kìí ṣe òbó náà ni barcelona lọ́n jẹ́ pínlẹ̀ àwọn orí ẹgbìnlẹ̀ extraction ẹ̀ ṣe kódà nílẹ̀ yorùbá gan ìsìn ilẹ̀ pé àwọn èèyàn kọ́ pinadac náà fi pé wọ́n kọ̀ agbólẹ̀ yorùbá kò ní dosage kò ní dosage nílẹ̀ yorùbá ṣùgbọ́n nígbà nafdac dé tí gbogbo nǹkan ti ní òǹdíwọ̀n so àwọn náà fi <laughs> òǹdíwọ̀n sí tí máa mú two cup of agbo súnmọ́ ṣe kankan ni ní ti kò lè ṣe kankan ẹlòmíì lè mẹ́ẹ̀kan kó ní lára ẹlòmíì lè márùn-ún kó mọ́ ní lára ìtì so ní ṣókí ewé egbò ẹ̀sì Islam ò ṣe ní ewọ̀ àbákanáà ìrìnlẹ́sílẹ̀ ìtumọ̀ kọtàlẹ̀ mọ́ padà rúwá náà ṣókótó ẹ tó ń wọ́ ṣókótó lẹ̀ ah, ẹni ẹ ó ń kó sí ẹ̀ṣẹ̀ ńlá tó sí ẹ̀sìn ẹ̀ṣẹ̀ látà sọ yìí kò gbé kúrò lẹ́sẹ̀ islamu nke a ti bọ́ síbi zambu gana fún rẹ̀ nísìn ẹ̀rọ pé bídíà dúró kúfùrù dúró ṣírkù dúró ìran ẹ̀ṣẹ̀ ni wọ́n zambu ẹ̀ṣẹ̀ ni náà àwọn ẹni wọ̀nyí àwọn mẹ́ta yìí wọ́n yọ látàrẹ̀ àbí wọ́n fẹ́ lọ bá wọ́n fẹ́ lọ bá ẹ̀ṣẹ̀ ìlọ bá ẹ̀ṣẹ̀ lókùnbà tẹ́ṣẹ̀ náà ẹ̀ṣẹ̀ pín sí méjì tó sì yé kẹbíra sọ̀gíra nílá kékeré lásán wọn pé èyí tá a bá ti rí pé wọ́n fi òní wọn ìyà síbẹ̀ fún ẹ̀ àbí ìbínú àbí ìran ìyà àbí ìgbédìnà síkẹ ẹ̀ṣẹ̀ lánìí anájọba Muhammad sassanam ó ní ma asfala min al-ka'bayn fi an-nar tó bá fi lè dùgbálẹ̀ ìjú kókósẹ̀ lọ nínú nínú ìmúra nínú ìzáàrù ìmúra mùsùlùmí lọ́kùnrin ìnẹ́ni nínú hadith ní ibn majah anábìnrin salatu musbilin la yaj'alaha Allahu fi ilin wala fi haram irun ẹni tí ṣòkòtò ẹ̀ kọjá kókósẹ̀ àbí mọ̀ ẹ̀ kọjá kókósẹ̀ tó kí ọlọ́run gbọ́lọ́run nígbà ni ọlọ́run gbọ́lọ́run bò nígbà ni hadith kan wà tó ní ọlọ́run bò tẹ̀ nígbà rárá àwọn àfóní hadith wọ́n nílé ìkò lálàáfíà ṣùgbọ́n ìta kò sí ẹnu kò lè lórí pé ó ní àlàáfíà títí so kò dá náà mísù sáàkì táàmù mọ́ torí wà ní ìbéèrè nísù mo ni nísù ti bẹ̀rẹ̀ nísù àti ojúgun ojúgun òun ni òkè tó ti ojúgun òun ni òkè náà ìsàlẹ̀ tó ti ìsàlẹ̀ ẹ̀kùnrin ní pé kàbẹ́yìn ẹ̀kókósẹ̀ kókósẹ̀ ibẹ̀ láti gbé abáwọn tàbádásí méjì ágẹ̀tì nísù bẹ́ẹ̀ni ẹ onígun nìyẹn bẹ́ẹ̀ni inú bẹ́ àwọn bọ́dà tí wọ́n rí àwọn kan wà tẹ́ sí pé wọ́n tẹ̀lé àfáà kan tí àfáà kan tí nǹkan òye báyìí tẹ́ sí pé ibi tí kápẹ́ ojúgun ní nísìn ìsàlẹ̀ ojúgun kéèké báyìí làwọn gbé tí wọ́n dé odi jọ́bníkà ẹbí wọn sì kọ́ o àwọn kàwárí jù wọ́n mọ́ra nìyẹn nítí lọ́dọ́bá mọ́ kùn kan pé pé mọ́ṣàbá àbáwò fàmọ́dọ́là ọmọ tó jọ bàbá rẹ̀ kò ṣàbòsí hmm. ọmọ tó bá jẹ bàbá rẹ̀ kò ṣàbòsí tàbí ẹgbójọ so inú bàbá rẹ̀ ò ṣàbòsí lédi so ìlànà tó ní pé àwọn ẹ̀mà rẹ̀ mọ́ mọ́ àwọn lẹ́mọ̀ já sí pé ní sùsáàkì tuntun wọn á ah, yóò gbẹ̀rẹ̀ pé irun wọn sì mọ́ kún gan irun àti irun gbọ̀ngbọ́ àì á fi gbẹ̀rẹ̀ àwọn yẹ̀wúrí so kìí ṣe àmì gidi tí ẹ̀ta bá mùsùlùmí alọ́sìnà gbàmí àfihàn ẹlẹ́bẹ̀ ló pọ̀ gbàmí agé gbàmí àfilẹ̀ gbàmí agé gbàmí àfilẹ̀ gbàmí agé gbàmí àfagan ṣùgbọ́n kó wá filẹ̀ dá imam wá wà bẹ́ rárá nínú súnà anábì ni ó títí nínú súnà anábì sallallahu alaihi wasallam islam anábì rárá ẹnìkan afápá kan ó fi kan lẹ̀ ó ní àrùtùrù fúnlá ó ní hadu hada fáìlẹ́yìn ẹgbẹ́ yòókù àwọn òtùrù ṣùgbọ́n wo gangan lòun ṣe gbàmí àfilẹ̀ gbàmí yóò fà gbàmí àfilẹ̀ gbàmí yóò fà so ní susak òun ni ìdajì ojúgun ó ní ma asfala minel kaabin ó ní izratul mumin ila nisfi saqayhi saqayhi ìdajì ojúgun rẹ̀ orúkún nísìn sáàkù òun ni egungun egungun tó fọ́ọ́kẹ́lẹ̀ kanáà kò lè sáàkù tó ti yé egungun yẹn iṣẹ́ tó ń ṣe ó ṣiṣẹ́ lórí ìtòkè ó ṣiṣẹ́ ìdárípe ní ẹrùnkún àti kókósẹ̀ tó ti yé wọ́n ma wá ń lò ní bábí tẹ̀glib ní èdè lágbàwá wọ́n ma ń lò so ní sísàkọ́ èyí ní sísàk kò túmọ̀ sí egungun yẹn bóyá é àánú rárá abàdà abàdà abàdà ẹ̀rẹ̀ kò bẹ́ẹ̀ kọ́ wọ́n sì gbọ́yé tààrà so ní ṣókí èyí tó jẹ́ ọ̀ranyàn fún wa tó jẹ́ ọ̀ranyàn o ní pé ìmúra wa gbọ́dọ̀ kọjá kókósẹ̀ tó ti yé tó bá wà ní ìdájọ́ ojúgun súnà ni kìí ṣe ọ̀rọ̀ yẹn kìí sì ṣe àmì tàbí mọ́ dálù súnà mọ̀ pé ah, ó wà lójú ó wà ní ìdájọ́ ojúgun ara o tàbí mọ́ dálù onísúnà mọ̀ tó ní kó wà ní orí kókósẹ̀ kódà bí òsù kókósẹ̀ náà ni tó wálẹ̀ náà nìyí ìyẹn sì lè jẹ́ alùsúnà tí àníyàn àti ṣe ti máa ń bẹ lẹ́mìí ẹ̀ tí ipa àníyàn ìkórira ó wà lẹ́mìí ẹ̀ ìyẹn ló burú jù bákan náà àwọn obìnrin ìbálò wọn pẹ̀lú àwọn ará ilé gẹ́gẹ́ bí àwùjọ wa ọmọ wọn ní ìbálò tó dá pẹ̀lú àwọn ará àpẹẹlẹ́ àwọn ará ilé tó jẹ́ mùsùlùmí kó dàdá sí pé àti tó jẹ́ mùsùlùmí àti tí ìṣe mùsùlùmí ó ní agbọ́rọ̀ fi ohun dí wọn sí ẹ̀sí kọ́jídà ta'awanu ala al-birri taqwa wala ta'awanu ala al-ithmi wal-'udwan ẹ ràn ara yín lọ́wọ́ lórí dáadáa àti tí ó lékún bẹ̀rù fún yín ẹ má ràn ara yín lọ́wọ́ lórí tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ àbí tí ó mú yín ìyapa sí òfin ọlọ́ kọjá àlà ọlọ́run èyí tí abámu kan fẹ́ ṣe níbẹ̀ yálà mùsùlùmí ni àbẹ́ tí mùsùlùmí ó sì dára lé wa ó sọ fúnra wa ẹ̀tọ́ ẹ̀sìn á ti síwájú ẹ̀tọ́ alábàgbé tí ẹni jẹ́ mùsùlùmí eléyìí náà jẹ́ eléyìí tó ṣe mùsùlùmí àwọn méjì sí wọ́n sì pè wá ní fọ́pọ̀ àfúnyàwó ẹ̀hẹ́n àdáwọn mùsùlùmí ṣùgbọ́n pé mùsùlùmí kan ló bá pè wá àdáwọn ẹ̀ tó bá sí àwújáre tó lágbára fún tó gbọ́ọ̀rọ̀ yẹn ní kádáwọn náà tó bá dá sí pé kèfèrí ló wá pè wá jésì kírísítẹ́nì àbí jíù ló pè wá tó ti yé ló bá pè wá irú àwọn èèyàn yìí tó bá pè wá bẹ́ẹ̀ á wà wò kí náà pè wá sí ṣe ń tó takẹsìn àbí kò takẹsìn tí ó bá takẹsìn ẹ̀ẹ́ a lè lọ gbogbo ẹ̀ mùsùlùmí lókò wá ní o ẹjẹ́ ìṣẹ́ mùsùlùmí lókò wá ní o a bẹ̀rẹ̀ lọ lọ́dọ̀ ọkọ̀ wa tọ́kọ bá ní ká máa lọ ọ̀rọ̀ náà yẹn ọkọ̀ ó tóbi ju gbogbo ẹ̀ lọ tó ti yé so kìí ṣe nínú ẹ̀kọ́ dáadáa ni kó dá sí pé àwọn obìnrin tá a jẹ́ obìnrin onísúnnà àwọn ní à ṣé àwọn níbà wọn ṣe ni èmi nìkan náà nígbò àwọn obìnrin lé èmi nìkan níwà wà ń lé ni irú gínínà àfáà ìdákun ẹjọ́ rárá jókòó lé jókòó nlé wọ́n máṣọ ká bá wọn máṣọ gbogbo wọn léyìí ká wò ó tàbá rí wípé ìmọ̀ bá wọn mú aṣọ yóò mọ̀ fà wọ́n sínú súnnà tàbá wà vókà bẹ́ẹ̀ kò sí láìfi mọ́ tàbá rí pé wọ́n rí pé bákan náà jẹni wá àwà di awẹ́wà ẹ̀rí tí awẹ́wà adìẹ tó so àgbàdo mọ́dí tàbí ẹni káàkiri no obìnrin mùsùlùmí jẹ́ ní súnnà ipò ẹ̀ nínú ilé ó ga ju gbogbo obìnrin tó wà nílé lọ kódà kó jẹ́ yàwó àfà tí bá ti ṣe àwọn tó ń ṣe súnà dáadáa tó ń paramọ́ dáadáa ẹni yóò nípò jùlọ so a ṣọ a sì jẹ́ kọ́ mọ príncipù wa ah eléyìí tẹ́ pẹ̀lú yóò dá ọ̀rọ̀ kò ẹjẹ́ bí àfáànà ìtẹ́sìn fún ilé sí lọ́la ní lọ ọkọ̀ ní wọ́n bá ti ṣe ní jẹ́kẹta wọ́n ti mọ́mọ́ àná ẹni méjì ọkọ̀ rẹ̀ mọ́ náà mọ́ gbọ́rọ̀ so àárín yẹn ó pàtàkì kí a wò káàsì mọ́ fi súnà wa pamọ́ ẹ̀sìn wa pamọ́ ara màtọ́ mẹ́rin tó ń jó tí ó fi jó ẹ̀ pamọ́ yóò jó àjó làágùn ẹ́ káàmà ṣe súnà títí sìn àṣegèrè a gbọ́dọ̀ fi pamọ́ a sì mọ́ sọ fáwọn èèyàn a mọ́ lánàṣọ a mọ́ kọ̀rẹ́ ti wọn tó dáwọn náà mọ́ ń pò wá sí tí ó dá káwọn pè wọn sí tó dá eléyìí náà pàtàkì fáwọn obìnrin torí pé dáwà obìnrin láàrin àwọn obìnrin ó kéré kò sí ẹkó rí bẹ́ẹ̀ yóò ní ọkùnrin lára ṣíṣẹ́ àbóbìnrin yóò ní lára àfẹ́gbẹ́jẹ́ wèrè lókù anas islam ogun ó fẹ́ rí nìna àbíká ló rí nida gan láti ṣe dáwà fáwọn obìnrin gbátáwọn ọ mọ̀dínà ṣe ah, ah, ṣe ni sàrá ní ọwọ́ arábìnrin wa báyìí báyìí because ìtìjú àwágbé ò nílè sọ bó tó bí nílà ara wọn wọ́n jọ ní ní wọ́n jọ mọ́ ní ó jọ ń ṣe wọ́n ní bákan náà ìwòsàn rẹ̀ bákan náà ni ó jọ lò so àwọn obìnrin abùkátà fún wọn ó pàtàkì gan ilé ìdájú kó bí máa dásọ́rọ̀ òṣèlú kò sáfà níbẹ̀ ọkùnrin kò sáfà níbẹ̀ fún a má ti sọ ọ̀rọ̀ ẹ̀ẹ́kùnrin pé obìnrin ń yọ̀rọ̀ òṣèlú na ànínú ẹ̀ àwọn tí nínú béèrè ìfẹ́ fútbọ́ọ̀lù àti fútbọ́là hmm. eléyìí àrùn ni o àrùn ni o ọlọ́run ní fi kánsà ṣe wà ọ̀ ní tó jọ orú kánsà nínú ẹ̀sìn òun ni àrùn fútbọ́ọ̀lù tó jọ ẹgbẹ́ kánsà wọ́n ní wọ́n ní òtí sógùn fún

alùwàlá asùlùwàlá wàlbàrà ká mú lọ́rẹ̀ ayò ọ̀rẹ́ tọ́kàn àwọn ta ni ẹni bá juwọ́ rẹ̀ fọ́lọ̀ ẹni bá nífẹ̀ẹ́ ọlọ́ tó nífẹ̀ẹ́ anábì tó nífẹ̀ẹ́ kùrán tó nífẹ̀ẹ́ súnnà àánú nífẹ̀ẹ́ ni lázìm ọ̀rọ̀ yẹn ni ẹni tó bá kórìíra ọlọ́run tó kórìíra anábì tó kórìíra tó kórìíra àwọn tẹ́ ẹ̀sìn lọ́kàn wa á kórìíra ẹni ẹ̀nà ní olè àmọ́ gbáǹṣẹ́ wò ṣùgbọ́n lọ́kàn wa iṣẹ́ ọ̀rẹ́ àyè ṣùgbọ́n àrùn jẹjẹrẹ tá a sọ yìí ẹni tó bá ti wà lára rẹ̀ ọ̀nà kó ṣe àánú ni a ní mọ́gbàtà mọ́ kórìíra mùsùlùmí láti mọ́ nífẹ̀ẹ́ ẹni tó yẹ kí a nífẹ̀ẹ́ tọkàntọkàn tẹ̀rì eléyìí ó burú gan gan àìmọye ìlú Islam ló ti dàrú embassies ni wọ́n ti sun Egypt ẹmọ̀yàn tí wọ́n pa last year tí ẹ̀sẹ̀ ìgbé náà tí wọ́n pa klọ́bù kan náà klọ́bù kan ní okoko ajangbadi imamu yamkala imamu ọ̀tọ̀ ni klọ́bù ẹ̀ ìyàwó mọ́mù ọ̀tọ̀ klọ́bù ẹ̀ àwọn ọmọ ọ̀tọ̀ klọ́bù wọn klọ́bù ìyá ó na klọ́bù bàbá ilé dàrú tọ́lákù wáyé dọ́kọ̀ kan ní unilag ní punch mo ti kà nígbà bí a two years ago ohun bọ́ọ̀lù ọwọ́ bá ah, ah, ló fẹ́ lọ́tọ̀ wọ́n mẹ́rin àwọn alágbóònà àbí àwọn ah wọ́n gbò ah, wọ́n gbò ó dẹ̀ lọ́lẹ́bẹ̀rẹ̀ kù ọmọ 21 years ní Jordan obìnrin tó ẹ̀mọ̀pẹ́ ọ̀rọ̀ ìjọba lọ́gbọ́n ọmọ múra ọmọ bojú wọ́n náà kọ́ ìbá ó dẹ̀ bọ́ síta gbangba ó dẹ̀ ìyá rẹ̀ sí òwò ẹgbẹ́ ti ṣíwá ojú ti wó pọ̀n ní ẹ lọ sí bọ́sọ̀ láàrọ̀ láàrọ̀ láàrọ̀ pépà 15 naira ló bí wà láwọn pépà 15 naira ló bí wà láwọn wọ́n para wọn wọ́n sùn àìmọye tó ń ṣẹlẹ̀ ó tẹ́lẹ́gbà ó ti ṣẹlẹ̀ nínà so eléyìí kò dẹ̀ sí ẹni tí kò ní kú sí lára yóò pọ̀ jura wọn lọ ní ṣùgbọ́n kò yẹ kó wà lórí ẹ̀mí wa no àmá bó ṣe yẹ kó kéré mọ́ títí ẹ̀sì rí pé ẹni tó bá ti wà lẹ́yìn àti yọ́kúrò máa nira tó jẹ́ pé àrùn yẹsẹ̀ àrùn jẹjẹrẹ ni àrùn kánsà ni kọ́lọ̀wọ̀n bá wa ọlọ́run ní ṣàdánwò fún wa o wàláì àdánwò yìí kẹsẹ̀ nàìjíríà ni ní Dubai ó àfẹ́tọ̀ lé bí pé mobile mosque mobile mosque wọ́n wo bọ́ọ̀lù wọn lè jáde wa mọ́síláṣí mọ́ so àwọn public places náà tí wọ́n wo bọ́ọ̀lù ìjọba máa gbé mọ́tò mọ́tò mọ́ṣíláṣí onímọ́tò wọ́n wá gbé sẹ́gbẹ̀ wọn ẹwọ àrùn yẹn àwọn tó sì gbé lẹ́sìn nìyí wọ́n lè ròǹgbà wọ́n lè ròǹgbà ọ̀ wọ́n fẹ́ ká mọ rẹ́ ní ìjẹ́jú kan náà káṣì wọn sunkún ìjẹ́jú kan àfẹ́dọ́lọ́bá lọ́lọ́kù nísìn ẹ̀sì ìdí bá bẹ́bá sì gbádùn báyìí tó má dé ẹ̀yìn pàṣẹ mọ̀bá jẹ́ náà sì ni ó bàjẹ́ ni wọ́n mọ̀ fọ́ gbogbo ka mọ́tò káàkiri glódé ọ̀nà klọ́bù wọn bákan látara ìmúra wa náà aṣọ wọn aṣọ wọn àìwọ̀ ìdá aṣọ klọ́bù aṣọ fútbọ́là àìwọ̀ ìwọ̀ à ń fi kíni à ń ràn lọ́wọ́ à ga à ń gbé orúkọ klọ́bù ga à ń gbórúkọ ga lórí ìfàṣọ ẹ̀gàn kírun kí n bẹ ní ìbéèrè kan nísìn sáàlẹ̀ wọ́n sí ogun káàkiri kírun ẹ̀hẹ́ subhanallah ẹ̀ pé yẹn jẹ́rùbà wá gan ṣùgbọ́n lè yí oyè burú ju tébù lọ ndísì ó burú tébù lọ a ní rí bákan àwọ̀ ní aṣọ àwọ̀ ní polo àwọ̀ ní kò dẹ̀ sí àwọn ìpele àwọn kìíní yìí kò sí tó ti wá tó ju ṣíríkù lọ ìhàlẹ̀ àpọ́nlé ní eégún nísìn àpọ́nlé ní eégún síkùn síkùn jẹ́ ẹbọlẹbọ ń jẹ́ tó ká ṣọ́ra táfìrí ọmọ táfìrí ìyàwó ẹni máa fi tó àwọn irú aṣọ yìí tó fi ń bẹ lọ́rùn méjì ọlọ́run lọ́wọ́ rẹ̀ torí pé kò wọṣọ aṣọ wọn kí wọ́n aṣọ àwọn ìtọ́kọ́ gbogbo àwọn aṣọ tó jẹ́ aṣọ àwọn oníbíbíà àbáwọn olóòṣà àbí àmì wọn tó jẹ́ àmì wọn àìlò bákan náà ọ̀rọ̀ àti nìkan náà yapa ẹni tó yapa sí súnnà ìyapa sí súnà ẹ̀sọ́ fún wa pé ìyapa sí súnà lókùn ìgbà tí ó bá ti wá lọ́kàn wa tó ti yé a lè má jẹ́ oníbídíà tó ti a lè má jẹ́ oníbídíà torí pé kìí ṣe gbogbo súnà náà ni la gbọ́dọ̀ ṣe ìyẹn la fi ní tán pé ní àkáàmú àtẹ̀kùlẹ̀fíyà alhamsa àwọn ìdájọ́ márùn-ún tó dé wa any moment any state ká wà ìdájọ́ márùn-ún wà pẹ̀lú wa nkó tó wọ́n fẹ́ ṣe yóò nìkan ní márùn-ún yìí alwajib nítọ́lọ́pàá wọ́n láṣẹ ká ṣe káàbá ṣe ajẹ̀yà asúnnà ọlọ́pàá wọ́n láṣẹ ká ṣe káàbá ṣe kò síyà eh, alharam ọlọ́pàá wọ́n láṣẹ ká gbélẹ̀ tàbá gbélẹ̀ ajẹ̀yà almokru ó pàṣẹ ká gbélẹ̀ tàbá gbélẹ̀ kò síyà fún wa almoba ká náà gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn pátá nínú ọ̀rọ̀ ẹnu àbí tá ń ṣe ó ní àwọn ìdájọ́ yìí rẹ́ pé àwọn àfọ́ onífíkì ni wọ́n ń lo ilé ni wọ́n ń lo ìdájọ́ tá a sọ yìí títí yé so ẹni tí ó ń ka sọláàtì fàátì sọláàtì fàátì ló ń kà ó ẹni yẹn pé súnà ó pé súnà lọ́nà méjèèjì ó kó súnà lọ́nà méjèèjì na ẹ̀dọ́ wá dá sí pé sọ́lọ́tù fàátì nìkan lòun kà láì ní kankan lórí ẹni ó pé súnà ó ṣe súnà ẹ̀dọ́ sọ́lọ́tù Ibrahimiyya ó náà pé súnà ó náà ṣe súnà títí ẹ̀dọ́ wá dá sí pé kò wá ṣe kankan àmọ́ lórí ẹ̀mí ẹ̀ lórí ẹ̀mí ẹ̀ ó gbà ìpé lórí ẹ̀mí ẹ̀ ó gbà ìpé ẹkùn ṣe irú ẹni ẹlẹ́ṣẹ̀ ni sunday abẹ́ni tó dá sí pé ó wá ṣe sọ̀látù fàátì nìkan mọ́ lórí ẹ̀mí ẹ̀ òun náà nígbàgbọ́ sí àwọn mọ́jẹ̀mú tí Ali Harazim ọmọ kí wọ́n mọ́rù Tijani tó sọ nínú tíra àwọn jawari ma'ani pé gbogbo amani tó ka mọ́jẹ̀mú kọkàlẹ̀ pé mọ́jẹ̀mú yóò ẹn tí ó bá ti lè nígbàgbọ́ sí kan náà mọ́jẹ̀mú yìí tó bá ni ó bá nígbàgbọ́ sí tó kò tí ẹ̀ mọ́dẹ́gbogbo ìjẹ̀ ìgbàgbọ́ òun kọ̀ọ̀kan sọ̀látù fàátì ẹni ẹ̀ ó ṣe súnmọ̀ tó ti yé ó ṣe súnà torí pé ẹnu àwọn onímọ̀ kò lórí pé nǹkan méjìlá bùkátà nínú ìṣẹ́ sàráfàánàbíwá Muhammad sallallahu alaihi wasallam rẹ̀ ni asalatu, àti asalam. kódà àwọn mẹ́ ìfúnlẹ̀ pé salatu bá ti wà níbẹ̀ tàbí wà níbẹ̀ ó ti pé na èyí tàbí sọ̀rọ̀ tó fún wa recommendation recommendations ló fún wa tó ti yé ó túmọ̀ sí wípé a lè sọ míì tàbádárakọ̀ anábì záni sallallahu alaihi wasallam níbo ló ti wá anábì ò sọ yẹn fún wa a sì lè nínú àdísì kankan kankan ṣùgbọ́n yẹn yálẹ́ níwájú ok anábì muhammad alamọ́sọ̀lẹ́ muhammad kamọ́sọ̀lẹ́ alábì wà lágbẹ̀fẹ́ lábẹ́ká ní mọ̀dí alábàkà alábì wà lágbẹ̀fẹ́ alábì wà lágbẹ̀fẹ́ títí but ó ti ó ti wà ó ti di e, e, e, ní tó gbajúmọ̀ lẹ́nu àwọn ẹni ìṣíwájú pẹ̀lú sallallahu alaihi wasallam alayhi salatu wasalam sallallahu alaihi wasallam alayhi salatu wasalam kìí ẹ̀rì salat salam salat salam láti wà níbẹ̀ kìí sí náà salatu fati a kìí kà kìí ṣe nítorí ìtumọ̀ rẹ̀ kọ ìtumọ̀ rẹ̀ tàbá gbé bọ̀ a fún ní pass mark Allahumma wulu awa salli bawa salatu ala Muhammad fan Muhammad alfatihi olusi olusi yìí lọ́dọ̀ àwọn onísúfí wọ́n lè tún pé àwọn ògbà pé ànábì ni ó ní kápá sísí o ṣùgbọ́n òun ni Ọlọ́run lò láti sí wọ́n fún tàà wílì ó làbí ò lọ ó lè lọ ìsìlẹ̀ ìfì níbẹ̀ ní tẹ́sì àfáàkùnrin ṣe wà sí háàdí ni háàdí ó ń fi ní mọ̀ náà ṣùgbọ́n hádì títí ẹ̀ ìjẹ́ olùfinimọ̀ náà ti ẹ̀ kí sí bí tọ́lọ́un ìjẹ́ ìṣe olùbáhàn sọ̀rọ̀ ni ṣùgbọ́n lọ́un hádì tọ́lọ́un ohun tó fìyàn ṣe kò ń gé oríire tí tafà sọ agẹ́dẹ̀ nísìn alfáàtì olùṣí lè máa ògìlíkà ẹni tí wọ́n ti tilẹ̀kùn mọ́ náà sódò haki alárànṣe pẹ̀lú òdodo alukurani walhadi ilá àsìkòtòrò ìsẹ̀kùn kò sí tó rọ̀gì nínú ìtumọ̀ yìí ní ó rèé fi kò sí tó rọ̀gì níbẹ̀ tó ti so ẹni tẹ́ pé òun kà á níka pé ok first time found out you kò sí láìpẹ́ ṣùgbọ́n ní táwọn sọ pé àkínká ò ní pé májẹ̀mú bíi mẹ́wàá sí méjìlá ó wà tán gbé kalẹ̀ fún tó dá sí pé etí ò gbọ́dọ̀ gbọ́ kó wá lóhun tó fẹ́ kà nínú ẹ̀ ni pé sọlá tó fà á ó ní kápá ju káka kùránì lọ́nà 6500 lọ kùránì sọ́láàtì fàtí ẹyọ ọ̀kan ó lọ́lá ju ìjọsìn àwọn mọ̀lẹ́kà àtàwọn ènìyàn lọ sọ́láàtì fàtí ẹyọ ọ̀kan ó lọ́lá ju ìjọsìn mọ̀lẹ́kà èèyàn àti gbogbo ọmọ ẹ̀dẹ́dẹ̀ àtàwọn àjọ̀nú àtàwọn ẹranko lọ sọ́láàtì fàtí ẹyọ ọ̀kan bí a bá kà kò ní wọná sọ́láàtì fàtí ẹyọ ọ̀kan bí a bá kà bí tẹ́sì tọ́ ní sọ́láàtì fàtí ẹyọ ọ̀kan àsàlátù ní kí àwọn èèyàn kan lè kà lọ èèyàn mélòó èèyàn 70,000 ìkọ̀kan nínú wọn ó ní fámílì 70,000 ìkọ̀kan nínú wọn ó tó wá ní 77,000 77,000 tálátá gbogbo wá pèrà jẹ́ pẹ́fẹ́ ka sàlátù kan wọn ò ní ní òní wọn ò ní gba aládátẹ́ tó ka sàlátù àti ẹyọ kan ó wá ka gbogbo ẹ̀ lọ wá ní èyí tó ń sọ yìí o ẹni tí ó bá nígbàgbọ́ sí sàlátù pàtó ò lè ṣiṣẹ́ fún ní tó sọ sàlátù pàtó di arábùfà kásẹ̀ nìyẹn kagbọ́sìn so ordinary pé kíkà rẹ̀ ká má bá wọn jà lórí ìsúnmẹ̀ tó fi ẹni ṣùgbọ́n mọ́jẹ̀mú tó fi sí so ọ̀pọ̀lọpọ̀ àwọn bá wà yìí ojú wọn tó tàbí mọ́jẹ̀mú yìí ojú wọn tó torí ẹ̀fẹ́ fi ń kí ìlú wọn fi ń gba àwẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké àwọn ọmọ òpó ńlò jésù tójú wọn tó àwọn ọmọ èyí kírun mọ́ àwọn ọmọ èyí ah kùránì ní tí kùránì ìrántí ọlọ́run ló tóbi jù ọ̀bá kìlò mọ́ tó ti yé sí tó eléyìí ní àlàyé tí ó ń bẹ́ẹ̀mẹ́ òun náà nìyí mo tún gbàgbé àwọn kan nígbà tí mo kọ́ ní ti ẹ̀rántí ní ìmọ̀ náà pínpín bídíà pínpín bídíà ó láwọn àbẹ́rẹ̀ kan tí mo ń fò mí mọ́ wọ́n fún wọn mí lákàrí mo pík nǹkan tí mo kọ́ tó rí bú kan jọ́ tí wọ́n kalẹ̀ ní so èyí táwa sí béèrè dáhùn a sì lè rán wa létí pínpín bídíà ṣé ẹ̀rí wà fún kúlù yìí náà ni kúlù yìí náà ni mọ́gáfàrà ẹ̀mà ni kúlù yìí náà ni ara rárá àkọ́kọ́ ṣé bídíà ṣé ẹ̀ṣẹ̀ ni àbí dáadáa wọ́n máa ní dáadáa ni ókè wọ́n tẹ́lẹ̀ sọ wá ní ẹ̀ṣẹ̀ ni àbí ẹ̀ṣẹ̀ pín àbí òpin ṣé ẹ̀ṣẹ̀ bákan náà ni ẹ̀ṣẹ̀ pín tẹ́yẹ bá ti lè pín òun náà gbọ́dọ̀ pín automatically ó gbọ́dọ̀ pín náà ẹ̀rí ìpín nǹkan ìjú òtún yáwọn èèyàn nìyàn o a sọ fún ara pé kí nìkan bẹ wájib súnnà mọ̀kúrú haram na márùn-ún àdí bákanáà ẹ̀ẹ́gbẹ́nàtí pé rubiya náfíà fárídù gbogbo àwọn táàmsì yìí ẹ̀rí àwọn onímímọ̀ wọ́n pín wọn mẹ́mbà bẹ̀lẹ̀ istikra wọ̀tẹ̀tà bọ̀í al'adìlá ẹ̀rí ìpínlẹ̀ ní pé ìní ìhátọ̀ ìní ìhátọ̀ káàrọ̀ kíríká ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn káwá ti bẹ̀ mọ́fin jáde ẹ̀sìn ìtakùn nǹkan tá a bá ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn máa ní wá lára kódà ó máa dàrú mọ́ wa lọ́wọ́ yẹn táwọn àfáà ṣe nílẹ̀ ṣe àwọn àfáà ẹ̀sìn àwọn sàábé là ń sọ àtòrí àwọn sàábé ló ti bẹ̀rẹ̀ lábẹ́ eléyìí kọ́lìdà kan sọ pé lẹ́ìsàtìlì ìbùrọ̀ lẹ́ìsàtìlì musammayat bal al ìbùrọ̀ bil ليست العبرة بالمسميات بل العبرة بالحقائق انت ما ويسي كي شي orúkọ ton pe nǹkan àbí nǹkan pe eléyìí eléyìí eléyìí eléyìí حقائق ṣé nti wọ́n pe kíni yìí so wà bẹ́ẹ̀ nínú sharia àbí ó sì tó bá ti wà bẹ́ẹ̀ nǹkan pe yìí kò ní wàhálà nínú so wọ́n ye pe nǹkan sí wọ́n ye pin wọ́n wọ́n ye pin sí ẹ̀rí eléyìí rinle nínú ẹ̀sìn nam bidia odi méjì ni ojú méjì ni ẹ̀rì ìkànbẹ nílá ìkànbẹ kékeré látàsí àwọn sàábé lè rí ti wà tí ó tẹ̀ sí èméjì bẹ̀ rárá pàápàá àwọn tí wọ́n jẹ́ àwọn ẹnigbẹ̀ nínú àwọn sọ̀hábà ẹ̀rì wọ́n jẹ́ àwọn ẹnigbẹ̀ nínú àwọn sọ̀hábà àwọn ẹni yìí tó ẹ́ pé wọ́n sẹ́mi lásìkò Hajjaj bin Yusuf ẹ̀rì àbí Zaid ọmọ Muawiya tó rásí pé ó gbé múbàrí ó gbé múbàrí wá sí ìdí ó gbé múbàrí wá sí ìdí gbé múbàrí wá sí ìdí ànábì ò ṣe rí títí ànábì ò ṣe rí bọ́ta wọn sàábẹ̀ kàfàrà rẹ̀ tá àtàkáfù wọ́n sọ bẹ́ẹ̀ abúláì ah, bin Abu Musa al-Ash'ari tí wọ́n rí àwọn èèyàn kan tí wọ́n péjọ mọ́sílásí ọjọ́ la ilaha illallah ọ̀gá wọn akbar 100 ó lẹ́yìn ṣe yìí wọ́n ní à ń wá oore ní ọ̀nà mẹ́rin lẹ́ni tó ń wá oore tí ò ní rí ẹkú mẹ́ kò ní á ah, kèfèrí ní ìfúnnà ṣe ẹ̀tí rí kò sọ bẹ́ẹ̀ torí pé ara bídí àmá ṣe lóòtọ́ ṣùgbọ́n wọ́n eh, àdísùmọ̀ Bukhari tó gbà wá sọ fún wa yí pé majority àdísá tí mọ́ Bukhari tó gbà wá mọ́ Bukhari ò ṣe mọ́jẹun fún òun nígbà tí sọlọ́rọ̀ oníbídí àkàkùn ó gbà rẹpẹtẹ Ikrima Ikrima nínú àmọ́ kí Abdullahi ibn Abbas wọ́n lẹ́bi irja so àwọn tó lẹ̀ pẹ̀lú irja àwọn tó lẹ̀ pẹ̀lú kọtàríyà àwọn tó lẹ̀ pẹ̀lú wọ́n pọ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ẹnu wọ̀nyí tí wọ́n kó sí ìkéṣin tó gbọ́n kó rẹ̀ sí Islam tó náà fi ń gbà dí mọ́ Bukhari ní tí n bá sọ pé mi nígbà déṣì wá lọ́dọ̀ oní bídíà olóhùn nílé kankan gbàrà ẹ wá sọ fún mi ẹ kò tún Bukhari wà nínú ẹ̀sì Islam ẹ bá ti jọ Bukhari kò nínú ẹ̀sì Islam ẹ̀rí lóòótọ́ àfáàmọ́ ní wàlàwàlàmìyẹ́jì wàlàwàlàmìyẹ́jì al-Imam Bukhari madara Islam tí Imam Bukhari bá wá kókó ní abẹ́sì Islam personality ẹ̀ nìyẹn òun gangan ṣùgbọ́n dọ́lọ̀ bá lọ Bukhari láti ṣe yóò dọ́rọ̀ islamu wa tàbá ní tàbá ní Sahih Bukhari yóò dọ́rọ̀ islamu wa àìmọ́ya àdísì lọ́wọ́ ní Bukhari tí ó sinú Muslim tí ó síláwọn tí náà àdísì ní tó sì jẹ́ ìpìlẹ̀ sí wa tó jẹ́ ìpìlẹ̀ sí wa ó ti yé so ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ wọ́n gba àdísì wá lọ́dọ̀ àwọn oníbídíà tí àwọn oníbídíà wo ni bèdè atún mufassiqah bídíà tó sọ wọ́n dẹlẹ́ṣẹ̀ ní kò bú wọn ẹ̀sìn Islam náà àwọn tó ń woṣẹ́ àwọn tó ń woṣẹ́ sálẹ̀ kún sí méjì tó ti ẹn tó ń woṣẹ́ sálẹ̀ kún sí méjì bẹ́ẹ̀ ni a lè kún sí méjì ṣùgbọ́n ìdájọ́ àwọn méjèèjì kọtùlù ìdájọ́ àwọn méjèèjì kọtùlù òun ni tó ti ní ìtumọ̀ kọtùlù jọba ẹ̀sìn yóò mú wọn kúrò yálà ó ń woṣẹ́ ó ń parọ́ kìtìyèsí ó ń woṣẹ́ ó ń parọ́ àbí ó ń woṣẹ́ látara àlùjọ̀nú àbẹ́rin tó kàí pé yóò dá ọ̀tún sínú omi fún wa ti náà bó ti bá yín hàn kìíní yìí àbí ó mọ èdè yóò lọ ló sì dìgírí fún yàn nílẹ̀ ààrẹ ah, bó ti bá yín ṣe kìíní bó ti bá yín jò ó ń ni torí wípé lóòótọ́ àwọn tó làjọ̀nú nínú wọn tó ti yé ẹ̀ṣẹ̀ tí wọ́n kò táwọn ilé àwọn ilé yóò súnmọ́ ọbẹ̀ nípò mùsùlùmí ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ wọ́n ń dáwùjọrú ọlá ìmọ̀ dáwùjọrú ìmọ̀ pín ọkọ àtìyàwó sí méjì ìmọ̀ dáwùjọ mùsùlùmí rú ó fàtán fún nídàjọ́ kọ́pìlì títí náà àwọn kejì táwọn lọ́rìjọ̀nú láìsí méjì àwọn yẹn ń ṣe mùsùlùmí tó bá ti ń lálùjọ̀nú kì í ṣe mùsùlùmí tó kò sí yóò kọ́ sin àlùjọ̀nú náà kó tó mọ́ gbà nǹkan lọ́wọ́ àlùjọ̀nú ǹjẹ́ àwa lè kínú àlèkínú lẹ́yìn ilé èdè sí ilé ìdọ́wà ní àlú Nàìjíríà sí kò sí ìjọba kan tó lè discipline wọn àbí náà tó wá ní ẹwọ mú parọ́ ni o iṣẹ́ àpàtàkì ìgbàtọ̀ gbogbo táwọn ìjẹ́ ni àti gbọ́ tó bá bẹ́ká kí n lẹ́yìn ẹ̀ wọ́n fi parọ́ mọ́ fílẹ̀ tó bá ní àrà o wọ́n sì mọ́ fi parọ́ àníkún lẹ́yìn tó sí àrífilẹ̀ kálíbà lè lásákòrò níbẹ̀ mọ́tò náà máa fi stop bọ́dà bí ẹnìkan ni bọ́rọ̀dọ̀ kì í sálámà sí ó wá rí mọ́nà ah, imam ọmọ àwọn tọ́jú bọ́ àti pé sálámà sí ah, ẹgbọ́ afákílódé ah, ó mọ́ wọ́ṣẹ́ ni tó gbé nìkan tó gbọ́ súnà ìlú mọ́ wọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹgbẹ́ iná wọ́ṣẹ́ ẹni tí sálámà ó dà òótọ́ mọ́ wọ́ṣẹ́ mo ti fílẹ̀ ẹ̀ ìbẹ́ arúgbọ́jẹ́ là ń ṣe <laughs> lẹ́sìn àwọn ah, oṣẹ́ mọ́ mo ti fílẹ̀ ọ̀dá àti bá ti pẹ́ ti fílẹ̀ lóòtọ́ o ó mọ̀ sálámà sí ní ti na tútù irun nígbàtà bá fẹ́ wẹ̀ ṣe dandan ni ká tú káṣì nọ́tùdù tí wọ́n fẹ́ wẹ̀ haidọ̀ àwọn onímọ̀ ní ìyàpẹ̀lú lórí ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù oníká tú tó bá rọrọ̀ lọ ká fílẹ̀ ìyẹn náà ni ó ní ẹ̀rí ó lẹ́rìí gẹ́gẹ́ bí àdísì ti Umu Salama òun gbà yẹ pé ẹni ò ní tú irun tó bá fẹ́ wẹ ìwẹ̀ haidọ̀ onítúrùn títí onítúrùn lókùnmà tó bá ti dé ìsàlẹ̀ so but tó bá rọ̀ wá lọ́rùn á túrùn òun ni mọ̀ntó onígbàtí àrẹ́sẹ̀sán tí àbámi sọ nam abẹ́rẹ́ gbígba abẹ́rẹ́ ní ọ̀sán ọ̀sán àlègbà abẹ́rẹ́ àlègbà abẹ́rẹ́ lókùnbà tí bá ti ṣe abẹ́rẹ́ oúnjẹ tí ó fún alágbára tó máa ní abẹ́rẹ́ oúnjẹ kìí abẹ́rẹ́ tí a mọ̀ fi lè ẹ̀bà bá mọ́là níbẹ̀ ó máa kọ̀ wá ó máa mú strength wá fún wa nígbà tí wọ́n mú kọfí ẹ̀hẹ́n wá ti lè gba abẹ́rẹ́ kọfí àwẹ̀ ti bàjẹ́ ìdòsòsò drip any drip kíyàn gbà ó máa fúnyàn ní strength so drip gbígbà kò dá ní ọ̀sán àwẹ̀ ṣùgbọ́n abẹ́rẹ́ a lè gbá so drip láwọn fáwọn wọ́n pè ní ebro mugadhiya mugadhiya jason yẹn ni abẹ́rẹ́ oúnjẹ so ẹnu òjẹ́ wa gbà ẹnu àwọn àfá ó kò lè lórí ṣùgbọ́n ordinary abẹ́rẹ́ hikmi so a lè gbá kò sí láìfí níbẹ̀ ẹ̀rẹ́ pé ti onímọ̀ríkà náà nù ó sì kó àrí. àwọn sísá wọn béèrè béèrè kan. Okay. Fún àkùnrin àwọn àyè tí a ti ń ta aṣọ láti ìgbọ̀rọ̀ sílẹ̀, tí wọ́n bí àlàyé tí a lè ta aṣọ láti ìpàtí lórí ìgbéyàwó wà láàrin tó bá ka ṣùgbọ́n àti àti tó bá ka ṣùgbọ́n tó gbọ́ ìlú. nàmà ẹni tí ó bá mọ̀ tó mọ̀ tó mọ̀ pé sọ́látù fàtí àkínkà tó bá kà kò nírùn kò nírùn ṣùgbọ́n ẹni tí yóò bá mọ̀ pé gbẹ́ bá ṣàlàyé ẹni tó bá mọ̀ tó lọ ka nílò ìlú kò nírùn ṣùgbọ́n ẹni tí yóò bá mọ̀ tó bá ka ó nírùn tó ti ó nírùn kò jẹ́ ìdásí wípé àsàlámù tí ò sí ń bẹ̀ àwọn àfáà sọ pé tí yẹn bá ń ṣàtàyà lọ́wọ́ wá ibi wá tó wá pé kódà ó ṣàtàyà ṣe tàṣàwò dìtàn àléyí wasallimu taslima sọ́látù tẹ̀sílímù ti gbà níbẹ̀ ìjì tó bá ti mú wá ni ẹni ẹ̀ ó nílùú ordinarily tó bá dá sí pé èyàn ò bá mọ sọ́látù fàátì èyàn bá mọ mọ àwọn nǹkan wọ̀nyí àmọ́mọ̀ bẹ́yàn bá kàló ìlú kòkó nìraba a lè lè sọ pé ẹni ò nínú tó ti ṣùgbọ́n láyé pé a ti mọ ibi tó ti wá àtorí ìrun a sí lórí ìrun láìsí méjì àkínkà náà èwo ló wá lọ́lá jù aláìsí méjì tánàbí sallallahu alaihi wasallam tó bá sọ fún wa ó lọ́lá jù èyí tí àwọn bá ṣe lọ láìsí méjì ṣùgbọ́n wo ló bà nǹkan jẹ́ wo ló bà nǹkan jẹ́ méjèèjì ò bà nǹkan jẹ́ lókùngbà tí a bá ti dé májẹ̀mú kan mọ́ àbà nǹkan jẹ́ tí wọ́n dè mọ́ òun ló kó nira bá salatu fati òun fún àpẹẹrẹ sallallahu wasallam anábì òláṣẹ sallallahu alaihi wasallam òun ó sì ṣe àṣírí nínú àwọn sàájú sallallahu alaihi wasallam ààrí ṣùgbọ́n ti gbajúmọ̀ kódà ó gbọ́dúnmọ̀ ju salatu ibrahim lọ lọ́dọ̀ àwọn onísúnlọ́dọ̀ àwọn sallallahu alayhi salatu wassalam alayhi salatu wassalam kan alama sallallahu alaihi wa sallam wala mi kama sallallahu alaihi wa sallam kan galo zakara wala mi ako abe ko tira kan 20 times ẹ rí pé salatu do to bi ju lo pa to bi tira lọ but eléyìí ó ti di kini so je pé yan yan bá mọ̀ tí ó mọ̀ mi na salatu ko ni bá ti ṣe tashahud ni ataya ri tashahud wa tó bá mọ̀ tí ó mọ̀ so láti bẹ̀rẹ̀ ní ẹ tó bá kà ó lè nù kódà àdínà fáàtì wọ́n gbà pé ìṣe ìṣe súnà náà ìṣe abẹ́kẹ́ṣọ́ ọ̀ràn ìpé súnà ní ìtẹ́sì but ọ̀rọ̀ tó lékè ní wípé ọ̀ràn yẹn ní níbi ibi sálámọ̀ ibi àtàyà sálámọ̀ àtàyà sálámọ̀ ọ̀ràn yẹn ni àwọn míì ní àtàyà sálámọ̀ àti ìkejì ìtaani ọ̀ràn yẹn ni ṣùgbọ́n èyí tó lékè tẹ́lẹ̀ jì mí pé àtàyà sálámọ̀ nìkan ó ti jẹ́ ọ̀ràn yẹn náà wọ́n ní títà kan bóyá kan fi láti fẹ́ ó ti wá ọ̀rọ̀ ti lọ láàrin wọn ó ti gbà tó wọn fẹ́ lọ́la lẹ́yìn ìgbà yẹn wá ní ọjọ́ ìwà láti fún ọ̀rẹ́ ṣe ìṣẹ̀ àárọ̀ ó wá ṣe ìṣẹ̀ àárọ̀ tó di sọ́fíẹ̀ náà ni wọ́n sọ yìí ó wá ṣe ìṣẹ̀ àárọ̀ rẹ̀ ó wá rí nǹkan tí ó dà ẹ́ pé kí ni nǹkan tó máa ṣe lẹ́yìn ìgbà tí ó ti gbà fún ọ na ààrí eh, ẹ̀rí wípé tí a bá ṣe istikhara ìyẹn máa rí àmì kan ààrẹ nì àìmá rí ẹ̀rí pé a máa rámì kan tó bá ṣe istikhara kò náà ní fáyí pé a lè rámì ṣagbọ́yé àìmá rí ẹ̀rí pé tá bá ṣe istikhara kamari tí àmì kan kò túmọ̀ sí pé a lè rí àmì kò tó bá dá sí pé lóòótọ́ ó wu ẹni ẹ tọkàntọkàn láti fẹ́ ẹni yẹn tó ti yé ṣùgbọ́n àmì tó rí ó jẹ́ àmì ìdẹ́rùbà tó ti yé náà tó bá sì wù láti go ahead láti fẹ́ ẹni yẹn. yàrá ni àmì tí òun sọ. ẹ ẹ náà lójú àlá àṣìn àmì tó rí lójú àlá náà ni ìdí sí bóyá pé bóyá òun àti ẹni yẹn wọ́n jà ìdí sí ìfẹ́ lo àpẹẹrẹ tó lágbára ní ìdáyẹ̀súnmọ́ mọ́sánmà wáyé tó láàrín ọkọ àti ìyàwó ti ṣùgbọ́n ìwọ̀n tẹ́ni ẹ̀wọ́n jà ní ọjọ́ wà límọ̀ láàmú ó lélẹ́ tó bá wẹ́ ní ẹ ó lè fílẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí ẹ̀ á lè ní tara tí ẹ̀mí ní múṣkílà rárá kó bẹ́ lọ́rùn ìgbésẹ̀ ṣètọ́nì ni ṣètọ́nì ó fi ọpọlọ ẹ̀ ṣeré títí náà bá ní èméjì o kó tó sún o eléyìí tó rí ọgẹ̀ yìí ṣé kò ní nà báyìí ṣé lè ní mọ́ nà báyìí fún ìyàwó lè yìí èyí tó ń gbé wéjì ṣe mo lè fẹ́ báyìí wọ́n tó dín orí ìkó tó sùn ó bá sùn ojú oorun pé ó yọ búlò sí ẹ irú yẹn in tó fi sùn òun nìyẹn kò ní kankan ṣe rárá tó ti yé na tẹ́ni ẹ̀mí èèyàn bá a ti sọ fún pé nam kò túmọ̀ a ti di lókùnbà tí àwọn òfin òbá ti yọ̀nda fún láti ṣe ákídù náà wọ́n ní ìjá lè fẹ́ ọmọbìnrin ìlú tí bàbá rẹ̀ mùsùlùmí lòun o bàbá jẹ́ kìíní o bàbá ọ̀wá yọ̀nda kọ́nà wo la lè gbà láti púpọ̀ ó sì gbọmọ yìí láti fẹ́ mùsùlùmí náà fẹ́ẹ̀ fẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ẹ bá lè dààmú dáadáa ó lè dààmú dáadáa kó dààmú lórí ẹ̀ kò ní pé kó bẹ́ẹ̀ kó mọ́ra kó wá gbogbo ọ̀nà tí ó fi rí bàbá ẹ̀ ṣùgbọ́n rẹ̀ sí pé bàbá rẹ̀ lọ́rọ̀ níbẹ̀ bàbá ẹ̀ ń tí èṣe kèfèrí kèfèrí ayé tọrọ ọmọ òun kọ́ la nídìí yọ̀ndẹ̀ kọ́mọ rẹ̀ tó jẹ́ mùsùlùmí kó tó di ìyàwó fún wa òun kọ́ kò sí kápẹ́lú islam máa wà ní kò ní sè á lọ bá ìjọba àbáwọn kan ṣiṣẹ́ fúnjọba ìmáàmù ìmáàmù àdúgbò tó máa ti sáyẹ̀nsì báyìí tẹ́lẹ̀ méjì wà bẹ́ẹ̀ ìjà ó wà nìyẹn òun kan máa wòran tí ẹni ìgbọ́n bí a bá dẹ́yẹ̀ wò ní ìlú ayé yóò sùn pàǹtí yóò sùn pàǹtí kí ẹ má bàa wáyé kí ẹ má bàa wáyé irú ẹni yẹn á gbìyànjú dáadáa láti kọ́kọ́ rí ìyànda bàbá náà so kó wá gbogbo agbọ́dọ̀ bá lè dá ṣùgbọ́n tá bàbá ní kóhùn tó wá yànda kò fún láfà láti fọ́kọ́ obìnrin yẹn torí ìyọ̀ǹda bàbá yẹn o kò sí bẹ̀ tó ti kò legalize intimacy láàrin àwọn méjèèjì lẹ́yìn tí bàbá ti wáyẹ̀ látán ẹ̀hẹ́n a wá gbìyànjú kó wá nínú fámílì bàbá tó bá wà àbí ìyá tó bá wá sí kó fa obìnrin lọ sọ́dọ̀ mọ́ọ̀mù tó sì wẹ́lẹ́rìí méjì wọ́n ṣe akidu islami akidu islami gan nìyẹn but yóò fi ti àwùjọ nàìjíríà ṣe kó gbà ìrìnlẹ́rọ̀ àbáyìí náà tó gbogbo ọ̀nà tó bá lè gbà tó bá sì di pé gbogbo ọ̀nà tó bá náà kò work tí ọmọ yìí bá lè sú àmà rẹ̀ sí ṣẹ̀dá court náà ó dá tó ti yé bọ̀kátọ́ ṣe lè bá ní ayẹ ti kọ́ọ̀tù dé kádọ̀ rẹ̀ ẹta fẹ́ fọmọ lọ́wọ́ ẹ̀ tẹ́ pé awọ lọ sí kọ́ọ̀tù ókè kọ́ọ̀tù wọn padà ní pé a lè fẹ́ àmọ́ ṣẹ̀tá kú ni ọmọ ẹ̀gan ọ̀gan kò ní gbádùn ilé ọkọ gẹ́gẹ́ bí àwùjọ wa tí ó bẹ́tà kí a ṣe ní ìtumọ̀ sọ pé tẹ́ni ẹ bá lè dàmú dáadáa tí ó bá wá lè dàmú kò yọ ọkùrò mẹ́ kó wá kò tí ìdíyàwó ẹ̀wọ́n ní nígbàtẹ́ sọ̀rọ̀ kí sàyẹn èyàn lè padà rí mùsùlùmí máa ṣe wà ládàá ah, eh, ó máa ó lè padà rí ó lè padà rí jésù ọlọ́run lè mú ẹ̀bẹ̀ eh, ni ọlọ́run sì máa ń mú kan rọrùn fún wa jọ ara lọ kódà kìí ṣe mùsùlùmí gbogbo mùsùlùmí gbogbo mùsùlùmí tàà lọ́tọ̀rọ̀ ọmọ lọ́wẹ̀ ní òfin ọlọ́mọ so ẹlùmí tó bá rí ọmọ pé bàbá yẹn rí pé ah tí bàtẹ̀ ìfọmọ́ mi lọ́mọ bẹ́ẹ̀ ní sin bí ẹni tí ó lọ tọrọ sísà yìí sìn bóyá ó kọ́ṣẹ́ ni torí yẹn máa ń jẹ lórí àwọn òbí náà kò lọ́léèwé kò ṣe dókítọ̀ kò ṣe mẹ́díkù dókítọ̀ kò ṣe engineer ìyẹn ló mú lọ wọ́n á wọ́n pé ah, òun ò wọ̀rọ̀ ẹsẹ̀ ọmọ pé èmi ni wà fọmọ ìlọ́run ọmọ ọmọ adélé yóò mọ ohun fìlà àbí wọ́n ta pure water ló fi lóhun ní fún so ẹ̀yẹ́dẹ̀gbọ́n ò lè ṣe wàhálà ọmọ fílẹ̀ ọlọ́run sì ti kọ́ wọn ṣe kò ń gẹ́rẹ́ dókítọ̀ kẹnu sí ó dọ́dọ̀ àwọn bá yìí àbádádì dọ́kítọ̀ tó jẹ́ fún mi dọ́kítọ̀ dọ́kítọ̀ tẹ́ pé àfẹ́gbé ni ìyẹn náà wọ́n ń jẹ lórí àwọn òbí lákàyè wọn lákàyè òbí náà kò mọ́ ju báyìí náà lọ so irú ọmọ náà tó bá ti mọ̀ pé bí òbí òun ṣe rí nìyẹn kó náà gbìyànjú kó mọ́ ti sọ yes káfà tó mọ̀ yìí pé ah, àfá yìí ọ̀bá mi ó dáa yóò kó sí wàhálà kò sí kó náà ṣe sùúrù díẹ̀ náà wọ́n nígbà ṣàlàyé ọ̀rọ̀ náà náà wọ́n sì láwọn òtajà fún wọ́n sì láwọn òtajà fún ẹgbẹ́ ìdílé wọ́n sì lè mọ́ fà ó dẹ̀ sí mọ́ mọ́ra wọn náà ó sì mọ́ mọ́ra wọn wọ́n ti ẹ̀mọ́ra wọn náà sì ní wọ́n láwọn òtajà fún wọ́n nígbà tẹ́ sọ ọ̀lẹ́ kan wípé ẹ̀ ń gbé àwọn Christians sígbà fẹ́ fún wọ́n ṣe káfíra wípé kí ni abẹ́sọ̀ ń pa ilé yìí káfíìr alkùfààrù alkùlásù ìfèrí pọ́nbélé òun láìsí méjì christian ìfèrí ni wọ́n láìsí méjì èyí dènà ara ìyẹn òdò sí méjì bẹ̀ ọlọ́ǹkan ló kún wọn ní kéfèrí yẹ́ dáfí mú wọn lápẹẹrẹ wáyé pé gbogbo ẹni tọ́nà bá ti pè ní kéfèrí ààyè sọ pé àkínkè kéfèrí ọlọ́nà àkọ̀dẹ̀ káfàrà lẹ́sìn náà kọ́ọ́lù ìnàmá ìnà ìsá ìwà sáàlì fi sàlátà isa òun ni ìkan nínú mẹ́ta tó jọ́nà ọlọ́run ló kún wọn ní kèfèrí bẹ̀ fún rẹ̀ so ẹni tọ́lọ́ wá fi pè ní kèfèrí lázìm ká pè ní kèfèrí so àwọn christian kèfèrí ni wọ́n àwọn jíù kèfèrí ni wọ́n náà náà náà náà jogun eh. ayé jogun wọn lára tó yáfẹ́ mẹ́nubà náà ni àsìkò sásìkò ni ìrẹsìn ẹni tí bídíà rẹ̀ kúfúrú ẹ̀ síkò bá ti kó Islam a ní ogún rẹ̀ jẹ òun ló sì ní ogún wá jẹ ní tàà ní ti láàrin ara wa tó ti yé òun náà ni wàsíyà tó ti yé anábì ní láyẹ̀rìtú alùmìlàtẹ́yìn àwọn tí ẹ̀sìn ọba ti jọ títí wá ẹlẹ́sìn méjì wọ́n ìjogún ara wọn àrin jogun kúsẹ̀ olóòrùn jogun wa ẹgbọ́n ṣe sí àwọn sọ ní sí wọ́n wá bímọ mi kiri ó ni wọ́n wọ́n wá bímọ mi yẹn kan ló wá kú kí ni wọ́n á ṣe sókún yẹn. òun kọ́ ló lẹ̀tọ̀ òun kọ́ ló ní kò ní kankan bẹ̀sẹ̀ tó bá lè tó bá lè fèsì ọlọ́run tó bá lè fèsì ọlọ́run tó débẹ̀ kó mọ̀ lè fílẹ̀ kó fèsì ọlọ́run tó sí ní ẹsẹ tuntun tó bá lè fèsì ọlọ́run tó débẹ̀ tó sí ṣẹ́rí ẹ̀sìn ẹ̀sìn pàtàkì gan ẹ̀sìn pàtàkì gidi gan gan ìbítọ́lọ́ sì ti máa ń dánwà wò nìyẹn ti máa ń dánwà wò nìyẹn èsì tó bá ti rí báyẹn ìwẹ́ tó báyẹn náà ni àánà ó ti máa la gbogbo ẹ̀sí wọn létí kọ́ tó kú dáadé ok property yẹn ṣé property yẹn ló tóbi lẹ́mi wa ni àbí kúfùrù tó wọ́n kú sórí ẹ̀ èwo ló tóbi lẹ́mi wa ọmọ tó bá kọ́kọ́ bá ti yẹmọ tó dá ní ṣe in tí bàbá wá kú lórí ẹ̀ ní ilé púpọ̀ àmìjẹ́ ìdàbí tí wọ́n fílẹ̀ ní tí wọ́n fílẹ̀ ẹ̀ kékeré ní tí ti yé ṣùgbọ́n tí wọ́n kú lórí ilé púpọ̀ àmìjẹ́ jù tí a mọ̀ wá ṣe wá sí ẹ̀ fún ọkọ̀ tó kú den tó má ṣe wíìlì fún wa kọ́ tó kú tó ti yé àgbà wíìlì nìyẹn kìí ṣe wà síyà tó ti yé àbáwà náà kan tó kú aṣe wíìlì fún wọn àwọn náà ó gbà wíìlì ó lè wáyé wà sí yàrá ogún yàtọ̀ sí wíìlì yàtọ̀ wà láàrin méjèèjì wíìlì tí a bá ní property to this one third of it a fi ṣe wíìlì fáwọn tí ó lẹ́tọ̀ láti lè jogún bí ọmọ tó jẹ́ mùsùlùmí tí ó lè jogún bàbá tó lè jogún òbí kèfèé ní àbí òbí kèfèé tó lè jogún ọmọ wọ́n lè ṣe wíìlì kalẹ̀ pé ó kèfèé tó bá ti kú nínú wọn tọ́jú property mi ò bá mi fún bàbá mi níbẹ̀ wíìlì ni ẹ kìí ṣe kíní kìí ṣe ogún ṣùgbọ́n ogún gangan wọn ò lẹ́tọ̀ so èyí tó bá fún wa kọ́ tó kú abẹ́gbọ́n ṣe wíìlì fún wa títí wa nìyẹn ẹ̀bùn tí wọ́n fún wa nìyẹn ṣùgbọ́n ogún agbọ́dọ̀ débẹ̀rẹ̀ aráàlú wọn. wọ́n ní sísítà tí ó ṣe bí wọ́n wọ ìmáàmù bí ṣe sísítà bá wọ ìmáàmù tó balẹ̀ tó sì lè máa wọlẹ̀ tó bá wọlẹ̀ tó lè máa fi ìmáàmù yẹn kírun wíwọ́lẹ̀ ní òndí wọn o a mọ́ jọ àwọn fẹ́fẹ́ pé wedding gown náà wọ́n sí ó ní òndí wọn o wọ́n sì ṣe kìíní gbọ́yé wọ́n mú ẹsẹ̀ nìyí àwọn obìnrin nílò ara ẹsẹ̀ nìyí a mọ̀ sọ fún wọn lé ìgbà tí ẹlòmífà fẹ́ wọn anábì sọ fún wa yí pé wọ́n fi kún tó yé sí so kún wọ́n fi kún anábì ní kún wọ́n fi kún ìtọ́wẹ́ fi kún yẹn níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́n tó ti yé ṣe ilé ìbọ́dù yìí ni ìpìlẹ̀ gan ni kó wọ́n sí bọ́ọ̀dù bẹ̀rẹ̀ ìyẹn gẹ́gẹ́ ni tó wà láyà náà bí wọ́n ni bọ́ọ̀dù bẹ̀rẹ̀ àti inú àti gbogbo ẹ̀yìn ìpínlẹ̀ tó mọ́ ní bọ́ọ̀lù ilẹ̀ ẹ̀bùn ìlú wọn bàjẹ́ mọ́ lọ́pọ̀lọpọ̀ wọn ní sọ fún yìí ni tó ti yé so ẹlẹ́mìbẹ̀ gbé dárábìlì ká fi kún wọ́n ká fi ṣíbìrù ṣíbìrù ní inch ó sọ fún àwọn ọkùnrin kan ó fún àwọn obìnrin kan fi ṣíbìrù kún ó tún wá ní kan fi ìdí àwọn òkun anábìnbọ́kùnrin àtòjò sọ̀rọ̀ pé ìmúra yóò gbọ́dọ̀ ju pé mùmìní onígbàgbódodo ìdájí ojúgun ṣùgbẹ́ni tó bá kọ̀ ohun ó jẹ́ kó wà lórí kókósẹ̀ àwọn buwan idan tẹ́kẹ́ṣì fún akìdámù gìgísẹ̀ ẹsẹ̀ wọ́n mọ̀ hàn gbà náà ìyàwó obìnrin wọ́n bèèrè sí wọn arábìnrin kí wọ́n fi kún kí wọ́n fi ṣíbrán kún ṣíbrù kan ẹgbàwà mi gbé wá kí wọ́n fi kún dìrán gíráhùn yìí níbo láti wá wọn bàtà ìlòmí wọn gíráhùn tí wọ́n wọ́n láti kókósẹ̀ ó bá di wedding gown torí gíráhùn yìí tó <laughs> ti yé sí ó di wedding gown ṣùgbọ́n tánà bí sọ ó dá padà sí ìpìlẹ̀ kí ní ìpìlẹ̀ ojúgun tó tó bá fi ojúgun àtẹ́ tó fi ṣíbùrù kọkún láti kókósẹ̀ the same thing ló máa jẹ́ tó fi yé so tó wáyé pé ìbéèrè tó wáyé yìí ó wáyé pé ok obìnrin tí pẹ̀lú bá ṣe ṣàlàyé rẹ̀ ní eh, jìlìbáàbù ẹ̀ ló dé irú obìnrin yìí ó dàbẹ̀ tó bá ti ń rí ẹ̀gbìn báyìí tó ń rí báyìí tó ń rí tọ̀ tó ń rí gbẹ̀ kó mọ́ kó kó mọ́ kó lẹ̀ jésì ẹgbà omi ìgbẹ́ni omi tọ̀ ní ẹ̀fílẹ̀ ah, ẹ̀mọ́ rárá o rárá o yẹ́ lọ́wọ́ afá ní fi dọ̀ afá hadith ní pàdísì rẹ̀ lálàáfíà hadith pé ìtọ́ ìrù àmọ́ bá dà lẹ́yìn ẹ̀ nǹkan mi yóò mọ̀ tó ẹ pé bá sí nǹkan mi nǹkan pẹ̀lẹ́ pé sánádù yìí gan ẹnu ẹnu ọ̀rọ̀ pọ̀ lórí hadith yẹn but ní kókó tó bá ní ká wò ó ní ìsìlákáyì fi ìdíàbò kó ìtọ̀ ti yé ọkùnrin títọ̀ yí lára tó lè fi aṣọ́tọ̀ kínú kó lè fi kínú so àìmọ́ lè fi kínú wọ́n náà tó fi mọ́mọ́ fi jáàbò kó wọ́n náà ó fọ́ kó tó púpà fi kínú so tó ẹkọ́ bá ń wọ́lẹ̀ ní òndí wọn tí ó tí è ṣe tàwọn ní wedding gown ẹ̀hẹ́ sí láìfi níbẹ̀ ṣùgbọ́n kárí pé a ṣe mọ́tótó tó bá yí àwọn bí ìlú pa àmàdá wọn ó ti yé ìṣàlá àmàdá wọn ní ọdún ìṣàlá kí wọ́n pàdé àwọn mustapha ọ̀gbọ́n ní ọ̀sẹ̀ tó wọ̀ níjọ sáàtì ìṣàlá.